mo ti bẹ̀rẹ̀ ló It's raining. Oh, that's good. I can feel it. The moment it started, I can feel it on the AC. Oh, that's good because the weather is so harsh, yeah? yeah. You change eh, what you Yeah. Ah, that's good. It's rainy. It's rainy. Then for rainy. It is raining all around me. I can feel the latter rain, the latter rain, right up Jesus. Give me my rain until I wet, until I soak with latter rain. It is raining. Don't for me speaker yẹn give n speakers. It is raining fún mi ní speaker yẹn mo fẹ́ lò ó yeah ok ṣé speaker àbí mic i don't know. bluetooth. wá bá mi ṣí bíbá ìwò ṣí bíbá ìwò mi this place yeah i want to see. it is raining. bluetooth. all around me. Oh, it's raining seriously. Ah when did it start ọlọ́run ló ní mi tí ì jáde gan mọ́tò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún yorùbá dọ̀tí. it is raining all around me i can feel i can see ah, i can feel the latare the latare ride on jesus give me more rain. Until I wait, until I soak with latter rain. It is raining all around me. I can feel the latter the latter rain, right on Jesus. Give me more rain until I wait, until I soak with latter rain. You are welcome to this platform. Let's pray quickly. You know, I said how many people normally pray before starting pray I mean pro their program before me ò So tell it tẹ́ nísìnyí mo yá some people but nobody me a ti wo àgbára yàtọ̀ sáwọn tó bá total program of prayer like prayer program like those people who are prayer only prayer you know on my platform I do prayer I do preaching and I do also blogging you understand so for those people that always pray before they are blogging I've not seen one apart from only anybody kan lè ṣe àwísí mi láì but kéèyàn rí lè gbàdúrà kó gbàdúrà mi ò rí but àwọn ẹlòmíì lè gbìyànjú ọdún nǹkan tí ò bá sílẹ̀ èèyàn kò ní lè ṣe so ẹ ti rí tẹ́tì nǹkan tí mo pin síbí a máa sọ ọkàn mi náà but before I talk let me just pray long time no see at least I will I will tell you reason why I couldn't I didn't come out I come I came out three days ago that's on Tuesday and that was the one I did that video in the morning and uh, for a reason you know and also yesterday I was supposed to come out but I ate something and it so I wasn't feeling okay okay and I need to I have some burn also in my body the sun was so terrible so I had to treat myself I was also I ate some things and that food kò ní di nǹkan míì mi lára so but now everything we thank God for God God is good you understand all the time before then this training I can feel I noticed that this AC started getting cold because for the past two days the AC was hot everywhere was hot in the night you cannot sleep the everywhere was hot if you mistakenly open your door your window again it will be bringing more heat so but we thank God today praise be on this platform comment don wò mí ẹ má fi bọ̀bọ̀ wọ̀ làgùtọ̀ ń wò ẹ má fi wò mí ẹ má wò mí pa ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ọlọ́run ẹ̀yin tẹ́ bá ti wà níbí ẹni tó bá ti yọ́nú sí mi ni kó wá tó lè bá mi sọ̀rọ̀ tó dẹ̀ fẹ́ràn mi ni kó wá sórí platform iṣẹ́ ti understand máa jà fún crowd sí don't talk now no nobody if I feel like talking I will talk okay aha please we are coming on my platform please for God's sake open your mouth type but type good things okay and i'm going to mention name now i'm coming i'm going to appreciate some people ẹ kú ọdún ẹ kú ẹ̀yin ọlọ́dún náà ọmọ ọlọ́dún yẹra wò ó pẹ̀lẹ́ heavenly father eternal rock of ages Bola Folashade say thank you for this moment i worship you lord because of god there is nobody like you to me in my life nobody you are god you are good yes you never fail yes you are god daddy daddy you are the same yesterday today and forevermore O oh, Lord, be thou exalted, be glorified forever. in Jesus' I thank you for all the children you have given unto me. The one on Facebook, those who appreciate us, for our family, for the haters, for friends. Lord, we thank you. There's nothing, yes, there's nothing special. There's no hatred that we, nobody have never seen before. It's in existence. That's why you feel it. Hallelujah be unto your name once again in Jesus' name. Daddy, I thank you for your strength over me, in me and my children. Thank you for your favor. Thank you for your goodness. Thank you for your courage. Thank you, Lord, for your power. Thank you because you're always with us. Hallelujah. Be unto your name once again in Jesus' name. I call myself, blood of Jesus. I call my people, blood of Jesus Christ. Daddy, forgive us our sins, any sin that can hinder the prayer. Oh Lord, please have mercy upon us this moment in Jesus' name. Forgive us, O Lord, in Jesus' name. Fill me, Lord, with your presence. Fill my children, my people with your presence. On this platform, I declare it's open in the name of the Father, the Son, and the Holy Spirit. And I declare the power of God on this platform. It shall be sown in Jesus' name. Evil anointing, I reject you. Every arrow of evil rejects you. Plans of the enemy will cancel you. The garden of the enemy will send confusion there. My God and my Savior, I pray, Lord, every darkness around this place will send light right now in Jesus' name. I am the light of the world. No darkness will prevail. No darkness will conquer me. In the mighty name of Jesus, no darkness will conquer my children. No darkness will conquer my people. In the mighty name of Jesus Christ, whatever the enemy are planning, whatever evil is doing, I command all of you to be confused over my case, over my children, over my people, over my platform. So shall Alibi. I pray, Lord, for people who have been blessing me in one way or the other, maybe by prayer, by encouragement. Oh, Lord, support them, support me more in the mighty name of Jesus. Support my children in the mighty name of Jesus ó láwọn ibì kan nínú ayé tí àwọn ọ̀tá ti rò pé wọn ò ní fẹ́ rí mi lórúkọ jésù ẹlẹ́dàá ṣẹ̀dá ibi tó dára níbẹ̀ mo gbàdúrà ọlọ́run tó máa ń gbé ní débi gíga olúwa mi débi tí ọ̀tá sọ pé mi ò ní lè dé láyé ibi tí àwọn ènìyàn búburú sọ pé mi ò ní lè dé níbi tí àwọn èèyàn tó tiẹ̀ ti ga nínú ayé náà tí wọ́n fẹ́ kéèyàn ga tó rò pé mi ní lè dé láyé ọlọ́run jọ gbé mi débẹ̀ ọlọ́run jọ ṣàánú fún mi ọba tó máa ń gbé mi ga tí ẹnikẹ́ni kò lè rẹ̀ sílẹ̀ gbé mi àtọmọ mi ga gbé mi àtàwọn olólùfẹ́ mi ga gbé mi àti pláfọ́ọ̀mù mi ga ọlọ́run tó dá ayé àti ọ̀run gbogbo àwọn ìbòjú òkùnkùn gbogbo àwọn alágbára ìkà tó máa ń ta nǹkan bòyàn mọ́lẹ̀ tó máa ń fẹ́ bòyàn mọ́lẹ̀ èyí tó wà lórí ọ̀rọ̀ mi gbogbo ohun tó ń gbé dání láti fi bo ògo mi àti bo ayé mi mọ́lẹ̀ olùwàjò bò wọ́n mọ́lẹ̀ lórúkọ jésù kristi ti násárẹ́tì ọlọ́run tó máa ń gbéni ga sókè tó máa ń gbéni ga tí ẹnikẹ́ni kò lè rẹ̀ sílẹ̀ ọlọ́run mo fẹ́ ga o ọlọ́run tó gbé níbi gíga ọlọ́run tó gbé níbi gbogbo tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo olùwàgbé mi ga pọ́nmilé ẹlẹ́dàá àṣẹ̀dá àwọn tó bá ti pọ́nmilé lórí ètò mi àti ní gbogbo ọjọ́ bá mi máa pọ́n wọn àwọn ẹlẹ́dàá àṣẹ̀dá mo gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àti ọmọ tẹ́ fún mi àpọ́nlé ni mo fẹ́ o ọlọ́run kan wálé gbogbo ẹni tó ń jà wá lógun tó rè pòun lágbára ọlọ́run kò sẹ́ni tó tó yín yes nobody can see you ọ̀rọ̀ náà ni ẹ̀yin náà fúnra yín ọ̀rọ̀ nẹ́yìn ayé àti ọ̀run a dẹ ọ̀rọ̀ dá ayé ọ̀rọ̀ la fi dá ọ̀run nínú ọ̀rọ̀ lẹ́ ń gbé níbi tí àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n rí ṣùgbọ́n ọ̀rọ̀ ó wà in a system ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run alágbára ẹni tó bá ṣe bí alágbára lórí ọ̀rọ̀ mi tọrọ ìpò òun jù mí lọ ẹlẹ́dàá ẹ̀ṣẹ̀dá you nature you sinners everybody olúwa gbàkóso olúwa gbàgbára lọ́wọ́ ìkà olúwa ṣe ogun fún èmi ìwọ nature àgbáyé ìwọ nature àgbègbè mi àti àyíká mi ó máa mú mi tẹ̀síwájú ni ó ní ṣe lòdì sí èmi àtọmọ mi èmi yóò máa tẹ̀síwájú ìtẹ̀síwájú ní ọ̀pá ìṣẹ́gun bẹ́ẹ̀ ni yóò máa rí kò ní nípayà anywhere I put the soul of my faith the goodness of the place shall be my portion I pray for the people that blessing me every day every time Bless them, O Lord. Bless me as well. Bless my children. Thank you, Father, because you answer prayer. In Jesus' wonderful name we pray. Amen. Ẹ káàbọ̀ síbí. Hello. Eh, ẹ sọ fún mi lẹ́ẹ̀kan. Eh, so. Ah, no, do I get róró nǹkan. Ah, ah, of course. Okay. You are welcome uh, to this platform. Mo kọ́kọ́ fẹ́ kí àwọn ẹnìkan tó lọ sí ẹjọ́ tí ẹ bá wá sórí platform mi. Tolúwa ni mí. Àwọn platform tí mi ò bá sí tó jẹ́ ti tèmi ẹ bá mi share fídíò mi síbẹ̀ jọ. Jọ tí lọ lọ́hùn. Ẹ́ ok gbé nǹkan sí etí what you see what you see eh? yes. cross posting is different from sharing okay. so hello you're welcome to this platform number one mo rí nǹkan tí mo ti rí láti bí few days tí mi ò tí ì sọ sí mo kọ́kọ́ rí mo rí Dorcas ó gba àwọn kí lorúkọ city people fún ní award Oh my, congratulation congratulation to you so kí n tó máa lọ sórí family àwọn Mr. Suebebe and àti òkú tí wọ́n náà fẹ́ sin òkú Mr Suebebe ní ọ̀la ah, mo ń bọ̀ ẹ̀yin tí ẹ kí mi ẹ ṣe gan ni so Doka's, I'm start feeling for her now because she's she's not free like uh, what she has done to the society either there's a lot of evil and people causing it. Um, she's not free to me. Dorcas ò free but wọ́n fún ní award ó ti yé and uh, that should not to me Oh, I don't believe that that she should be because ní beginning of the issue àwọn èèyàn your country promise ẹ̀ wípé kò ní lè wá sí nàìjíríà tó bá kọ́lé gan kò ní lè gbé bẹ́ẹ̀ àwọn kan máa ń wà tó yẹ pé tán bá ti kọ́ ilé tán tó ṣiṣẹ́ tán wọ́n lò ní lè gbé ilé tó bá kọ́ ò ní lè oúnjẹ tó bá jẹ tó bá ṣe iṣẹ́ tó bá ṣe ò ní lè dúró láti jẹ some people are there ṣé ẹ rí ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín mo fẹ́ fi bàbá sún èbèbè yẹn mo fẹ́ fi ṣe sample fún yín àwọn èèyàn bíi bàbá sún èbèbè ńgbà tí mo listen to eh, nǹkan tí eh, eh, àwọn tó máa ń ṣe lórúkọ bọ̀bọ̀ tó gbé kínní ó ṣá ẹnìkan wọ́n ṣá ti gbé wọ́n ti lọ interview wọn ṣá I listen to it. àwọn kan family ẹ̀ sọ pé àwọn kan ò dáríjì o àwọn kan wọn ò dáríjì títí ó fi kú a ti kọ́ pé bó ṣe máa kú wọ́n ní wọ́n kọ́ bá ṣe máa ń gbàgbọ́ ìdá kí wọ́n má dáríjì ọ̀kan dáríjì àtàwọn tí ò dáríjì yàn wọ́n máa kú kò sí anybody tí ò ní kú nínú ayé yìí kò sí èyí tí wọn bá rò kú ẹ̀ gan-an a jẹ́ pé ó tún kú ikú tí jẹ́ pé wọn ò ní rí tírẹ́sìsì pé lágbájá àbí tán sun síre ó ti yé kò sí ẹnikẹ́ni tí ò ní kú nínú ayé yìí ó ti yé <laughs> so àtẹni tó dáríjì ni àtẹni tí ò dáríjì ni wọ́n máa kú ó ti yé bọ̀tì yìí tí mo fẹ́ sọ lọ́rọ̀ Dorcas rẹ̀ wọ́n fún Dorcas ní award ṣó ti yé wọ́n fún ní award. So, àwọn tó dẹ̀ máa ń fúnyàn ní award àwọn tó ń ṣe gbogbo àwọn kìíní náà ní nàìjíríà yìí they are causing trouble also they are part of people who causing trouble like systematically tó bá ṣoore fẹ́lẹ̀ wọ́n máa fi oppose eléyìí ṣó ti yẹyìn máa fẹ́lẹ̀ inú eléyìí wọ́n máa cause trouble between those people àwọn èèyàn tó jókòó yẹn àwọn èèyàn tó wà tẹ́ pé on a good day tí àwọn kò bá dìde láti máa da ayé wọn láàmú ó possible kíjà máa sí káwọn eléyìí máa gbé ní àlàáfíà but ó dàbí pé àwọn èèyàn kò fẹ́ àlàáfíà now they causing problem between people nísìnyí wọ́n sọ fún yàn wọ́n fi wanted sí lórí pé wọ́n wa ó dẹ̀ ti kọ́ ilé lẹ́yìn tí ẹ máa gbọ́ o èmi fẹ́ fún ẹ ní idea kan bó dẹ̀ fẹ́ fún ẹ advice kan dokas ṣó ń gbọ́ tá a bá ń jà bí ká kúkọ ìwà yín àti gbogbo bọ́n ṣe ní kẹ́ ẹ ṣe náà lẹ ṣe ló fi jẹ́ pé kí àwa ìka má lè speak fún ẹ you understand me when you check yourself in the beginning tó ti ní job, tí wọ́n ti kọ́kọ́ ṣí ṣọ́ọ̀bù fún ẹ làwọn èèyàn dìde sí ẹ pé ṣọ́ọ̀bù yẹn o ò tí ì gbayì tó yìí o ò dẹ̀ tí ì lérò tó yìí pé ṣọ́ọ̀bù yẹn o ò ní di oṣù ọdún kan ló máa fi ti pa ò ń gbọ́ gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n máa ti ti wọn pa tá a jáde fún láti gbàdúrà fún wọ́n ti pa àdúrà tí mo gbà fún ẹ ní ọjọ́ náà lọ́hùn I can boldly tell you that God answer it they are telling you then that you are going to lock your shop up I said to them you are not going to lock it and I prayed it for you ọdún lẹ́yìn tá a bá pray tá a bá ṣe dáadáa fún yín a lot of people máa fẹ́ kí gbogbo yín máa jà mo dẹ̀ gbàdúrà fún àwọn tó ń ṣiṣẹ́ náà kí ọlọ́run kó bá wa ṣe bẹ́ẹ̀ fún ìdílé wọn bẹ́ẹ̀ ni mo wí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ búburú yẹn kọ́lọ́run kó bá wa ṣe fún ìdílé wọn sotiye tí wọ́n ń fẹ́ kí àwọn ẹlòmíràn tó bá ṣiṣẹ́ tó kó má jèrè sotiye bẹ́ẹ̀ yẹn now wọ́n fún ẹ ní award àwọn the same person tó fún ẹ ní award yìí city people yìí àwọn the same people náà ló ń gbé àbíkẹ́ nígbà yẹn àbíkẹ́ yẹn àwọn the same city people ló ń gbé náà máa gbé sínú pépà náà máa gbé kíní kan máa máa wò pé kí wọ́n ń gbé gan but they are paying them to be doing that you understand me now tí àbíkẹ́ náà bá rí ń sìn orí ẹ̀ á máa táṣí o tó bá rí ṣẹ̀yẹ kẹ́hìndé ń sìn kí lè ṣẹjọ́ ṣẹ̀yẹ kẹ́hìndé torí owó ni ṣẹ̀yẹ kẹ́hìndé need tó bá dẹ̀ ti sanwó fún pé kó fọmọ yẹn ní award ó máa fún ni kò ṣẹjọ́ ẹ̀ tí ìyẹn bá rí sí a máa wò náà tó bá rí iṣẹ́ yẹn kẹ́hìndé ń patí sí àbí tó pàdé ẹ̀ lẹ́nu ẹ̀ ó lè má fẹ́ kí mọ́ a máa wò pé ẹni tó ti gbélé yìí meanwhile wọ́n kàn ń gbé ní tó bá ti lo àwọn kan sa o tó ti ṣe kíní kan kìkan wọ́n kàn crash wọn sẹ́gbẹ́ ni wọ́n tún gbẹ́ lòmíì ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n gbẹ́ lòmíì wọ́n gbẹ́ lòmíì so ohun tí mò ń sọ fún ẹ nísìnyí ni pé èmi o my advice is this for you mo kí ẹ fún àwọ̀dù tó ń fún ẹ o mo kí èèyàn máa mo hate kéèyàn máa fún ẹ lóúnjẹ tó máa fún ẹ lóúnjẹ wọ́n á dẹ̀ fi ìkorò sí ẹ́ tó bá fún wọn lówó ń bì kan náà bíi pé kẹ́nì kò kú dànù. who is this? láfẹ̀ mi jọ mo ti sọ fún yín tí wọ́n ti ráyè máa pè yín má pè mí mo ti sọ fún yín mo sọ fún yín pé tó bá di the end of the month má pè mí. so now wọ́n sọ fún ẹ wọ́n fi wanted sórí ẹ̀ wọ́n wá fún ẹ ní kí lorúkọ ẹ̀ award wọ́n dẹ̀ sọ fún ẹ pé bóyá wọ́n ti connect mọ́ ọ ti lọ rí àwọn àwọn èèyàn tí o ti lọ rí àwọn èèyàn ti jáde lórí ọ̀rọ̀ ẹ àbí oríṣiríṣi èèyàn wọ́n ti plead fún ẹ but wọ́n sọ fún ẹ nǹkan tó kàn ṣẹlẹ̀ náà ni pé you have to be quiet don't go to that let me tell you it's a great offence if anybody telling you not to answer the police they are actually deceiving you wọ́n fẹ́ fi system they are not your they are not your friend anybody telling you don't go to police after some time because wọ́n ṣe fi wanted sí orúkọ yẹn wọ́n blacklist yẹn odidi ìlú nàìjíríà ló blacklist yẹn àwọn blacklist yẹn bẹ́ẹ̀ yẹn blacklisting ni a whole police of a, a, a, a country Nigeria police from IGP office they blacklist you they black yes me. ní sọ pé wọ́n blackmail ẹ̀ torí tó bá answer tó bá answer tó bá di later tó wọn bá yọ kúrò that's the one blackmail nìyẹn but this time around they blacklist you because you refuse to answer and now wọ́n fún ẹ ní award award tó ń fún ẹ yẹn normally ẹni tó bá free tó bá dẹ̀ pé kò ní issue pẹ̀lú ọlọ́pàá ló yẹ kán fún tó ẹ̀ wọ́n ń play game pẹ̀lú ayé ẹ̀ ànódẹ̀ ti nílé nàìjíríà ń sìn ṣé wàá máa lọ nàìjíríà ò ní dé sílé ẹ àbí wàá máa lọ ò wá nídìí ẹni tí ò ní lè move mọ́ wàá wá di fugitive àbí kí ni wọ́n máa ń pè wọ́n náà kí ni òyìnbó tún fugitive náà ni ní ìlú ẹ̀ àbí báwo ni níbi tó o ti fún àwọn èèyàn ní owó tó o ti ṣe charity àtowó bóyá wọ́n fún ẹ lówó yẹn níbì kan o àti tíwọ náà gbà fúnra rẹ you understand what I mean wọ́n wá sọ ẹ́ di ẹni tí ò ní lè free mọ́ èmi ò advice ẹ kó rí bẹ́ẹ̀ o mi ò ní fẹ́ advice ẹ kó gba bẹ́ẹ̀ o lọ report lọ sí police èèyàn tí wọ́n ti pè é yẹn àwọn tí ó ní pé kó máa sá yẹn pé kó dákẹ́ for yẹn they are doing you evil wọ́n fẹ́ barricade wọ́n fẹ́ fún ẹ ní silence ní forever this is another way of silence wọ́n máa silence ẹ forever ni ilé tó kọ́ tó mi torí obìnrin mo obìnrin kan náà wọ́n ló ń kọ́lé sí nàìjíríà wọ́n ló ń kọ́ ibì kan ní nàìjíríà òun kọ́ fún ṣáàṣì òun kọ́ tiẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ ṣé òní lè dé bẹ́ẹ̀ mọ́ àbí tí àwọn ọlọ́pàá ilé ìbá ti tíjọba ìbá ti lọ wọ́n bí ni pé gbogbo cases tí ó bá wà the cases should not be abandoned nílùú òyìnbó even gan kí ìjọba kan kí government kan kó wà lórí ipò òfin ìlú yẹn ò tí ì lọ sórí kò tí ì kò swap òfin tó wà lórí ìlú yẹn kò káńsù òfin ìlú yẹn pé ìjọba kan wà ń bẹ àbáwọn ọlọ́pàá IGP kan wà ń bẹ nísìnyí kò sọ IGP yẹn bá bá kúrò ń bẹ òfin ìlú yẹn ò tí ì káńsù IGP yẹn ó lè retire anything lè ṣe wọ́n lè overtake wọ́n lè yọ wọ́n kàn fẹ́ lòmíì síbẹ̀ But you know what? Ofi, the, the law of that country remain. You understand what I mean? The law of that country remain. Mori, one wọ́n ní nísìn, wọ́n fẹ́ sí kíní, wọ́n sọ pé lọ́wọ́ ń sàkó yẹn, wọ́n ní kò ṣe àdákẹ́. Àwọn tó sọ pé kò ṣe yẹn, wọ́n sọ I tell you. Tí one bá ṣe nǹkan tó dáa fún I will tell you to pé tòótọ́ ni wọ́n ṣe fún ẹ. Àwọn yẹn, wọ́n kàn fẹ́ ba yí ẹ̀ jẹ́ systematically one A ní nǹkan a dẹ̀ wà nínú ọ̀rọ̀ Nàìjíríà náà nìyẹn. Àwọn a Nàìjíríà kan what they pay tó bá ṣoore fún ẹ tọ́ wọ́n wá ṣoore ni bíi pé kó patronize ẹ kó fẹ́ kó jẹ́yàn láyé tó ti yé ọ̀tọ̀ làwọn yẹn àwọn kan wà tó yẹ pé tó bá fún ẹ ní nǹkan wọ́n kàn fi tàn ẹ́ sínú kóló ni wọ́n fi tàn ẹ́ sínú ẹ̀wọ̀n ni wọ́n fi tàn ẹ́ sínú oríṣiríṣi ẹlòmíì fún ikú you understand what I mean so to me o sọ́ni pé mo kí ẹ báyìí ń sìn mo dẹ̀ fẹ́ sọ fún ẹ sọ fún àwọn tó ń sọ fún ẹ pé wọ́n ti pe ọlọ́pàá yẹn pé kó tẹ̀lé tó bá mọ àwọn èèyàn they can speak wàá ṣàlàyé ara ẹ wàá ṣe sorry wọ́n lè hold there for some time you, but you be free from it but when you don't report yourself and then wọ́n sọ ẹni pé kò kàn quiet for some time case yẹn máa wà event máa take over the situation that is not the way it work for the system that is working soundly you are as a citizen of UK London you should know kò kéèsì yẹn ò lè wà forgotten because you are there ó dẹ̀ wà lórí list wọn ó ti wà lórí police IGP platform and the platform will remain forever. Okay? So report yourself to them. Wọ́n ò pààyàn ṣebí wọ́n kàn ìwọ kọ́ ló pa nìyẹn ìwọ kọ́ ló pa bọ̀ tó bá wá tó kú sí nkíà ẹ tí níbi tó ti ṣe charity tó ṣoore tó dibi let me tell you something ìgbà tí mo wá Canada yìí sìn àbí mo kíkẹ́ tó ti pé mo wá Canada ogun tó fi jà mí ni pé mo ń ṣoore bọ̀ tí wọ́n purọ́ mọ́ mi number one wọ́n ní mo bí ọmọ ìbejì mi ìbíbejì wọ́n ní mo bí ìbejì pé mo gbé ta you can see no be juju be that ìgbà tí mi ti bímọ tí mi ti lówó tí mi ti jẹ́ nǹkan kan láyé yìí ẹ́ mo bí ọmọkùnrin tí yà ń jẹ mí gidi gan mi ò mi ò mi ò sọnù mi ò gbé ta so nígbà tí mo ti wá wà òkè tí mo ti fúyàn ní nígbà tí wọ́n ní mo bímọ yẹn mo ti fúyàn mọ́tò o yes ìgbà tó sọ pé mo bímọ tó kúrọ́ mọ́ mi yẹn mo ti fúyàn mọ́tò mo ti fúyàn ní owó mo ti fáwọn èèyàn ní nǹkan tó lè ra lé tó lè kọ́ lé ṣó ti yé yín ṣé owó dẹ̀ ni mo ẹ ti understand lákòókò nìyẹn nígbà tó dé lẹ́ẹ̀kejì mo bẹ̀rẹ̀ sí ń gba kọ́ńkírẹ́ àwọn àdúrà kan tó terrible gan àwọn àdúrà kan tó yẹ pé ọlọ́run dẹ̀ ló fún mi the spirit of God gave me that prayer that they are going to fight me when he when he when he get a time they will fight me with my daughter I was given I didn't believe it then until it happened but thank God when God gave me spirit I mean inspiration come to me and he gave me prayer point or anything like that I hold on to it you understand I started praying wọ́n tún ní mo pa ọmọ kan ọmọ kan ọmọ máa kan tó kú ìwọ náà speak fún máa yẹn rí ó lè wà nínú àwọn tó ń ṣe ẹ́ àwọn tó ń dà ẹ́ tó máa gbà ẹ́ tó speak fún òun àtìyàwó ẹ̀ ń gbà yẹn yes gbogbo àti ẹ ti speak àwọn iṣẹ́ kan wà pẹ́pẹ́ ti ṣe tẹ́ ìgbé tẹ́ bá ti ṣe ó máa rough ó máa ba yẹ yín jẹ́ mọ́tẹ́ má máa sọ fún yín pé ẹni tó máa fún yín ní tòótọ́ ọ̀rọ̀ tó máa bá ẹ sọ tòótọ́ ọ̀rọ̀ ìdá inú bí mi I will talk but tínú mi bá rọ̀ I have a tender heart and I wish everybody good but bí mo ṣe ń wíṣẹ́ àwọn èèyàn good yẹn náà ṣe it's a criminal offence to some people because wọ́n máa wò pé you have to be bad o gbúdọ̀ ní ìwà burúkú but kò sí nínú mi ṣètò but nínú ìwà rere tó wà nínú mi láwọn tí mo ti fi ń support ẹ tẹ́lẹ̀ oní mo tún sọ fún ẹ lónìí o wọ́n sọ fún mi pé mo gbàdúrà mo fi gba ẹnìkan èmi kan mo pa ọmọ yẹn ó ti sí kó tó di pé wá Canada ìyẹn ọmọ K1 ọmọ K1 tó ń pè wá síláyẹn kí dẹ́ ń ṣọmọ Is about four ọmọ tó bá ti wà dé pé kò kú sí láti máa wọ bíi forty five to forty yes láti máa approach bíi forty five to forty six kì í ṣe ọmọ kékeré mi ì dẹ̀ fi yọ ọ́ ọmọ yẹn náà gẹ̀dẹ̀rẹ̀ ó sick tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò fi sickness yọ anybody i'm not part of people that mock people when they have problem when that little when that innocent girl die ó dẹ̀ ti sick ó ti yé mi torí pé wọn ò tọ́jú ẹ̀ wọ́n ní kò nítọ́jú mọ́ nígbà tó wà ní Canada mi báyìí ó dẹ̀ kú nìyẹn tó ti jẹ́ sickle cell you understand me mo gbàdúrà fún k1 prayer tí mo gbà fún ó sì wà lórí fóònù yìí i think i'm using this phone that time nígbà tí ọmọ yẹn kú fóònù yìí ni mò ń lò àdúrà tí mo gbà fún gbà yóò sì wà lórí fóònù i send prayer and he say amen big one mo dẹ̀ gbàdúrà fún pé ò ní rí kú ọmọ mọ́ o mo gbàdúrà fún he pays and a lot of people mock him wọ́n sọ pé ọlọ́run fi kú ọmọ yẹn pé ó fi dalẹ́kùn fún ìkà tó ń ṣe a lot of people àtàwọn fọ́ọ̀sẹ̀ ni wọ́n sọ̀rọ̀ i don't mock him but nígbà tó máa yá torí pé ó ń bá mi kì í ṣe pé ó ń bá mi jà torí pé kò fẹ́ kí n ṣe dáadáa mọ́ ó jẹ́ ìkà ó sọ pé ó tún rògbò mí pé ẹ àdúrà tèmi ń gbà ń kọ òun ló pa tó wà ń bíbà ṣé àdúrà mi mi ti Canada I wasn't in Canada there I was in America when the, baby girl die and nígbà yẹn èèyàn mẹ́ta ló kú sí Canada yìí and both of them ẹnìkan ṣoṣo ni ò sick ètò wa bímọ sí bidas mo jọ láyà ìkejì yẹn tó wá ó ní cancer ó ti ń rán cancer ó ti ń tì pẹ̀lú cancer yẹn ti pẹ́ kó tó di pé wá máa ń gba treatment níbàyìí nígbà tí wọ́n dẹ̀ ti sọ pé ó máa kú bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ accept ó dẹ̀ lọ́mọ ẹ̀ wà ń bíbà ìyẹn Aisha ìyẹn sami tó kú ọmọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ Lọ́lá Àlàó you understand what I mean all these people when they die you cannot if you don't have bad mind you are not a witch téèyàn bá kú gan tó bá rí bó ṣe beautiful you cry all these people when they die I cry you understand me That's why even when I was talking, I also blog about them. I talk about them. I never say bad thing about them. Má kò sọ pé báwo ni kú wọn ṣe sọ ni. And I teach people also, be careful. Àwọn èèyàn wà nínú ayé tó yẹ pé ó lè jẹ oúnjẹ kan tó yẹ pé lè jẹ cancer, ó lè di cancer. Kò di problem fún ẹ láyé. You understand what I mean? Kò di problem fún ẹ. So, tí mi ò mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀, wọ́n á rò mọ́ mi. Níjọ́ sí ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ kan náà nípa Davido níjọ́ sí. Nígbà tí mo sọ̀rọ̀ nígbà tí mo sọ níjẹta kó tó di pé mo ṣe kí ni àwọn èèyàn pé bóyá mo ń kọ̀ fún Davido àbóyá mi mọ̀ nǹkan tí mo sọ mo mọ̀ nǹkan tí mo ń sọ I know what I'm saying the picture of that woman tó pè mí lamẹ́ríkà yẹn she's a nice lady and me aunty to me you understand me ó pè mí ni but nígbà tó ọmọ Davido kú ó lè jẹ́ carelessness àwọn èèyàn ẹ̀sẹ̀ pé ẹ ó jáde ṣe ló ṣe ló fọmọ ẹ̀ ṣe ritual me don't believe it ṣó ti yẹ yín bẹ́yẹn because mo máa wí pé ọmọ tó ń tọ́jú tó bá fẹ́ tọ́jú ẹ̀ wọ́n lẹ́ni sì happen in Nigeria. o but you know to me it cannot happen in my kingdom because tí mi bá láìgẹ́ mi ní ṣe dáadáa sí ẹ báwo ló ṣe máa ṣe nǹkan mo believe pé it's not the right thing you understand me and I, I said to them mo wá sọ fún wọn pé okay ọmọ yẹn kú three days ni mo fi jáde ni mo fi ń ṣe àdúrà fún Davido àti ìyàwó ẹ̀ three days kò ṣe ní kọ̀kọ̀ nìkan lórí gbangba lórí Facebook ni mo ti ń gbàdúrà fún three good days mo fi gbà bóyá lórí Auto Success Ola àbó lórí Auto Bola I know I pray for that boy for three days I wept like a baby I fight also people who are saying rubbish jargon about him I speak to them but after some time one man attack me and when I do good at time you want to turn sin against me maybe your belief won ṣe nkoko against me secretly maybe now turn against you one now now one you want you want me you now won't be I mean sorry you want be you want to be fighting me secretly like maybe torí ẹlòmíì tó bá ṣèkà fún ẹ ìwọ lè má mọ̀ a máa ṣèkà fún ẹ tí wọ́n bá ń gbàdúrà tí ìkọ̀kan bá lọ ṣe á máa sọ pé ìwọ ló ṣe because ó bìlì pé òun lòun ṣèkà fún ẹ ìwọ ń gbàdúrà against òun bóyá àdúrà yẹn ló wá ṣiṣẹ́ burúkú làwọn ẹlòmíì ṣe máa máa rọ́ọ̀bù mí ní nǹkan tẹ́mi ò ṣe mo ní olúwa gbogbo ẹni bá gbógun tèmi tí mi ò gbógun tiẹ̀ ẹni tó bá gbogbo ogun tọmọ mi tó bá ní ní tí mi ò dẹ̀ gbógun tọmọ ẹ̀ olúwa kò ṣe báyìí fún wọn máa ń sọ pé ọtọ o ó ń gbàdúrà burúkú èdè sèyàn instead of them to caution the people that do evil ta ló máa sọ pé kóun wà láyé kó máa ṣèkà fóun kókò máa bá yé wọn jẹ́ kó máa ṣe orí wọn mọ́ra wọn there's some people now tó yẹ pé innocent on a good day àwọn yẹn wọ́n lè máa wò mí tó yẹ pé wọ́n dẹ̀ wí pé àwọn ah, dẹ̀ sorry fún àti but wọ́n ti kó wọn sí yọ́yọ́ because àwọn náà ò ní fẹ́ kí platform wọn fẹ́ máa jórúkọ wọ́n dẹ̀ fẹ́ máa jẹ́ káwọn náà ní crowd lórí media ṣó ti yé bẹ́ẹ̀ yẹn because tó bá ti sọ̀rọ̀ àwọn ẹnìkan báwa ṣe ń tẹnumọ́ra àwọn yẹn wọn ò ní jó ní crowd mọ́ wọ́n máa máa bà jẹ́ wọ́n máa bà platform ẹ̀jẹ̀ bí pé àwọn ló dá ẹni tẹ́mi ò bá dẹ̀ wá níyẹn máa wá turn to God máa ní olúwa gbẹ̀sán lára àwọn tó bá ń ṣe ìka fún mi àǹtí ọlọ́run dájọ́ ọlọ́run bá dé ó lè jẹ́ kó tó ní tó ṣe mí kọ́ lọ́nà máa ṣe fún ẹ padà ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ you understand me tẹ́mi bá ṣe dáadáa fáwọn èèyàn wọ́n fẹ́ máa jẹ́ kó kọjú ìjà sí èmi òǹgbọ́ mo rí ẹnìkan but ìdókàsí wọn ni mo ṣì wà wo gbogbo irọ́ burúkú burúkú tó ń fa mú mi yẹn ó pẹ̀lú nǹkan tí àwọn gọ́ọ̀mẹ̀ntì ìlú Canada fi ń hate on they are hating on my daughter because of all these lies tí wọ́n gbélé mi lórí bẹ́ẹ̀ ni mo sọ all these people tí mo dárúkọ wọn ò ṣẹ̀yìn wọn wọn kò lè máa point sórí others wọ́n ní ẹ ó máa ń pray against other people children i'm praying that any man or woman tí n bá ṣe ẹ tó bá dì pẹ̀lú mi fọ́mọ mi lẹ̀ nínú ẹ̀ má fọ́mọ mi sí i ọmọ mi ò ṣẹ́ ṣó ti yé mi ò dẹ̀ ṣẹ̀yàn náà but téèyàn bá ṣẹ̀ mi tó sọ tó hàn tì mí náà tó ṣe nǹkan burúkú láti hàn tì mí tèmi náà dẹ̀ wá ń sọ̀rọ̀ tó hàn tì ẹ̀ mi ò jẹ̀bi because àkọ́dá oró ni kò dàbí àdágbẹ̀yìn kò sẹ́ni tí máa rí sì máa sọ pé kò ẹ wá dojú ìjà kọ mí o kẹ bà business mi jẹ́ o kẹ jà mí lólè o kẹ ṣe burúkú fún mi o káwọn èèyàn tó wá parapọ̀ kán tó wá máa dìde ogun kán tó máa support àwọn yẹn because bí nǹkan tó fẹ́ káwọn èèyàn máa ṣe nìyẹn tó bá dẹ̀ fẹ́ kẹ ṣe nǹkan burúkú nǹkan burúkú yẹn máa lẹ́yìn àtẹ́yù tí èmi bá wà tí inú mi bá sì ń dùn sí wọn nígbà tí ọmọ yẹn kú tí wọ́n sọ pé bọ́gà yẹn kú o tó lọ ń gboyè yẹn bó jẹ́ kó o sọ pé kó o dúró ìṣẹ́jú kan fọmọ náà àbí kó o kàn sọ̀rọ̀ tó wà tó ní àánú nípa ọmọ náà ó possible kan máa rò pẹ̀ pẹ̀lú ẹ̀ yes ìwọ dẹ̀ ló sọ wípé you understand me nígbà tí mo sọ story yẹn tí mo sọ tí mo sọ lọ sí ọ̀tún tí mo sọ lọ sósì wọ́n lè má rò bẹ́ẹ̀ but nítorí pé wọ́n ti fẹ́ sọ ìwọ náà di ọ̀dájú ọmọ Dorcas wọ́n ti fẹ́ sọ ẹ́ di ọ̀dájú ọ̀dájú nígbà tí bọ̀bọ̀ kí lorúkọ bọ́ ìyẹn náà òun náà ọlọ́run dáríjì mi o òun náà ṣoríṣi kí lorúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀ akíwùmí five hundred thousand náà ni wọ́n fún nígbà yẹn tó déédéé kú ikú tó pa wọn ò jẹ́ ká mọ̀ up today, date wọn ò fún wa ní kíní ẹ̀ wọ́n kàn silence everybody and all these people mo dẹ̀ ń sọ fún ẹ má jẹ́ ntàn ẹ ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀lọ̀ ká ka ka ka ká má kàn beat around the bush let me tell you anybody telling you now to do what to run and to be quiet kọ́lẹ̀ ọmọ afún ẹ lóye ìkọ́ bá sọ pé ẹ̀mí òkété ọbẹ̀ gíjà mọ́ yíyọ́ lẹ́kùnjọ́ wàsíù ló máa ń tàgbé nìyẹn wàsíù mo dẹ̀ máa ń sọ fún yín ìka yín ìkà ẹ máa kà ẹ ńjọ́ kan sórí kò sí bó ṣe gbóná tó láyé yìí ó máa jábọ̀ fún ọlọ́run lọ́jọ́ kan ṣùgbọ́n tó o bá kú mọ́ láyé lọ kọ́ sílẹ̀ ọjọ́ kan jọ́ kan mi ò ro kúrò ẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá kú gan a tètè fi kú bò láṣìírí ni ṣó ti yé wo k1 ó máa jábọ̀ fún ọlọ́run ní ọjọ́ kan sórí bó ṣe ń ṣe yẹn ni kó máa ṣe lọ sórí ẹni tó bá sọ pé kó ronúkú àdánsìn kò ní dáa fún mọ́ tó ti yé ẹni tó bá sọ pé má ṣe burúkú mọ́ tó nírèsè yín ò bá ṣe bí mọ́ tí ò ṣèkà mọ́ ètò ẹ̀ ti fi sílẹ̀ kò ní parun o gbogbo ohun tẹ́ ẹ bá ti ṣe ọlọ́run máa sọ fún yín ṣó ti yé nígbà bá ti ṣe ẹ ṣáà máa ṣàmì bá ṣe ń sọ ìyẹn máa gbé tó ẹ̀mẹ̀ kẹ́ máa sọ pé yẹ̀sọ́ amínà yàrá bẹ̀ àbí ọlọ́run ẹ̀mọ́ àmì muslim nìyí ẹ máa sọ pé bí ẹ ṣe ń ṣe tẹ́ ṣe ṣe fún mi bẹ́ẹ̀ ni kọ́lọ́run sọ fún yín torí mo ní láàárọ̀ bó bá ti mi ti bá ti sunkún tẹ̀yìn bá ti ń jó ẹ ń ara yín láṣìírí ni inú yín gan ò dùn inú àwa ju ti yín lọ ọkàn wa balẹ̀ ju ti yín lọ àwa la fẹ́ wá nàìjíríà sí wọn bí ẹ̀yin re kẹ́ẹ̀kan rìn bó ṣe wù yín lọ sáwọn ibì kan torí pé ìdájọ́ ọlọ́run wà lórí yín tí àwa dẹ̀ jẹ́ pé àwọn èèyàn tó ń tì yín lẹ́yìn náà tó ń tì yín lẹ́yìn tí wọn ò fẹ́ kójú tì yín ọlọ́run gbogbo òtìyín lẹ́ bá máa kọrin ẹni ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn ń fẹ́ sọkọ́lọ̀ ọlọ́run tó ń fẹ́ ọmọ tí ènìyàn fẹ́ sọkọ́lọ̀ tí sọkọ́lọ̀ yẹn fún mi ẹni tó lọ́run fẹ́ lọ́mọ ènìyàn fẹ́ yẹn mi pọ́ gbogbo èèyàn torí pé wọ́n láìkó orin tó nǹkan ń sìn wá mi pọ́ ọlọ́run fẹ́ràn ẹ gbogbo èèyàn ṣe ń fẹ́ ọlọ́run ò fẹ́ràn ẹ ọlọ́run Elédùmarè gbọ́ to God who made me ọlọ́run ò fẹ́ràn yín ṣùgbọ́n ọlọ́run náà kò kí ń kórìíra èèyàn ṣó ti yé yín ẹ̀hẹ́ torí pé mo fẹ́ kó dára fún mi mi ò ní kẹ́ ronúkúwàdà o ṣé ti eyín mi ronú mi preach ronúkúwàdà fún anybody for now so Dorcas Dorcas now gbogbogbò iṣẹ́ tó ti ṣe gbogbo iṣẹ́ tó ti ṣe ó bọ àwọn àkàìmọye criminal tó bò láṣìírí yes ó ṣiṣẹ́ gan ìgbà tó ṣiṣẹ́ iṣẹ́ tìyàwó Wàsíù yẹn nígbà tí mo dẹ̀ ń gbàdúrà fún ẹ tó ní pé mo gbàdúrà fún ẹ náà náà gbéṣẹ́ ìyàwó Wàsíù wà fún ẹ àti Wàsíù báyẹn kò dẹ̀ pẹ́ kò jìnnà ìyàwó yẹn wọn kò pé four months six months mọ́ tí wọ́n fi break up kì í ṣe èmi náà tí bá kàn sọ pé ó lè forí sọ mí kó má rí ṣòro ọlọ́run ló kò ń jà fún mi kì í ṣe èmi tó bá jẹ́ èmi ni ẹ àwọn ọ̀rọ̀ tí mo ti sọ àti tẹ́ǹtì mo ti fi ọlọ́run sí thank pé ó fẹ́ràn mi tí ò bá fẹ́ràn mi á ti fi mí lẹ̀ fún ọ̀tá ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run pé kò ní fi mí lẹ̀ fún so Dorcas you need to see those police àwọn tó ní kó sá wọn ò láìkẹ wọn ti sọ fún ẹ pé ó máa ilé tó kọ́ wọ̀nyẹn ò nílè débẹ̀ mọ́ àwọn tó wá kọ́lé fún tọ́lọ́run lò ẹ̀ tí àwọn tó fẹ́ràn ẹ̀ àwọn tó kówó yẹn dání tí wọ́n ń help organisation ti tiẹ̀ lórí platform tiẹ̀ àwọn èèyàn máa lólé tiwọn ìwọ wà nílè débi tí ìwọ ní nǹkan sí àwọn nǹkan tó fẹ́ ṣe fáwa náà nìyẹn káwọn èèyàn máa sọ fún ẹ pé you can't come to your country kí ló fún ẹ ní àìdíyà pé ikú tó ń sá fún ní abẹ́ aṣọ o ò tí rẹ̀ ń tó dé ìjáàbò sórí tó fi gbogbo ẹ̀ bomú tó lásìdẹ̀tì àbí tí ó kú àbí tí ó ṣó ti yé kò síbi tí kò sí ikú wà everywhere ọlọ́run ní jẹ́ kí ikú tó wà ń gbòòrò báyìí ọlọ́run jó pa wá ikú tó wà lára àǹdí mi kò ní jẹ́ ọlọ́run ní pa mí kò ní pọ̀ mọ́ mi ikú tó nínú ilé yìí ẹ́ kódà kì í ṣe nínú fúláàtì o ní sọ̀ráǹdì ikú wọ́kẹ́ ikú ní ẹ́ńjẹ́ tó pọ̀ àwọn áńgẹ́lì tó pọ̀ tó máa ń rìn káàkiri ṣó ti yé but kò ní pa mí kò ní rí mi kò sì ní pa ọmọ mi kò ní pa ẹ̀yin olólùfẹ́ mi so you stand to clear yourself when you are running away is a criminal offence alright tó bá di lọ́la tí ní nàìjíríà lọ́wọ́ sí pé wọn kì í stand sórí òtítọ́ àtòdodo tó bá lọ stand sórí ẹ̀ ńkọ́ báwo ló ṣe máa wá ráyè létà báwo ló ṣe máa lẹ́nu ọ̀rọ̀ létà nígbà tó sọ pé wàá máa wọ́ ti ń sá kiri o ti ní police tó bá di pé wọ́n á bẹ̀ sí ń wá ẹ níjà ò ní lẹ́nu ọ̀rọ̀ mọ́ láti lọ sọ fọ́lọ́pàá wọ́n máa lẹ́ni tó ń wá ní police station ṣó lè o lè sọ fọ́lọ́pàá tó bá lọ bìkan sì tán fọ́ ẹ létí tán kọlu mọ́tò ẹ tán jí nǹkan ẹ ò nílè lọ support ò nílè sọ fọ́lọ́pàá pé this is me o my so so so my name is so so so and so ẹ mo mo fẹ́ kó complain pa nìkan because already police is looking for you those people telling you tán wò pé wọ́n lè after some time event will take over the situation they should follow you and go to court you have a charity to help this person oh slaughter ẹ now àwọn tó slọ́tà èèyàn gan tó ń ta èèyàn wọ́n sì ní ìmíì nínú wọn wọ́n máa yìnbó wọ́n ní wọ́n sì máa ń fìrì wọn ní the Nigeria system àbí bẹ́ẹ̀ kọ́ but ìwọ oníṣáárìtì ni àti pé àdòkìá àti pé ẹja fracas ẹ ṣe kinní kan you will learn from it torí pé ọ̀rọ̀ tó sọ wọ́n kàn sọ pé murder for murder case kò tí ì sí kọ̀ọ̀kan nínú wọn tó jẹ́ pé ìwọ ló sọ pé wọ́n dúbú wọn báyìí àbí wọ́n sọ pé ẹ̀yà ara wọn ò pé àbí wọ́n lórí èèyàn lọ́wọ́ ẹ̀ àbí wọ́n bá body part èèyàn lọ́wọ́ ẹ̀ àbí ṣe ló ti ń pa èèyàn tó ti fi ṣe tó ń tà no why are you now running away why tí o fi sọ pẹ̀lú àwọn ìyọnu sámi bó o tiẹ̀ léyàn lẹ́yìn mọ́ torí pé tó bá ti dìgbà tí wọ́n tó bá ti pẹrun wàá dájẹ́ tó bá ti lọ pàtàkì tálá ọlọ́wọ́ ńlá o máa fúnra rẹ ló máa ru nǹkan ẹ àmì tó bá ti pa nǹkan tó dùn wàá jẹ àwọn èèyàn máa bẹ jẹ wọn tó bá ti lọ pa ẹ tí ò bá ti ṣe jẹ wọn máa fi ẹlẹ pẹ̀lẹ́ nìkan bọ tígbà tó máa fi ẹlẹ ìwà mọ pé o sì léyàn náà o sì ní Ọlọ́run èmi ò fẹ́ kó o sá tòótọ́ ọ̀rọ̀ mo sọ fún ẹ I don't want you to run I don't want you to run because tó bá ti sá ó ti clear ó dẹ̀ sọ fún wọn pé you kill that person tòótọ́ mi ìfẹ́ kó o sá o I'm telling you nísìnyí báyìí wọ́n fún ẹ ní wọ́n ń wá ẹ Nigeria police fi wanted sí ẹ ní gbangba gbangba The wanted paper meant something is everywhere and they are giving you award. They are giving you award. Àwọn tó ń fún wọn láwọ̀ tó ní kó máa fún ẹ láwọ̀ yẹn náà wọ́n sì ń sọ náà ni pé àwọn tó ní kó fún ẹ láwọ̀ ṣé kí wá sọ kọ́kọ́ fún ẹ. Mi ò mẹ́ni tó ní kó fún ẹ láwọ̀ bọ̀ lára àwọn tó ní kó fún ẹ láwọ̀ dùn náà bó dẹ̀ jẹ́ pé wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ láti fún ẹ láwọ̀ torí pé owó ló bá dé tó bá fẹ́ gbà wọ́ọ̀dù náà yes owó ló bá dé àwọn tó ní kó fún ẹ tó wà láì pé ò sanwó fún ọ tó pẹ́ nìkan ló sọ your behalf àwọn tó sọ yẹn lára wọn lè wà nínú àwọn tó sọ pé tí wọ́n ṣe kà fún ẹ tó máa tún bẹ́ẹ̀ ni torí the same set of people the same set of people àwọn tó ń bá ẹjà tẹjọjọ jà yẹn the same set of people tó ń support wọn náà ló ń support wọn nígbà kan rí all till now tọ́jà máa sọ pé wọ́n support ẹ̀ ní wọ́n ṣe support tó yẹ pé some of them let me now even tell you tí n tó fún ní sinmi ẹlòmíì àì máa ṣe bí ọ̀rẹ́ sí ẹ ọ̀tá dẹ̀ ní serious enemy dẹ̀ ló jẹ́ fún ẹ á máa bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ á máa bẹ́ẹ̀ ṣeré báyìí meanwhile ó dẹ̀ ń ṣèkà fún àwọn ló dangerous jù so and àwọn tó ń bẹ ṣọ̀rẹ́ yẹn ìwọ ni wọ́n ń bá ṣọ̀rẹ́ tó yẹ pé wọ́n hàn mẹ́ bẹ́ẹ̀ ni kí ni wọ́n fún ẹ ní àwọ́ọ̀dù fún sìn tá a bá kí ẹ sìn mo ní tó tag mi lánàá I can put you are, you are a wanted person anybody mi le mi le pọ́n ẹ lé lórí platform mi because ọlọ́pàá ń wá ẹ ìgbà tó dẹ̀ ń dùn you are not my person ànígbà tó dẹ̀ ń dùn yẹn náà ó ti ṣẹ̀ mí bọ̀ kó ń ṣe ẹ̀ṣẹ̀ mo fẹ́ sọ́nsìn But for your life, for you not to be caged, for you to have your freedom. And again, àwọn èèyàn yẹn wọn ò fẹ́ iṣẹ́ tó ń ṣe again. Because ẹlòmíì mo rí pé Nàìjíríà yẹn wọn ò fẹ́ yàn rere. Tó bá ti jẹ́ pé o fẹ́ máa put smile sójú àwọn èèyàn, wọ́n á máa fẹ́ kó o ní feeling pé ẹ eh, tó bá ti lọ ṣeré fáwọn kan, wàá kàn forí kó ni. Bẹ́ẹ̀mi náà, èmi náà sọ ń jẹ́ pé nígbà kan àwọn kan kan sọ fún àǹtí tó wá rajà lọ́mìí gbà pé sí pàtó lọ rajà lọ́dọ̀ tó bọ́lá má rajà lọ́dọ̀ tó bọ́lá tó bá ti rajà lọ́dọ̀ tó bọ́lá wàhálà má dé bẹ́ẹ̀ o irọ́ ni o àwọn tó sọ fún yẹn tó bá kọ̀ tí ò bá kó kọ̀tínú láti máa bára mi ara ìjà àwọn ló máa kó ba wọ́n máa set gbogbo ẹ̀jẹ̀ tó bá ti jà wọ́n máa bẹ̀ sí gbé síta torí wọ́n fẹ́ kó kúrò lọ́dọ̀ mi ṣótiyé kò ń ṣe pé ẹ̀mí èṣù kọ̀ọ̀kan you understand ẹ̀mí èṣù kọ̀ọ̀kan kọ́ they just want you to fight that person because they are fighting the person they are fighting you and anybody that make friend with you is their enemy kò ń ṣe wọn ń ṣe àlùjọ̀nù àwọn ọ̀tá mi tí mo ní wọn ń ṣàlùjọ̀nù àwọn èèyàn ni wọ́n bí K1 bí gbogbo àwọn celebrity kọ̀ọ̀kan tí wọ́n ti bí pé they expect much from me and I disappointed them and some politicians also we have talked about to support àwọn yẹn àwọn ní mi ò ní àlùjọ̀nù ní àsẹ́nìmẹ̀ àwọn tí mo ní mo lè group mo lè ka ọ̀tá wọn yẹn fún yín tí wọ́n dẹ̀ nọwọ́ nọwọ́ nọwọ́ báyìí tọ́ máa pera wọn ní àlùjọ̀nù fún ẹ pé má súnmọ́ o àlùjọ̀nù máa bá ẹ̀dá o tọ́jú kan máa ṣí ẹ o àwọn ni wọ́n sọra wọn di àlùjọ̀nù tó ti yẹ so dokas mo fẹ́ rọ̀ ẹni advice gidi mo fún ẹ even though tó bá jẹ́ pé o wà ti wà ní UK you can report yourself to UK police that nǹkan tó ló ṣẹlẹ̀ ní Nàìjíríà kò ṣẹlẹ̀ but you want to answer the query in London so wọn ò ní lè ṣe bákanbákan sí ẹ but tó bá parẹ́ tó lọ sákàkiri wọ́n wọ́n ti blacklist ẹ nìyẹn your passport everything about you will be blacklisted are you getting me? you already tomani system bí ìlú òyìnbó you already been blacklisted for you not to be blacklisted for that blacklisted to be removed from your from your name do something tó bá wà ní London start the case in London tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ because I was afraid and I don't want tó bá yẹ pé wọ́n advice ẹ̀ náà ni they advise me and I'm afraid because of what they do normally do to people and due to the experience I have the last time they they arrested me or this and that they are, I believe they can poison me they can, you understand what I mean you can explain yourself for future purpose alright torí bó ṣe wà yẹn sì bóyá forty ni ẹ ọmọdé sì ni ẹ ọdún wo ló fẹ́ sádà ṣó fẹ́ kú lọ́mọdé ni mi ò gbàdúrà ikú fún ẹ o torí mi ò mọdún tó fẹ́ sá kó fúnyàn ní kó máa tọ mẹ́tẹ̀ yàn kó má fi mọ́ for five years èlò á dàbí pé ẹlòmíì lè tọrọ ikú tó torí ẹ̀ torí ẹ̀ change go to the police kò sí nǹkankan police are woman being àwọn tó pààyàn gan wọ́n set wọn free in Nigeria talk less of ó pààyàn oní charity yẹn tó bá sá to the silence ó mean yes ìyẹn bí ó ṣe bó ṣe jẹ́ nìyẹn awọ́ tó ń fún ẹ yẹn àwọn city people yẹn tí n bá ka story tèmi náà gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi náà àti bó ṣe crook mi ní beginning of my of my story city people yẹn náà ó wà ó wà nínú scene yẹn kò ń ṣòun ló crook mi o ṣẹ̀yẹ kéde torí nígbà tí mo kọ́kọ́ tán kọ́kọ́ dùp mi tí màláìka máa kọ́kọ́ dùp mi lákọ́kọ́ kó tó di ẹlẹ́ẹ̀kejì tí gbogbo wọn àyàn òun àti oníróbó ṣẹ́mo òun ni wọ́n òun ló kó èmi ṣẹ́mo èmi ò tí ì mọ system wọn gbà yẹn like I don't know their system mi ò sọ pé crook mi o bọ̀ tó wà nínú sin yẹn nígbà tí èmi ò tí ì mọ bó ṣe máa ń promote torí mi ò ṣe promoter àbígí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́tò ni mo mọ̀ ń pa ẹ̀ mọ́tò òun dẹ̀ ni passion mi mọ́tò yẹn kedere ni wọ́n fẹ́ make sure pé wọ́n gbà lọ́wọ́ mi ó ti yẹyin pé bíṣẹ́ mọ́tò yẹn mi ní ṣe mọ́ Wàsíù ti ń sọ ti pẹ́ bẹ́ẹ̀ ni àti àwọn girlfriend àti gbogbo wọn mo dẹ̀ ti ń ṣiṣẹ́ yẹn kó tó di pé mo mọ̀ wọ́n ó ti yé bẹ́ẹ̀ yẹn ọlọ́run dẹ̀ ló fún mi àní iṣẹ́ yẹn náà dẹ̀ wà nínú ẹ̀jẹ̀ mi you know my daddy do the same thing now ìgbà tí mo kọ́kọ́ ṣe ṣú àkọ́kọ́ yẹn tí wọ́n ní wọ́n gbé owó yẹn tó gbé mi lákọ̀ọ́kọ́ kì í ṣe tẹ́lẹ̀ kejì tí gbogbo wọn wà yẹn o tó wá sọ fún mi létà yìí pé owó tí wọ́n ní wọ́n fi dí tí àwọn òtẹ́ yẹn àwọn India yẹn sọ pé wọ́n fi dí gbèsè ìkan nínú àwọn boys yẹn tí ó máa ń ṣiṣẹ́ fún màláìka ní Dubai ní ah, hòtẹ́ẹ̀lì àti owó tíkẹ́ẹ̀tì tí wọ́n sọ pé wọ́n rà ń gbà yẹn tán ní oníròbó rà fún pàṣọ tọ́nà fowó mi dí nígbà tí súlẹ̀ àlàyémàláìka tí wọ́n á promote súlẹ̀ àlàyémàláìka tóró oníròbó náà ló promote pàṣọ ń gbà yẹn òun ló máa ń welcome wọn sí Dubai wọ́n ní ẹni yẹn wá dà pé à city people ló ra tíkẹ́ẹ̀tì pàṣọ náà ló gbé pàṣọ wà náà bí èmi ṣe mọ̀ bẹ́ẹ̀ ni torí pé pàṣọ yẹn nígbà yẹn kẹ̀dẹ̀ tí city people gbé wọn wá yẹn they invited me by me ti promote olórin mi ti promote wọn they invited me mo wa ni party yẹn party yẹn ni mo wa ti mo fi dé fìlà kan báyìí round Ti mo wọ white shirt Ti mo wọ jeans blue Ti mo kó owó dání bá ṣé ti yé yín ìgbà tí ó ní títí tí bìbù gbé wọn wá mo wa wò pé ẹhìn so ẹni wa ni owo owó fi owo woman ìtàn náà fi dí owó tí onírógbó jẹ

oní ẹ̀mí city people ló sanwó náà wá sọ pé oníròbó jẹ owó yẹn wọ́n wá gba owó tèmi wá ṣe iṣẹ́ tí mo wá ṣe lẹ́yìn náà wọ́n náà fi dí owó ó ní ṣe play ó ní they just want to crook me ìkan lára àwọn boys yẹn ọmọ èkó kan báyìí ló sọ àtàwọn others yẹn pé wọ́n kàn gba woman yẹn wọ́n dẹ̀ you know person i mean malaika náà dẹ̀ wà nínú gbogbo wọn you understand me wá rí i pé wọ́n gbá mi lákọ̀ọ́kọ́ yẹn ó sì kúnlẹ̀ kò tí ì tán kò dẹ̀ ní tán ṣó ti yẹ yín nítorí pé ẹ tún wà mọ̀ nǹkan torí gbogbo gbà yẹn màláìkà ń kọ́ wàsíù ti jẹ ògùn ẹ̀ tán tí wàsíù bá ti ń báyọ̀ dàbá ó máa mẹ́sọ̀ kó jẹ ògùn ẹ̀ ni pọ̀ mo rí po tami síta o tari mi síta o ẹni tí mo rí po gbé wọlé nísìnyí tó fẹ́ gẹ̀rẹ́sì sínú ilé agbára mo rí po tari ògùn mi ó tari mi síta o ọlọ́run lẹ́nu màrí gbọ́ ìran tí mo rí yẹn ọmọ yẹn máa ń ṣe yàmàyàmá sí mi ni ó ti yé ó ti rí i mo ti kó tari mi sáde nílé agbára ẹ tó jìn lọ sẹ́yìn yẹn Wàsíù ilé agbára ẹ tó jìn tó bá ti gbẹ̀yàn wọ̀ tó jìn gan yẹn lọ sí dẹ́dẹ́yìn yẹn mo rí kó tari mi jáde ń bẹ̀ o yá ẹ tari mi jáde bẹ́ẹ̀ ni bọ̀tẹ́ ti gbẹ́ lòmí ìjókòó síbẹ̀ ẹ ti gbẹ́ lòmí ìjókòó síbẹ̀ ọmọ náà dẹ̀ wà lórí Facebook ní sẹ́ a máa ló ń dún fóun pàtẹ́ ìtẹ́ bá máa finish pẹ̀lú ẹ̀ a máa mọ̀ pé kò sí nǹkan kan. wọ́n wá sọ fún mi pé city people ló gbé pàṣọ wá o pé oníròbó ò jẹ kì í ní story tó fẹ́ fi claim owó yẹn pé wọ́n fi gbowó yẹn pé kì í ṣe òun pé kò ń ṣe òun rárá rárá pé city people ló sanwó pàṣọ èyí tí oníròbó sọ pé òun jẹ owó kan yẹn pé wọ́n fi owó mi dín yẹn pé city people ló sanwó pàṣọ wá ṣó ti yé yín bí mo ṣe mọ̀ ṣe rí pé city people náà ó àpẹ́ nínú kìnìún ṣe mọ̀ pé kò ṣe mí sìn torí ẹ̀ I never drag him I never abuse him but wọ́n forúkọ ẹ̀ náà wọ́n fi ṣe a lot of things ó ti yé yín so nísìnyí city people fún dókàsì tí nàìjíríà police tó ẹ pé nàìjíríà police gangan tí ì ṣe pé bóyá wọ́n take you for granted you see you see the way you are ṣé ti rí káwọn èèyàn máa ṣòfin kéèyàn polè wájà kó tún polóko kó wá mu kẹsà fẹ́ẹ̀rí fólè kẹtù ṣàrìkù nàgò fọlọ́pàá ọ̀rọ̀ yín sú mi you turn Naija to a joke a joker country how can somebody be in a wanted list they are looking for the, this person by the Nigeria police IGP first Nigeria IGP mani kì í ṣe pé Lagos state is looking for him for her not that. Uh, Ondo State go me police command uh, police command no not commissioner of Ogun State o oh, IGP office looking for somebody and then you now giving award you turn Nigeria to a play country you are playing on Nigerian system you are playing with people bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ yìí mi ò wíṣì yín kí àwọn sójà gba ìjọba lọ́wọ́ yín o ẹ ṣẹ́ǹjì kó tó di pọ́ńlẹ̀tì fún yín I tell you because bí ẹ ṣe ṣe Nigeria ẹ sọ di joker country ni. You are playing on people's intelligence. And when people are mad, some people will be looking silently. And they'll be mad one day. And they will surprise you. Okay? Okay. Somebody says, should like tell you? Okay, it's all lie, conspiracy. Okay aṣẹ́wó tó re Libya mm. okay it's a conspiracy abi how can how can you you are you joking or something how can somebody a OIGP Nigeria Police Inspector General of Police of Nigeria now put uh, Dorcas on on their platform and say and put uh, wanted on the you know and you said it's a joke they are is you know what type of game is that tí àwọn people yẹn tí wọ́n bá máa tí wọ́n bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn dẹ̀ tó jẹ́ pé wọ́n take bí joke àbí wọ́n take nǹkan for joke tí àwọn apààyàn tó bá máa fi pa wọ́n dànù wọn ò ní mọ̀ they have to be very careful they, I'm, I'm telling you they, you have to be very careful they play with Nigerian game I mean intelligence that's not good somebody they are looking for somebody and some one newspaper odidi city people money now gave award the same city people náà ló ń gbé àbíkẹ́ ńgbà yẹn tó ń pọnlé tó ń ṣe gẹ̀gẹ̀gẹ̀ so that these people wọn kàn máa jàjàkú ni wọn máa jàjàkú ni you are playing let me tell you nígbà tí àwọn ológun wà ń bẹ̀ democracy ti ń wà too expensive i don't want to speak against democracy in nigeria o oh, not in any country but in nigeria it's getting too it's getting people are playing with people's life too much you see this is àwọn ológun nígbà yẹn because bẹ́ẹ̀ ni ìjọba ológun ṣẹlẹ̀ dáadáa lójú wa wọn wọn burú wọn rí the country apart from pé oúnjẹ wọn àbí nǹkan it wasn't like this. Ellen Ronald thank you you see you better change because number one let me tell you democracy our democracy Nigeria is expensive I will post something now when the senators What is happening in Nigeria cannot happen anywhere. Okay? What is happening in Nigeria cannot happen anywhere. But we don't want to talk about them now. Because tó bá ṣẹlẹ̀ náà tá a bá dákẹ́ lójijì kó ti yé. À ń pariwo gbà yẹn pé àwọn tí wọ́n yàtọ̀ sí owó tí Abacha kó tí Abacha kó kò lè tó yìí o ayé àwọn ọ̀fà ayé àwọn Yorùbá table tennis to this level everybody sit right the gbọmọgbọmọ and the terrorists and the what they call them What do they call these people? The ritualists. They are not up to this. You understand? But now people are just playing people, playing with people's life. You know, one man rò pé dìgírí o, wọ́n kò dédé fi wọ́n tẹ̀ already ẹnìkan wọn ò dẹ̀ serious about the person. Àwọn ló máa polè wá já wọn tún polóko wá mu. They are just playing with people's people's brain. That's not good enough. It's not good o. Bí àwọn èèyàn torí pé ẹ ti gbàgbé, ẹ má gbàgbé pé ńgbà tí ẹ má gbàgbé o, am I gbàgbé o because see, Nira ẹ jẹ́ sọ fún yín anyway ṣá mi àwọn talk much so Dorcas if you're already in London go to open the case yourself in London alright because to me ibi pọ̀ nínú nǹkan tó ṣe eré dẹ̀ wà nínú ẹ̀ náà dáadáa. somebody is asking me shebi they just put it there okay are you with me now do you you see that's what they said the police no sọ bẹ́ẹ̀ okay police no sọ bẹ́ẹ̀ and èmi náà mo dẹ̀ ti sọ̀rọ̀ tèmi náà nígbà tí mo débi báyìí ṣé bí ẹ mọye irọ́ tó pamọ́ mi ni ẹ mọye èèyàn tó sọ pé mo pa wọ́n ní mo bí ìbejì mi ò bí ìbejì láyé mi kódà mi lè bí ẹyọ kan sìn mo ní ìdọ̀ ọmọ kó jẹ́ pé mo bí ọmọ mẹ́ta nísìn inú ilé mi a máa kun mí ìníráyè tí ọmọ mi bá lọ sí àbí tí kò máa inú mi mo ti mọ fálù kọ́ mo pọ̀ gan pàápàá kó ṣe kókó pọ̀ rẹpẹtẹ ọ̀bọ̀ tí àwa ta tiẹ̀ láyè láti wà ní olóyìnbó the white people táwọn ọmọ yẹn bá ti kàwé wọ́n máa help ẹ wọ́n good fún system do you understand me wọ́n ní mo bíbejì pé mo gbé ta wọ́n máa sọ nemesis ni o nemesis mo ń pọ̀ o lórí ọ̀rọ̀ Baba. sún èbèbè yẹn nemesis ni o ló ń catch up prince eh, princess èmi nìyẹn lókè sọ Auto Bola nemesis kí ni nemesis kí ni kí ni mo ṣe irọ́ ni wọn kò parọ́ mi ò sọ pé ó pa náà mi ò sọ pé kò pa bọ̀ wọ́n tó ń ṣe kéèsì tán sọ nísìnyí àwọn ọmọ ní don come to Nigeria kéèsì tán bá open against me let them let us go to nobody they they should know i mean i mean court ni anybody bá fẹ́ tá bá fẹ́ lọ court kàn jẹ́ ká lọ sí court e tó bá dẹ̀ jẹ́ pé police àbí EFCC ká sọ ní EFCC but anybody má fi police threaten me because wọ́n ní àwọn ọlọ́pàá yẹn wọ́n bá ti yàn mọ́bì kan wọ́n máa fi opportunity láti sọ pé wọ́n mi ò sọ bẹ́ẹ̀ pé wọ́n ṣe oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ẹ̀tọ́ sàn ó lè jẹ́ mo ṣáà ń gbọ́ pé tí wọ́n bá mú ọlọ́pàá fún ọmọ ọlọ́pàá mú wọn sìn wọ́n lè sọ pé kán lọ pa wọ́n dànù wọ́n lè sọ pé kán ṣe ẹ̀tọ́ sàn gbogbo nǹkan tó ń pariwo tó sọ pé wọ́n fi ń sá fún ọlọ́pàá you understand what I mean let me tell you somebody is asking I me. somebody is talking here let me answer all of you ó ní aṣáájú tó rẹ Libya ni do you uh, actually believe that Dorcas find the person i'm not saying that èmi náà ti fara mi ṣàkàjúwe ǹdẹ̀ fi ṣe sample fún yín pé irú oríṣiríṣi náà ti dì mọ́ mi lórí bí ara nǹkan tó ń fi ń tọ́jọ́ mi baby you don't know it apart from pé mo sọ̀rọ̀ ń bìbà wọ́n á ní pé kó má jẹ́ kí n gbàdúrà kí n bá ti ń gbàdúrà kí n máa ṣépè fẹ́ni tí ó bá gbógun tì mí kankan kí má dárúkọ ọmọ sí wọ́n dẹ̀ ń tọ́jú ọmọ mi wọ́n dẹ̀ ń ṣèkà fún ọmọ mi wọ́n dẹ̀ máa sọ pé má dárúkọ ọmọ títí wọn because ọmọ títí wọn yẹn ó wù wọ́n láti máa tọ́jú wọ́n fẹ́ máa ba yé ọmọ lọ́mọ jẹ́ kán pa ọmọ lọ́mọ tí ìsọ́ de dú ọlọ́run dẹ̀ ló fún mi ní àdúrà yẹn ìgbà tí mi ò dẹ̀ ní gbàdúrà yẹn lórí most of the time but kò sẹ́ni tó lè sọ fún mi pé kí n má gbàdúrà fún ẹnikẹ́ni tó bá ń wá secret place I will pray it kò sí torí mi ò pọ́ ọmọ ọlọ́mọ mi ìdè bá yéèyàn jẹ́ wọ́n bá yé ẹ̀jẹ̀ tó bá ṣe dáadáa tán wọ́n wá lé ẹ e sókè ìwà lónìí lédè bẹ̀ mọ́ mo fẹ́ kí dòkàsì kó lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá tó ti yé tó bá di lọ́ọ̀yà kó gba lọ́ọ̀yà á máa lọ sí kóòtù òun kọ́ ló pààyàn ó ń ṣe charity àǹtí biscuit màmá tó pè biscuit yẹn wọ́n ti ń ṣe kíní yẹn fáwọn èèyàn ti pẹ́ ní nàìjíríà tó ti máa ń bá àwọn obìnrin jà àwọn musicians nàìjíríà yes mo ti sọ story yẹn rí ọ̀tá máa sọ pé wọ́n ò mọ̀ rí wọ́n máa sọ ẹ́bí pé ò jẹ́ nǹkan kan but ìwọ tó olóò jẹ́ nǹkankan ni wọ́n ti jẹ epo ẹ̀rí wọ́n jata ẹ̀rí olóò jẹ́ nǹkankan ò ló fẹ́ rí wọn wà tó dáa fún ẹ àwọn ló máa wá ẹ wá tó bá wá ẹ wá tán tó gba gbogbo tó ń chọ́pù ògú ẹ wọ́n fẹ́ ṣe yòókù yamayama wọ́n fẹ́ wọ́n fẹ́ báyé ẹ̀jẹ̀ kan tiẹ̀ sí wọn kò má jẹyàn kí wọ́n wà nù wọn àwọn olórin àwọn olórin wàhálà àwọn bàtà wàhálà wọn yes màmá tó pè ní biscuit yẹn ní ìgbà tó máa ń promote Salawa Benin. Salawa Abeni ni màdámù yẹn máa ń promote màmá yẹn ó ní problem kò pẹ́ kò jìnnà ẹ mọ̀ ó tún máa ń ṣe charity màmá yẹn ẹ máa béèrè lọ́ọ́ béèrè gbogbo àyẹn làwa ti ó ti pẹ́ wọn ò lè wọn ọmọ ẹ̀mí bọ̀tì èmi mọ̀ wọ́n torí àwọn àǹtí yẹn yẹ wọ́n máa ń tẹ̀lé wọn lọ pátì. àmọ̀kẹ́ ẹ̀mí ó ṣe máa ń ṣe charity yẹn gbà tó yá kí náà sọ wọ́n ló jalè wọ́n ló jọmọ gbé ó pọ̀ máa ń jọmọ gbé wọ́n plant fún wọ́n ń graduate lójoojúmọ́ ni wọ́n plant fún kí ló jẹ́ tó pé ní ìgbà tí wọ́n sọ wípé Àbíkẹ́ àti Dorcas ló ní problem sìn isn't it Àbíkẹ́ àti Dorcas ló ní problem now àwọn charity àwọn méjèèjì ẹnìkan dẹ̀ ti lọ àwọn méjèèjì rí ìdá ìyá tó lówó yẹn tó ń fún lówó tó wá lọ́dọ̀ Àbíkẹ́ ló wá ọ̀dọ̀ Dorcas tó wá dúró sí ìgbà tó wáyà ẹni tí èmi ń complain lónìí pó gbèjà tí ń ṣe kéwọ̀ òun náà àbíkẹ́ náà ti gbèjà ẹ̀rí ẹ ti rí bẹ́ẹ̀ so both of them now àbíkẹ́ ni wọ́n sọ wípé eléyìí ló report pé wọ́n kidnap ẹnìkan wọ́n wá ní wọ́n fẹ́ evidence kan lọ gbé nìyẹn wá to show that the person yabeji is not being kidnapped but kó má bàa rí kí àwọn àṣírí kan má bàa tú ìkan nínú wọn bóyá wọn lọ nà pa ni wọn ṣàníyàn ọkọ ẹ déédéé gbé jáde ọkọ ìyá àbèjà according to because èmi ò fẹ́ fẹnu sí that's why i i tó má ti ń discuss it i don't want to watch it i don't want to listen to it the first day tí mo kọ́kọ́ gbé pé wọ́n lẹ́nìkan kú mo ṣáà máa mo ti ń gbọ́ pé wọ́n ti ń jà lórí ẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ kán gbéyàn wá kán ṣáà máa fi pariwo kán máa fi àṣọ àwọn wo ló ń support ẹ̀ for the first season ṣé tí wọ́n bá réyàn lórí social media ṣé wọn lè ṣiṣẹ́ yẹn ni but àwọn kan wà fẹ́ pé kán máa jà kí gbogbo nǹkan máa dàrú yẹn ó ní ìkọ̀kọ̀ tán fi ń ṣe kán máa create sí there is something tí wọ́n fi ń ṣe ó ní nǹkan tó fi ṣe mi ò tí fẹ́ sọ̀rọ̀ púpọ̀ tọ́jọ́ sí bá máa sọ̀rọ̀ fún àwọn democracy àwọn democracy wa ní nàìjíríà a máa sọ̀rọ̀ sí ojú ojú ọ̀run lẹ́yìn tá a bá sọ tí wọ́n bá gbọ́ a máa sọ fọ́lọ́run democracy wa nàìjíríà wọ́n ń ṣe bí ìṣe ló dà pé wọ́n wá fi oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ mẹ́ o ṣé ti yé àwọn politician náà wà nínú àwọn all those nonsense things tó ń ṣẹlẹ̀ yìí nobody said they should go to station if you don't want to go to station tó bá dẹ̀ ní ó máa wà silence forever ni ẹ eh? àǹtí biscuit yẹn gbà yẹn màmá yẹn màmá biscuit yẹn ó lọ ó ṣètò ẹ̀ ní mọ́dúrà àgàbí kí ni wọ́n mú fún wọn gbà yẹn kí ni wọ́n mú ọ fún tó ní wọ́n pa irọ́ burúkú mọ́ wọn kí dẹ̀ ló ṣẹlẹ̀ nítorí pé wọn àwọn kan nígbà yẹn ohun tó ṣẹlẹ̀ rèé o it was eh, àwọn tó ń kọrin fún àtàwọn tó use mọ́ maybe some people wọ́n ń bá àwọn yẹn ìjà secretly gbogbo ẹni tó bá ti bá àwọn ìjà báyìí they have to fight that person ẹni tó bá ti súnmọ́ ẹni tó bá ń bá jà yẹn wọ́n gbọ́dọ̀ fight ẹni yẹn wọ́n gbọ́dọ̀ bá yẹ ẹni yẹn jẹ́ so ti yẹ things have been in existence for long time and mama, yẹn náà ń ṣe gbogbo àwọn nǹkan tó náà ń ṣe ń sìn charity yẹn wọ́n ń ṣe wọ́n dẹ̀ nice náà wọ́n wá ń promote wọ́n wà náà àwọn tó ń promote sàláwà bẹ̀rẹ̀ nígbà yẹn àwọn kan dẹ̀ wà pọ́n wò pé sàláwà bẹ̀rẹ̀ kẹ̀ kò ní ṣe kì í ṣe pé mo fi parọ́ alájà sàláwà bẹ̀rẹ̀ yẹn ọlọ́ọ̀ Elédùmarè but anybody bá wò mí báyìí pẹ̀lẹ́ mi gan wò wọ́n pẹ̀lú ojú burúkú wọ́n sọ fún mi ní pẹ̀lẹ́nu wọn báwọn ṣe sì kì í tọ́jú àwọn orí àwọn tó wà nídìí ẹ̀ wọ́n sọ fún mi wọn ò fakẹ́ wọn sẹ́yìn mo mọyìn sọ́ọ́dì ọ̀la I don't understand so they fight kí ló dé tó sọ pé ọjọ́ tí wọ́n ní kọ́ńgbẹ́ nìkan wá fún weakness ẹnìkan wá kú nígbà tẹ́ni yẹn kú ẹni tó yẹ kó right ẹni tó yẹ kó ṣe lọ́jọ́ yẹn òun wá ń joyè kankan lọ́jọ́ tó yẹ kó ọjọ́ tó yẹ kí òun joyè kankan lọ́jọ́ tí ọmọ yẹn kú instead kó ṣáájú ẹ̀yẹn Dorcas ó lóun kò ṣáájú ọkàn ẹni tó bá kú kó lọ rest in peace wọ́n rí ìwà ọ̀dájú mẹ́yẹ̀ wọ́n kí ni wọ́n máa fi hàn fi sí náà mí ìwà àwọn tó máa sọ pé kó ṣe kinní yẹn tó máa ní pé kó sọ pé ẹni tó bá ti kú kó lọ rest in peace àwọn kan náà ló máa sọ fún wọn lọ́jà yí ẹ ọlọ́run ti gbọ́ tiẹ̀ wọ́n fẹ́ wọ́n á ti ohun onímọ̀ pé wọ́n hate òun ó máa rè pé ẹnìkan ló máa sọ fún un pé wọ́n lọ́jà ayé ẹ̀jọ́ ẹni tó bá kú ti kú nìyẹn lọ sọ bẹ́ẹ̀ fún wọn á dẹ̀ sọ wọ́n á dẹ̀ hold against ẹ̀. wọ́n dẹ̀ wọ́n dẹ̀ hold against ẹ̀ you understand me ó dẹ̀ lè má jọ òun ló pa ó tiẹ̀ lè má kó ó lè má mọ anything but but the is something tí wọ́n ń defend níbẹ̀ yẹn wọ́n dẹ̀ jẹ́ kí everybody mọ̀ pé ṣé ẹ rí ọjọ́ tó ń joyè lẹ́nìkan kú meanwhile a ti sọ tẹnìkan náà níjọ́ sí tó kú wọn máa sọ pé kó kàn bọ ẹni yẹn láṣìírí ó bò wọn láṣìírí bí ẹni yẹn ṣe kú nàìjíríà ń gbà yẹn yes bọ̀bọ̀ tí wọ́n pè ní akínwùmí yẹn wọ́n sọ fún wa òun kọ̀ dẹ̀ wò pé òun kàn bo àwọn èèyàn kò fẹ́ tú wọn àtòrí ẹ̀ mú sọ fún ẹ tó bá ti bo ìkà náà ìkà ló máa padà ṣèkà fún ẹ ọdún kò sí ẹ tẹ́mi yìí bá ti gbé kò sí mọ̀ ṣe ní padà ṣèkà fún yín torí àwa náà bá ti wà sọ pé à níbo ìka ẹ náà ṣe rí pé wọ́n jẹ́ kí wọ́n súnmọ́ wa wọn ò ní jẹ́ kí wọ́n súnmọ́ wa wọ́n dẹ̀ mọ́ tí èèyàn kan bá fẹ́ rajà lọ́wọ́ mi kan lè sọ pé ẹ má rajà lọ́dọ̀ ẹ o wọ́n lè níyà ẹ̀ bínú sí many times ni mo ti pe ìyá mi lórí bíbá wọn sọ pé à bínú síra wa àjà o wọ́n ṣàmà wá excuses sódà wo ò ní lè tẹ̀síwájú mọ́ ìjà yìí náà ló bá màláìka jà títí tá a fi promote màláìka a promote ẹ̀ ńgbà tó bẹ̀rẹ̀ sí ṣe kiri tán ó fa màláìka màmá ni wọn ò gbúdọ̀ yájú sẹ́dá ó bàjà títí títí títí àwọn òdẹ̀mọ́ kó bàjà táwọn àfi wá promote ẹ̀ kì í ṣe pé bóyá nígbà yẹn gangan pé bóyá ṣe ni ó wá yí ọ̀rọ̀ yẹn pé ṣé ìwọ ni àwọn tó ń dè mọ́lẹ̀ wọn ló wá tu amádébá dojú ìjà kọ ẹ́ kí wọ́n ní zivu òótọ́ ni mo sọ ivu tá à ń sọ yẹn kò ń ṣe pé èmi ṣẹ̀ṣẹ̀ ń sọ àti pé kì í dẹ̀ ṣe èmi nìkan nìkan ni máa kọ́kọ́ sọ àwọn míì tó dẹ̀ jókòó tó ń silence pátápátá tí wọ́n lè sọ̀rọ̀ àwọn náà kàn wípé kí làwọn fẹ́ fi kún wọn lè jà àfi bá wọn fi kún adúgbẹ́fọ́lọ́wọ́ bá tá lè sọ̀rọ̀ igun àti gbàdúrà ẹ̀ ní wọ́n fẹ́ bó thank God pé oore ọ̀fẹ́ tá a rí gbà ọlọ́run tá a dẹ̀ ṣe búburú tí mi dẹ̀ tún wá ń ṣẹni tó ẹ wo gbogbo nǹkan tí mo ti fi jì I pay a lot of price lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ mọyé àwọn èèyàn tó ti wo anyway ja Dorcas report yourself kó má bàa dẹ́ ẹ dúró forever ò ń gbọ́ wọ́n ti purọ́ mọ́ àwọn èèyàn gbà tó ń purọ́ mọ́ mi ń bí wọ́n ní mo bímọ nígbà tí mo submit fún nǹkan tí wọ́n fi fọ́ mọ́ mi child benefit let me tell you nígbà yẹn wọn fọmọ mi child torí pé wọ́n ní bóyá mo bí ọmọ kan ó wà ní South Africa mo rẹ̀ mo ṣe sọ pé mo fẹ́ ìwé mi kíákíá gbogbo South Africa yẹn gbogbo ibi tó wù mí láti touch bírú South Africa yẹn ọmọ tó ń sọ wípé èmi mo bí tí wọ́n ní wọ́n rí lọ́wọ́ èèyàn ní South Africa yẹn ká lọ ṣe blood test you understand me and àwọn Canada bíbà àwọn tó ń sọ wọn ò ní gbà wọn gbọ́ wọn máa rò pé mi mò ń purọ́ wọn ò ní mọ̀ pé bọ́n ṣe dàgbà tó yẹn ìkà ni wọ́n àwọn ìkà ènìyàn máa rí bí àwọn olódodo you everything ló ní river culture but mi mọ̀ tó bá dẹ̀ jẹ́ pé bóyá àwọn olópá tó tọ́ dukas má lọ tó wò pé kó silence ni the best a máa wá dùn ẹ́ ìgbà tó bá yá àwọn tó ìkọ́kọ́ jáde tán wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ yìí pé o ṣe dáadáa fún wọn wọ́n kọ́lé wọ́n ṣe kiri kan tó bá yá wọn máa tó bá fi wọn nù ẹ̀ ó ti yé tán bá bẹ̀rẹ̀ sí lọ ṣe bákan wọn bẹ́ẹ̀ ni wọ́n ìmọ̀ àṣẹ́yìn tó bá yá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó a máa dùn ẹ̀ ńgbà ẹ̀ wọ́n máa sọ pé ah, kí làwọn ṣe àwọn kọ́ ló ń sọ pé kò sá ní police station àwọn dẹ̀ dúpẹ́ àwọn dọ̀bálẹ̀ àwọn ṣe kinní kan torí bẹ́ẹ̀ go to police station tó o bá lè lọ sí ti Nàìjíríà open the case yourself this is what Nigeria police wrote against me I do good this to you understand ojú tí àwọn ìlú òyìnbó máa fi wò lè tún yàtọ̀ ní Nàìjíríà ẹsẹ̀ pọ̀ ó dẹ̀ mọ̀ pé Àbíkẹ́ spíkà Wàsíù ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àbí kẹ́kẹ̀dẹ̀ rèé òun àti onírìṣà ó hope to be a wife of Ọọ̀ni kò dẹ̀ rí bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ wà nídìí ọ̀rọ̀ àbíkẹ́ tí òfin jẹ́ kó jẹ́ ìyàwó Ọọ̀ni àwọn mẹ́ta péré ni kò ń ṣe mẹ́rin ó dárúkọ ẹni tó ń bá jà lónìí Tóyìn Kọ́ládé ló ń bá fà and mama Esther Ajayi I mean professor Esther Ajayi bẹ́ẹ̀ ni àwọn tó ta alátakò mò ń sọ àti Wàsíù Àyìndé ló ṣe lẹ́kẹ̀ta àwọn tí ò jẹ́ kí ọ̀nà ìfẹ́ ni àwọn gangan tí ó jẹ́ alátakò tí ò jẹ́ kí ọ̀nà ìfẹ́ ni yes àwọn mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ ni kì í ṣe ẹ̀mọ́ pé kì í ṣe mi ṣàbùyín sìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ ni ṣé ti yẹ yín mẹ́yẹn kódà ń ṣe torí nǹkan méjì because everybody nínú ayé yìí àti nínú gbogbo ìgboro yìí they always want people tó máa submit fún ọ pé dákẹ́ dákẹ́ either nǹkan ṣe fún ẹ ó dùn àbí kò dùn tó bá ti lè confront wọn wọ́n wà bílí pé eléyìí ò ṣe control then gbogbo ibi tó bá lè dé níbi gíga náà tó wá rí pé tó bá débẹ̀ ó máa fi bá wọn jà ní wọn náà fẹ́ máa ride shoulder wọ́n máa já ẹ̀bọ̀ ni so gbogbo àwọn èèyàn kẹ̀dẹ̀rẹ́ tó máa expect ńgbà mí pé òun ló máa support ẹ kó lè débi ga wọn ò ní fẹ́ kó débẹ̀ torí wọ́n má débẹ̀ wá pè kó máa fi fight wọn ó ti yé torí ẹ̀ ń gbà mí ta bá ń ba yín sọ̀rọ̀ ẹ máa gbọ́ nígbà yẹn tí mo ti mọ̀ pé tó bá yá wọn ò ní jẹ́ kí mo dẹ̀ lè fún ní point náà àbí kẹ́ kí n sọ fún pé ọjọ́ tó jáde nígbà tó wọn àtọ̀ ní ìrìnsà tó ń sì lọ́ọ̀bù ara wọn tó ìlọ́ọ̀bù tó ní ìlọ́ọ̀bù tó máa ń wọ palace jáde tó ti fún yàrá ó máa jáde ó máa ní I tell you Wasiu Ayinde is not my father he's never my father ó sọ ọ́ ni ìyẹn dẹ̀ máa wò pé okay I'm not your father ìwọ tó máa padà wá ṣe ọmọdọ̀ mi ìwọ fẹ́ di ayaba ó gbóbẹ̀ lá máa dàrúgbó lẹ́yìn ìgbà náà ó jókòó sórí mídíà níjọ́ kan ló ń drag Elégùṣì ó bú Elégùṣì lóní Saheed àti Shaki àmì kí lórúkọ ẹ olórí Ṣèkí kó tẹ̀ pé lórí Ṣèkí because nígbà yẹn obìnrin pé wọ́n máa ní kó ṣe bẹ́ẹ̀ ni pé ìwọ ìyàwó eh, ọ̀ní ni wọ́n fẹ́ nà ọ̀ní ju gbogbo wọn lọ first monarch of Lagos of Nigeria I mean of Lagos I mean of Yorùbá land nìyẹn you understand wọ́n máa ní kó tẹ̀sí even though tó bá fẹ́ first monarch kó jẹ́ ìyàwó president number one you still need to humble yourself or else people under you they say wọ́n sì lè já ẹ bọ́. mi lè sọ àwọn márèèjì tó ti pẹ́ bẹ́ẹ̀ yẹn ti àwọn first lady wa tó wà bẹ́ẹ̀ sí ọ bọ́ọ̀ ti kó kan ṣe ẹ̀fẹ́ márì some people àwọn èèyàn ló ń jẹ́ bí ìdíwọ́ ni tó o ti respect àwọn kan wọ́n kàn máa fẹ́ jẹ́ nígbà tó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tábà dẹ̀ sọ fún gbà ẹ̀ kò ní gbọ́wọ́ nígbà yẹn náà ló máa sọ pé a ní sọ pé kó má ṣìṣe èmi nìyẹn o tó bá kúkú bú gbogbo wọn dáadáa káyé ẹ lè bàjẹ́ káwọn alálẹ̀ lè bà tiẹ̀ jẹ́ dáadáa èmi nìyẹn àbíkẹ́ náà máa ṣe wọ́n ta papọ̀ nígbà tó wá yá ọlọ́run wá ṣe kíni wá jẹ́ kó ń parapọ̀ náà láti ṣe kíni láti bàjà ó ti yé bẹ́ẹ̀ so àwọn tó ń bá yín po wèrè ṣó ti yé yín the same set of group ló ń da gbogbo yín ló ń fọ yín papọ̀ ó ti yé yín the same set of people ló ń da orí yín papọ̀ ṣó ti yé so èmi o mo gbà ẹ́ níyànjú orí ọ̀fẹ́ gidi lórí gbà torí pé irú péèjì ẹ̀ iná now mi ò ní sọ sọ pé àbíkẹ́ mi ní sọ pé torí pé ó ń ṣiṣẹ́ fún ìyá ọmọ pé ìjẹ̀búrò òun wà tó bá ti ṣe tán báyìí lè má máa ṣe báyìí àyàtọ̀ síra owó ọ̀dẹ̀ jù mí lọ mo tẹ̀ fẹ́ béèrè kankan kí tó máa tẹ̀síwájú bí má bínú k1 má bínú òjọ́ mo notice pé gbogbo àwọn tó bá ti bá sùn rí lórí social media yìí tó bá ti bá sùn ó máa ń difficult fún wọn kán tó lè dìde padà wọn ò kì í celebrate ilé lórí mídíà yìí gbogbo àwọn tó bá bá sùn yàtọ̀ sí yàtọ̀ nígbà yẹn náà torí nígbà yẹn náà ló ṣe rò pé ó fẹ́ dá mi dúró pé bó mo ti rówó sọ́dílé mo kọ̀ déédéé kọ́lé tó ti yé wọn àbíkẹ́ nígbà tó fẹ́ tó bá sùn bíbà ó jẹ́ bó ṣe súnmọ́ ẹ tó tó mọ ọba tó mọ ìjòyè tó mọ gbogbo èèyàn tó kò kọ́ ilé báyìí àbíkẹ́ ṣókọ́lé kò kọ́lé kò kọ́lé ju pé kó rí aṣọ aṣọ pati yẹn ẹnìkan máa dúró tó máa ra aṣọ pati yẹn fún ẹnìkan máa dúró máa ra aṣọ pati yẹn fún ṣọ́ọ̀bù tó níyẹn náà kò ju tínú yàrá yẹn lọ gbogbo àwọn tó bá sùn lórí bí tó ti bá sùn dáadáa àti dìde wọn ìṣòro ló máa ń jẹ́ kéwọ̀n ìwọ ló wà nídìí yẹn kí ló dé torí bẹ́ẹ̀ àwọn tó bá ti wá ń kọ́lé yẹn tó bá ń ṣe dáadáa yẹn àwọn tó bá tó wá jẹ́ èyí tó bá wá fẹ́ tó fẹ́ kó dáa fún tó bá dáa fún tó ti wọ ẹgbẹ́ àjálẹ̀ group then wọ́n máa gbúdọ̀ fẹ́ ọkùnrin tó rí rádaràda àwọn ló máa bọ̀ àwọn ló máa túùchẹ́ nìyẹn wọ́n á fẹ́ ọkùnrin tó rí rádaràda àwọn ló máa túùchẹ́ ọkùnrin yẹn ọ̀ why kí ló ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ kẹwọn gbogbo àwọn tó ti fẹ́ lórí social media mi báyìí ayé nira fún wọn kó tó di pé wọ́n dìde wọn ò kọ́lé wọn ò ń kọ́lé even gan Kudi tó lóun yẹ̀yẹ́ kú tó bá ṣe tán màmá gbé ìjẹ̀bú kúrúkú wa wọ́n lọ ṣe photo shoot wọ́n gbé léèsì léèsì oríṣiríṣi ló wà nù bíbá ìta àrùn ó tiẹ̀ sún mi aṣọ simple ọlọ́ọ̀ ilé ìdìmọ̀ rẹ̀ ń gbọ́ àwọn léèsì tó bá ní ṣanṣẹ́ lára báyìí kò wù mí wọ̀ kò wù mí wọ̀ aṣọ tó bá ti ní ṣanṣẹ́ àbí tó ń gún mi kò wù mí wọ̀ mọ́ ìṣerọ́ make tea for me okay make tea for me yeah nelo so ti ye kò wù mí wọ̀ kóhun yẹn náà kó tó di pó dáa fún kó tó di pó dáa fún ìyàwó kí orúkọ alówó lé tó ń pè kúdí yẹn ó jẹ ó mu bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo owó ẹ̀ bí pé kó máa fi raṣọ lọ pati kó máa kú pati wà sí náà ni ó bá sùn náà ni ẹni tó padà wá fẹ́ tó bímọ fún yẹn nígbà tó ti bá tí wà sí ti bá sùn ènìyàn òdìdé tó ń kọrin délé Táíwò délé délé Táíwò ẹni tó fẹ́ yìí náà wọ́n kàn fi dublin àti iṣẹ́ Facebook náà fi bojú tó ń fẹ̀ ṣe wọn lówó kò tí ì pẹ́ ilé bọ́ngálò tó lọ kọ́ sí kòròdú ilé bọ́ngálò yes ó ti wá kọ́lé ní last year o ilé bọ́ngálò ni wọ́n wá ń ṣú ẹ̀ fún wa kó tó kọ́ ńkọ́ ọ̀ǹtì tí wọ́n ń gbèjà wá sí òní tábẹ̀ sí sọ̀rọ̀ mi báyìí náà wọn ò bá má rí ilé kọ́ náà wọn ò bá má rí ilé kọ́ torí ngbà yẹn náà ìjẹ̀bú ló ìjẹ̀bú vice president tọkọ̀ fẹ́ àìpù gbogbo ìjẹ̀bú gbogbo wọn tó ti tó ti bá ṣe mi ò fẹ́ máa embarrass kí máa dágbo gbogbo àwọn tó wà nínú speaker majority àwọn tó wà nínú blogging tó ṣe fraka blogger yẹn majority of them you slept with them wọ́n dẹ̀ wọ́n kí ló dé tí àbíkẹ́ náà ò lè gba owó bí dókàsì ṣe ń gba owó mo bèrè ní because people also watch but tó bá ti gbowó díẹ̀ báyìí táàgà àti ẹ̀bá tó fẹ́ wá sí eh, bíi pé kí wọ́n monetize bá wọ́n kàn flag ẹ̀ ni ẹ̀ dẹ̀ máa gbé àwọn kan sókè láti máa gbé àwọn kan wálẹ̀ kí àwọn kan ba máa feel inferiority kán ba lè máa banújẹ́ kí ìjà ba lè máa lọ ẹ wo gbogbo nǹkan tẹ́ ti ṣe fẹ́mi náà àti ìpè bóyá ṣe ni mo ṣe nǹkan fún yín táwọn èèyàn bá ṣálẹ̀ hate mi ọjà tẹ́mi ti ń tà táwọn èèyàn ń súnmọ́ mi èmi tẹ́ máa ní kán má súnmọ́ káwọn bá máa ní bá lọ èmi tó yẹ pé tí àwọn ìjẹ̀bú mo dárúkọ pẹ̀lẹ́nu mi tí wọn bá tà gbogbo àwọn tí mo tó ìta mọ́tò gbà yẹn níjẹ̀bóde kí wàá sí nǹkan tó dé níjẹ̀bóde kó tó wá kọ́lé wèrè tó kọ́ síjẹ̀bóde yẹn kó tó bẹ̀rẹ̀ sí ń gba gbogbo ilẹ̀ onílẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ń sorí burúkú lògo lògo tí wọn bá tà níjẹ̀bọ́dẹ mo tòótọ́ wọ́n máa pè mí ní wọ́n ní pé tọ́lá ti pè mí báyìí ìkan nínú wọn sọ fún wọn pé tòun bá ti tà báyìí ó lò máa pè princess ni alájẹ́lẹ̀ mi tí n bá débì kun èrò máa máa wọ́n bẹ̀ ni tí n bá gbọ́ ẹsẹ̀ mi síbẹ̀ ẹ̀bẹ̀ gan máa rùn síyàn wọ́n máa pè mí ní ó ní kan bá ló máa sọ pé tòun aṣọ níjẹ̀bù pé tí òun bá wọ̀ bá ti tà báyìí máa pè princess ni tí sàmúsàgùn náà bá ta wọ́n máa pè mí ni mi ń wọ́ bẹ̀ kí wọ́n má tà èmi náà kò dẹ̀ disturb ọjà tèmi bí wọ́n ṣe ń tà ni mò ń tà alájẹ́ ni mí bọ̀ tó bá dọ̀dọ̀ wá sí báyìí wọ́n máa sọ ẹ má dọ̀ sọ́dẹ̀ o tó bá ti dọ̀dẹ̀ báyìí o ò ní sọ oríire mọ́ o ní kí ni wá sí nǹkan ń ba tèèyàn jẹ́ láwùjọ ni wọ́n dẹ̀ ń wò níran àwọn obìnrin wọ̀nyẹn kò jẹ́ kí wọ́n ṣe dáadáa wọn náà dẹ̀ máa ṣorí burúkú wọn bá ti fi nǹkan kékeré tàn wọ́n tí mi bá sọ̀rọ̀ fún ọmọdé ká sí sìn wọ́n máa systematically orí ló máa lóun fẹ́ ṣe ó máa wà nínú àwọn èèyàn tó máa máa bẹ́ẹ̀ ni Wàsíù wà nínú àwọn tó máa máa ṣe dáadáa tó máa máa ṣe bí ipò òun ṣe ájú ọmọ ẹ̀ náà tó fẹ́ ó fẹ́ ó fẹ́ silence ẹ̀ wá tún ní kọ́ ọmọ níbi tí ò ti lè sọ̀rọ̀ mọ́ wá ní kọ́ fún láwọ́ọ̀dù kí ló dé tí ò lè lọ bí náà ti fẹ́ fún láwọ́ọ̀dù yẹn kán sú ẹ̀mí tó ti ń fún àwọ́ọ̀dù wọ́n kàn sú àwọ́ọ̀dù ẹ̀ wọ́n kàn eh, screenshot award ẹ̀ wọ́n post ẹ̀ sí ó kàn post ẹ̀ kí ló dé tó òun ọmọ fúnra rẹ̀ kàn kó dúró kán máa nu award yẹn fún báyìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan ṣé wọ́n fi ìjà ṣe yín ni tí ìjà tó wá jẹ́ pé democracy wa fẹ́ máa fa ìjà kẹgbẹ́ fún ìjọba kẹgbẹ́ fọlọ́gun ká sinmi kọlùkálùkù sí right because ó dàbí shitting ni ó dàbí shitting ni kí Wàsíù máa fi system ba yéèyàn jẹ́ káwọn kan dẹ̀ máa support yẹ Wàsíù ń ba yéèyàn jẹ́ gbogbo àwọn obìnrin tó fẹ́ ní orí social media yìí ó bá Bukky Jesse sùn Bukky Jesse ò lówó Bukky Jesse sì kò ní pẹ́ ọmọ arẹ́wọ̀n e níbẹ̀ yẹn wọ́n wọ́n sábà sọ fún sí wọ́n ń jẹ́lọ̀ sí ẹni wọ́n ń jẹ́lọ̀ sí ẹni wọ́n ń jẹ́lọ̀ sí ẹni wọ́n máa tì wọ́n máa tì wọ́n máa tì wọ́n máa tì títọ́ máa fi tì dẹ́gbọ́ ọgbà ẹ̀wọ̀n wọ́n máa tì í Bukky Jesse mo rí ẹ̀rẹ́ o báìbù rẹ̀ tí mo fi mọ̀ pé wàásù wà nínú àwọn àti ìjọ àti àwọn ìjọba òkè wọ́n wà ní àwọn tó rán Bukky Jesse níṣẹ́ báìbù rẹ̀ ọlọ́run ló fi wọ̀n mí kí n ṣe yàn bá sọ látànà bọ̀ kí n ṣe gbọ́dọ̀ téèyàn bá rí lè máa sọ bó kàn fẹ́ sọ díẹ̀ mbẹ́ mo rí pé ibi tó ń gbé sí nínú wọn gbé ẹwọ ibi tó jì nílé ilé awo ọlọ́run ìwọ máa dárúkọ wọ́n máa fi oògùn wọ́n máa support ẹ̀ ọ́nà ẹ̀wù oògùn wọ́n dẹ̀ máa sọ fún ẹ pé ìwọ náà gbúdọ̀ lọ nàìjíríà kí láǹfààní ńgbà tí wọ́n fún ẹ lówó sí tó náà fún ẹ ní pé kò ṣàbáṣẹ́dọ̀ ilẹ̀ gbogbo yóò máa ní kẹ́ máa ṣàbásẹ́dọ̀ ilẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ń ṣàbásẹ́dọ̀ ilẹ̀ wọ́n dẹ̀ fún yín nílẹ̀ tó ń kọ́ wà á máa kówó fún ìyàwó olè débẹ̀ ṣé iná bí jùjú bì dá kì í ṣe pé ń craze èmi sọ pé mi ò sí ní àwọn tó máa dè mọ́lẹ̀ nínú dè tó bá so mi máa já bọ́lọ́gùn gbàjọba lónìí máa wá nàìjíríà kò sí míìkì mọ́ àbóyè kò ní. okay we have father milk and liquid milk jẹ́ ó dà pé father milk yẹn sì kù díẹ̀ ṣàfihàn hmm, díẹ̀ okay wọ́n máa sọ fún yín wàá máa ṣiṣẹ́ wàá máa sọ pé you have to where you are building Nigeria and you are giving money to somebody you are giving money to somebody no be juju be that and then ẹ máa jókòó sórí ibẹ̀ yẹn wọ́n máa ní kẹ́ máa bú ẹnìkan sódà ayé yẹn lè bàjẹ́ máa rò pé ayé ẹ kó lè dá ni wọ́n ní bú dáadáa <laughs> bú dáadáa wọ́n máa pàtẹ́wọ́ fún ẹ wọ́n máa dáwọ́ fún ẹ owó tó ti mọ̀ pé òní jẹ kí láǹfààní nǹkan tí lókàsì kan sí tán máa sọ pé tán dẹ̀ ti sọ fún mo gbọ́ tí kinní sọ fún yàn pé ilé yẹn tó bá ti kọ́ tó òní wá bẹ̀ mọ́ ẹlòmíì ló máa gbé bẹ́ẹ̀ pé òní wá bẹ̀ mọ́ mo gbọ́ náà kí lorúkọ ẹ̀ ṣẹ́dọ̀ káàtà mi ṣẹ́ lísì àmì lísì yá ẹ̀ ó ní kò ní wá bẹ̀ mọ́ ẹ dẹ̀ máa ṣe tó ń tọ́ bá sọ gbogbo yín wọ́n máa ṣe bí ọ̀rẹ́ sí yàn ọ̀tá dẹ̀ ni wọ́n all these criminals of Nigeria that are working for Wasiu Wasiu Wasiu. power off. Uh. Ah. ṣé ó dẹ̀ kó dárúkọ Wàsíù mo dárúkọ Wàsíù hmm. power off iná gan hmm? ó kú máìkì ìyẹn mi pa agbára tó ń pa ògùn wà lórí yín mi ìbá yín jà ń sìn yín o bó kàn ń sọ fún yín ni o hmm. mi ìdẹ̀ sọ pé ṣe mọ̀ pé èmi lẹ máa ń bú èmi lẹ máa ń ṣe báyìí oríṣiríṣi èmi lẹ máa ń wọ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè wọ́ mi ẹni bá wọ́ mi ó fẹ́ ṣọ́kú nìyẹn ìbádàkẹ́ bàbá sọ̀rọ̀ Tolú please tó bá ti ṣe mílò fún mi wọ́n máa fi ṣúgà sí wọ́n máa ń fomi sí ó ti yé that's why I need sugar I don't eat much of it it's okay òjò yẹn ti dá o òun ti bẹ̀rẹ̀ padà o orí orí pé inú ilé tuntun gbóná lẹ́sẹ̀kẹsẹ̀. so brokers. go and clear yourself ṣé o ti yé tó bá ń sá wọ́n máa fi sórí wọ́n máa wà ní rẹ́kọ̀dì forever ó ti gbàgbé pé wọ́n sọ pé wọ́n máa make sure pé òní lè wá sí nàìjíríà yẹn ilé tó bá kọ́ kí láǹfààní gbogbo bó ṣe ti ń lọ fẹ́fẹ́rẹ́fẹ́ tó ń lọ tó ń bọ̀ ńgbà yẹn tó ń kọ́lé kó má lè débẹ̀ irú báwa náà ṣe kọ́lé mi ìdẹ̀ kọ́lé lórí Facebook yìí o ogún mi ni o mo ta mọ́tò mi mo ta èyí tí mo ń lò mo ta èyí tí oríṣiríṣi nǹkan mo tòkìndé tó lè parí léyìn so wọn ò fún mi ṣó ti yé yín àtìgbà yẹn náà kẹ̀dẹ̀ rèé wọn ò jẹ́ kí tẹ́mi bá ń ṣiṣẹ́ wọn ò jẹ́ kẹ́mi gbowó ọwọ́ ẹ̀ náà náà náà débi kì í ṣe àjẹ́ ló ń ṣe mí o wọ́n pè ní connection ni wọ́n lò tán fi sọ̀dọ́dọ̀ ìjọba Canada ìkọ́sí children is evil wọn ò dẹ̀ nímọ̀ pé àwọn tó ń sọ̀rọ̀ fún ẹ ní evil <laughs> they will know that the people calling them telling them things bad about me are the evil ones ó ní mo ṣe fi ẹkún àti oríṣiríṣi mo express feelings mi àti mind mi ní ọjọ́ yẹn ṣó ti yé yín wọn ò lè sọ fún mi ní kò síbi kankan rí láyé mi kódà mi ìjí pin rí débi pé ọmọ fẹ́ jí mọ́tò god forbid ṣẹ́ni tó ń jalè máa ń búròkì ni ṣẹ́ni tó jalè máa ń búròkì ni they always busy kàkà kọ́ mo lé ẹ̀gbọ́n tí yorùbá máa ń sọ pé kàkà kọ́ mo lè má yò ó ará àdúgbò ni ò ní sinmi ẹgbọ́n kí n dààmú ará àdúgbò rí mi ń ṣòlè náà àwọn ló le bọ́n ṣe wà yẹn kò síbi ìgboro ṣe le tó ẹ̀yin tẹ́ bá ṣiṣẹ́ lẹ̀ ní gbádùn ẹ̀yin náà máa fi sísẹ̀mù tì sókèrè náà máa jogún nǹkan yín bẹ́ẹ̀ ni ẹ̀yin náà máa fi sísẹ̀mù lé lọ sókèrè náà máa jogún nǹkan yín why you running when you are not tó bá mi lè post here I cannot post you on my platform because you are you are being. Um, But she's not talking. She talking on Facebook. I don't think she's still talking on Facebook. Is Oka still talking on Facebook? Eh? Is Doka still talking on Facebook? I don't know. I don't see things. I don't see a page anyway. Uh, of recent, I eh, just saw body with a picture came to comment under my daughter or something. And I say, God bless you too also. I don't know. You understand? Please, go to the police. Don't let anybody, má jẹ́ kó fi Don't say that she's eating on the inside the hole. But kì í ṣe pé face to face ló pa ẹni yẹn náà do you understand tó pa ẹni yẹn face to face ni kò ń ṣe pé you see a lot of story can come up tó pa ẹni yẹn face to face ni kò pa ẹni yẹn face to face so now too so gbogbo yín tẹ́ wà lọ́nà platform yẹn you cannot even put love and like ẹ lè fi love àti like kan sí. not talking she. ẹ fi love sí ẹ fi love and light sí àbí ẹ fi love and light sí wọ́n máa sọ fún yín see under her yẹn o ẹ love and light see fún mi ẹ fi love àti like you see. mo wà rántí love yín mo wà rántí like yín ìtí mo ń sọ yín sí tó bá yẹ pé kì í ṣe pé wọ́n ti ṣé kí n sọ kọ̀ọ̀kan tí dòkà sì ṣe tí mi like èèyàn ò gbúdọ̀ dájú púpọ̀ ṣó ti yé èèyàn ò gbúdọ̀ dájú ò gbúdọ̀ dá ojú èèyàn ò gbúdọ̀ dá ojú púpọ̀. irú ọjọ́ tí wọ́n tí wọ́n lọ́mọ yẹn kú sí tí wọ́n sẹ́ndì owó sí wọ́n ní wọ́n sẹ́ndì ten million sí wọ́n dẹ̀ ní kó announce ó dẹ̀ announce wọ́n máa sẹ́ndì ten million sí ẹbẹ́ yẹn you don't even need to announce but wọ́n máa ní kó announce kó ba lè máa jẹ́ káwọn kan kó ní wọ́n máa bínú àmọ́ dẹ̀ ṣe ń bínú yẹn náà ìwọ náà wọ́n ń fi ẹ́ problem ni báwọn yẹn ṣe ń bínú yẹn wọ́n fẹ́ káwọn yẹn máa bínú sí ẹ so that wọ́n máa bínú sí ẹ they be causing problem for you you understand me and you to be oppressing them and you be having problem and those ones also you know fight that come law they are playing that game that's one thing I don't like about Nigeria policies these days they making everybody eating people's head together no I don't like it I don't àwọn kan dẹ̀ ti wà bẹ́ẹ̀ pé ẹ eh, àwọn wà bẹ́ẹ̀ yẹn ìlú tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn kílì máa máa pọ̀ gan people will be bitter arm robber ritualist killing àwọn èèyàn máa gbéra wọn sínú kan láti máa go after themselves ṣó ti yé so jẹ́ kí n sáré yà sí orí bàbá súbèbè yẹn mo wo ṣáàtì bàbá súbèbè yẹn àwọn èèyàn sọ pé gbogbo oúnjẹ à ń complain pa ẹ pé ó burú gan o wọn ò sọ pé ó ń wọn ò ló fèèyàn ṣòwò wọn ò sọ obìnrin wọn kàn sọ pé ó bímọ púpọ̀ wọ́n dẹ̀ ní ó mojú owó gan kò ní kò yáwọ́ like kò lójú like kò ń give ṣótiyé wọ́n ní bàbá yẹn kò kí ń give mo wá wò dáadáa pé ṣé bàbá yẹn lówó ni ṣé àwọn celebrity yẹn àwọn actor tó máa sọ pé àwọn ọmọ ẹ̀gán kan pariwo à bàbá àwọn o superstar ni o bàbá àwọn o superstar ni o àwọn ará èkìtì yìí ṣá lọ́n ń dárí jìnnà. ṣé bàbá yẹn sú bèbè bó tẹ̀ jẹ́ sípàtà iṣẹ́ tó ń ṣe tí ó lówó ó lùlù lẹ́yìn bàbá Sànní Adé ó lùlù lẹ́yìn ìsàláwọ̀ Àbẹ̀ní tí ó lówó èló ni wọ́n ń gbà àwọn ọ̀gá wọn gan tó bá lówó tí bẹ́ẹ̀ ṣe rò yẹn ẹlòmíì máa ti rìtáyà bá jẹ́ bẹ́ẹ̀ ṣe rò pé wọ́n lówó ni wọ́n ṣe wà yẹn wọ́n máa ti rìtáyà majority máa ti rìtáyà nínú wọn pọ̀ wọn ò lówó tí bẹ́ẹ̀ ṣe rò yẹn they don't have money àwọn obìnrin tó máa rí wọn náà tó yẹ pé gbogbo wọn máa dì mọ́ wọn wọ́n fẹ́ fẹ́ wọn wọ́n fẹ́ bímọ fún wọn nísìnyí báyìí wọ́n sọ pé àwa bímọ aláàbímọ fún olórin aláàbímọ fún olórin ogun tó máa kọ́kọ́ jà spiritual war because èpè pọ̀ lórí wọn bọ́n ṣe wà yẹn àkàìmọye owó tán fi rárá tán máa kó fún wọn àkàìmọye iṣẹ́ burúkú táwọn náà ṣe àkàìmọye wọ́n ṣe ṣoògùn ṣoògùn ṣoògùn ṣoògùn tó jẹ́ pé àwọn tán wà lẹ́yìn wọn náà tán máa ti lò wọ́n àkàìmọye irú àìsàn tó dẹ̀ ṣe máa yẹn cancer mo discover later that wọ́n sọ pé ẹ ó ní ẹ eh, wọ́n lọ hospital àwọn family ẹ̀ṣẹ̀ wà ń sọ story ẹ eh, wọ́n ní wọn ò rí nǹkan tó ṣe é eh, gbogbo kínní in tó ṣe é ti destroy gbogbo cell àti gbogbo veins ẹ̀ so gbogbo ohun tó ń gbomi dúró àtẹ̀jẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló ti ó ti met so kò ṣiṣẹ́ mọ́ ó dà pé kí wọ́n ní pipe lé ó ti o iná jó nǹkan ó ti wá ó ti wá wà affected tó ti lẹ̀ múra so kẹ́ ẹ rọ mi sí báyìí kó máa jò dànù ní àwọn obìnrin míì bá ṣe lè ṣàlàyé ẹ̀ fún wọn nìyẹn so it's a it cause sickness kan ni and it can be caused by poison it can be caused by many things àwọn oúnjẹ míì tó ń bá jẹ tó ní mọ̀ pé kò bá lára mu àbẹ̀wò nǹkan míì yes so mo ti ìgbà tí green ẹ̀yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo search mo research eh, gbogbo nǹkan tó lè cause àwọn nǹkan bẹ́yẹn ìgbà tó dẹ̀ tún gbé náà sí nàìjíríà tán kàn ìnáwó nǹkan ṣe mélòó ni mélòó ni ṣé àwọn mi sọ pé dókítà nàìjíríà ò mọṣẹ́ o but just prevention is better than cure anyway àwọn torí bó ṣe wá ṣàìsàn tó ń jẹrà tó kú yẹn tán wá ló lé gbòǹgbò ara sickness ni ọlọ́run kan ti sọ pé bóun ṣe máa feel pain ẹ̀ nìyẹn bóun ṣe máa kúrò ní ayé nìyẹn and bó ṣe kúrò láyé yẹn it will make heaven yeah wọ́n ṣe rò pé ẹ eh, kò fún wọn lówó kò fún wọn lówó owó wo ló ní ṣé owó yẹn gangan ṣé òun ló kọ̀ǹtró owó yẹn ni ṣé ńgbà tó kọ́kọ́ gbowó yẹn àwa kò fún gbà tó lóun fẹ́ kí ló fẹ́ o wọ́n ní kí ló fẹ́ kọ́ ọmọ nàìjíríà ṣe fún olóun fẹ́ ilé náà ni ilé ló dùn bàbá yẹn ó ní ilé lòun fẹ́ o kóun ṣàtìyàn nílé láyé ṣé ó lówó ńgbà tí ò ìyàwó tí ò fọmọ aṣọ mélòó ló ní ilé mélòó ló kọ́ tán fi sọ pé ókè ó fowó tiẹ̀ jáyé ni tí ò fi fún wọn kò lówó náà gbogbo kan complain ẹ kò tọ́jú ọmọ ṣé òun kan tọ́jú ara ẹ̀ ṣé ó tọ́jú ara ẹ̀ ní sickness yẹn ba bẹ́ẹ̀ yẹn kò tọ́jú ara ẹ̀ nígbà tí wọ́n ti kọ́kọ́ sọ pé ó ti ń fìlẹ̀ láti máa feel pain yẹn but ó manage manage manage torí kò sówó tó bá lówó tọ́jú lówó ni ó máa fly lọ lóyìnbó ni a lọ tẹ̀sà rẹ̀ nígbà táwọn kéwọ̀n sick wọ́n fly káàkiri ni ó lọ kéwu Canada bí lọ káàkiri ìlú láti lọ gba treatment all of them dey fly around abroad to go and I mean take treatment ikọ́ náà wà náà àwọn tó tiẹ̀ lówó gan wọ́n tún sick gan wọn ò survive ẹ̀ ṣebí gómìnà akérèdọ́lù ó lówó náà ó lo how many years ló lò how many months ló lò ní Germany he died at the end of everything so àwọn nǹkan kan wà tẹ́ pé tí ó bá ti bẹ̀rẹ̀ kó má ti bẹ̀rẹ̀ tí sinet bá ti bẹ̀rẹ̀ tí wọ́n bá àwọn ẹlòmíì wọn dẹ̀ tí research sí ìmí kẹ̀dẹ̀rẹ̀ ó lè jẹ́ poison ni so èyí táwọn ọmọ ẹ máa sọ pé àwọn ń gbàdúrà fún bàbá wọn yẹn ẹ̀ṣẹ̀ tó dá kí ló dá ó kàn bímọ púpọ̀ mo sọ́rí mi ò sọ pé kéèyàn máa bímọ kiri o kó má tọ́jú ọmọ o àwọn tó dá ẹ̀ṣẹ̀ tó ju tiẹ̀ lọ wọ́n wà ní orílẹ̀-èdè nàìjíríà yẹn bẹ́ẹ̀ ni kéwọ̀nù dá ẹ̀ṣẹ̀ tó ju ti súwé bèbè lọ mo fi kéwọ̀nù mo fi wé súwé bèbè ẹ̀ṣẹ̀ tí kéwọ̀nù dá of recent kéwọ̀nù tó ti ẹ̀ pé ẹni tó bí ọmọ mẹ́ta fún ó lè kú òní ó gbé e tí ò bímọ kéwọ̀nù wọ́n ti ẹ̀ ní mo wo platform yínká yínká kí lorúkọ ẹ̀ náà àṣàbàrí kò lọ àbí tí n ká ní tí àǹtí ó ṣe ṣáàtì kan lónìí wọ́n tún táàgì mi ìgbà tó ń táàgì mi Yínká sọ pé wá ń sunkún mẹ́yẹn ó sọ pé ẹnìkan lòun fẹ́ ta ọmọ kìnìkan kìnìkan mo ní ọmọ yẹn pé wọ́n ń wá Wàsíù mo fẹ́ sọ níbẹ̀ tó pé ó yẹ kí n kọ́mẹ̀sì bẹ́ẹ̀ ni pé ẹ gbé fún Wàsíù àbí kó lọ gbé fún ìyàwó ẹ̀ Wàsíù gbé obìnrin mẹ́ta obìnrin ní mẹ́ta yẹn tí mo rí tó ti táàgì ọmọ ẹ̀ kan o ọmọ tí fẹ́tí àfi fún sí ọmọ òun jáyẹn ó ti ń dàgbà rẹ o ti ń ṣe kíní kan kìnìún kan ó ti fi ń jó ó dẹ̀ ti lé ìyá ẹ̀ lọ kí ló máa ṣe fún ẹ tó bá láìka ọmọ ẹ tó máa lé ìyá wọn lọ aṣiwèrè àgbà òfò ẹ má bínú o bóyá ọjọ́ tó bá jọba máa hà ní bumọ́ àti ẹ̀ráyè tèmi tẹ̀fẹ́ máa sọ̀rọ̀ wọn lẹ́nu ìka ènìyàn abatẹnijẹ́ adìyẹ gàgàrà àti àkùkọ gàgàrà tí ò ní fẹ́ kéékèèké kọ mo ní mo fẹ́ sọ àlá tí mo lálẹ́ nǹkan mo rí pé wọ́n ti gbé ah mi ìfẹ́ sọ àláyẹn fún Bukky Jesse hmm. ga o ah, ah, mi ò ka wọn kí mẹ́sẹ̀jì ẹ jẹ́ ń ka wọn àwọn mẹ́sẹ̀jì jẹ́jẹ́ ń kọ nǹkan tó gùn báyìí ok Bola Dorcas always do or say things for you eight kí ló dé gan irú you been you are using um, kí lórúkọ ẹ̀ big letter go fọkàn lórúkọ ló sí báyìí òyìnbó yẹn gan to bá bí ẹrẹ kó má correct let me read it aṣẹ́wó tó lọ Libya tó bá bí ẹrẹ kó má correct torí mi ò mọ gbogbo òyìnbó wèrè tẹ́kọ̀ sí bíǹsì mú bọ̀ náà I want to read Bola Dorcas always do or say some things for you hate benefit kini ẹ máa kọ ìbò tó da síbi o kẹ má máa kọyàn sọ̀rọ̀ di ẹni tí ò gbó ìbò knowing you are all enemy of progress èmi yẹn èmi o she is not respond for is not respond for your thought ṣé òyìnbó ló ń kọ yẹn kó sì lọ jàre ṣé òyìnbó ló ń kọ yìí ṣé òyìnbó ló ń kọ yìí jẹ́ nǹkan òyìnbó fún ẹ ṣé òyìnbó ló ń kọ yìí ṣó lórí burúkú ni ẹni. òyìnbó tó kọ kí ló kọ ní àmọ́ yàrá sí bí tá a bá pe àwọn professor jáde gan wọ́n máa wọ́n máa gé àwọn jẹ ní àwọn bíbá yìí náà what are you writing what is this what type of what what what type of English is this okay be a monitoring maybe those people know me ṣé mo ti èmi tí mi ò tiẹ̀ mi ò kí ń wo platform mo kàn rí pé wọ́n ó tag mi kó gba you see olórí burúkú ni ẹ̀yin tẹ́ máa sọ pé wọ́n ń jealous èèyàn yẹn kí ni mo fẹ́ jealous nípa Dorcas Dorcas tí àwọn èèyàn dìídì dì tó ń sọ dolówó kò tí ì sẹ́nibọ̀ tó dìídì kọjú sí mi láti ṣe mí ẹ máa sọ pé wọ́n rà ánú gbà ni ìyẹn ò kì í ṣe oore kò ṣé òun ló fúnra rẹ̀ ṣiṣẹ́ tó lówó ni àbí business aṣọ tó ń tà yín ló fi rówó ni má jẹ́ kí n búdò kà sí o torí àánú ẹ̀ ń ṣe mí kẹ́ ṣe kẹ́ ṣe ba yé ẹ̀ jẹ́ systematically máa ma ṣe bí ọ̀rẹ́ tó lẹ̀ pọ̀ tá dẹ̀ nìyí à ń sọ̀rọ̀ gidi sí bí ẹ eh, bó ṣe máa wà free olórí burúkú ni yín tẹ́ bá ti bá yé ẹnìkan jẹ́ máa tún gbélé ẹ̀ náà máa tún gbèmí rẹ̀ I'm just forget about jealousy okay sorry for the all this thing I cannot jealous anybody okay ọ̀rọ̀ bàbá um, mo ń pè nìkan ni mo am checking something somebody send message to me i don't know this person àbí fóònù mi ló ń send message ni. ṣé ẹ ti rí pé nǹkan tí a sọ yẹn bí ọ̀rọ̀ ọlọ́gbọ́n ó ti yé ọ̀rọ̀ mi má kó dànù ọ̀rọ̀ tó máa ṣe ń láǹfààní ni bí ọ̀rọ̀ ọlọ́gbọ́n ṣe rí ọ̀rọ̀ tí mo sọ níjọ́ yẹn nípa àgbàlá Gabriel pé bàbá súbèbè tó kú wọ́n náà máa sin òkú ẹ̀ lọ́la ilé ibi tí yẹn ibi tí wọ́n ní kàn sí sí yẹn ṣe rí pé nǹkan tá a sọ òun ni tẹ́ bá ti rọ̀rọ̀ ọlọ́gbọ́n ẹ má máa sọ pé wọ́n jealous ó ti yé yín ọlọ́run ò ní jẹ́ kí tí màá jẹ́ pé wọ́n dà mí láàmú pé wọn ò jẹ́ kán rajà lọ́wọ́ mi mi ò sọ pé kẹ́nìbọ̀dì wá kó fún mi kí n máa ẹ ti understand ẹ ti understand bẹ́yẹn àwọn tó bá dẹ̀ rí irú nǹkan bẹ́yẹn náà gbà okay good luck to you okay but i'm not jealous of anybody now because ìbàdàn fún lówó gan gbà yẹn tí wọ́n ní ṣọ́ọ̀bù ẹ̀ máa parẹ́ mo gbàdúrà fún lẹ́yìn ìgbà náà ó padà bú mi ṣé ti yé mo dẹ̀mọ́ páwọn kan náà ṣàmà sí pé gbogbo yín mi ò sọ pé kó bá mi pé mo fẹ́ bẹ̀lẹ́ ní àkójáde fún mi ní kó wá speak fún mi all of them on this social media tí òṣìṣẹ́ kan nínú wọn tó wá gbèjà mímì ni tó sọ pé ẹ má bú sista Auto Bola mọ́ o ẹ má bú mọ́mì yẹn mọ́ o ẹ má bú àǹtí yẹn mọ́ o ẹ ti gbọ́ rí none of them all of them they always attack me because àwọn tó fẹ́ bá yé wọn jẹ́ ni wọ́n ti mọ̀ pé ah we be the one to only tell them the truth i will not deceive them tí n bá sọ pé kó lọ síbẹ̀ ní kó lọ report rẹ̀ kó má bàa ma tó wo tó bá jẹ́ pé ìlú nàìjíríà tó bá pé òfin wà ní orílẹ̀-èdè nàìjíríà wọn ò lè fi hàn sí àfi tí o bá fẹ́ lọ nàìjíríà mọ́ because gbogbo data ẹ̀ ni àti passport number ẹ̀ tó wà ní uk ni wọ́n gbé sórí mídíà bẹ́yẹn wọ́n blacklist ẹ̀ ni ó ti yé wọ́n blacklist ẹ̀ ni so tí wọ́n bá sọ fún other country náà pé is a wanted person ó tún wà nílùú UK kí ló ṣe tí ò answer do you think UK government are going to support him they can protect him being a, a UK citizen but wọn ò ní sọ pé go to our other country and go and commit crime o mo ṣe sọ pé tí o bá commit crime yẹn go and clear your name for future purpose because ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ pé they will make sure you will not be able to live in that house ilé tó ń kọ́ yẹn wọ́n ti sọ fún un ṣé wọ́n sọ bẹ́ẹ̀ fún wọ́n sọ fún wọ́n sọ fún so for that not to happen you got to clear some things face it you overcome it So bá ti wá overcome it wá stronger bẹ́ẹ̀ ni wàá kàn ti mọ bí ayé ṣe rí nsìn ẹni tí iṣẹ́ tó bá máa ṣe tó máa cause problem fẹ́ òun ní ṣe ẹni tó máa di ogun fún ẹni tó máa gbélé ní tó bá ti rí ẹnìkan tó fẹ́ ṣoore fún tó jóore tòótọ́ lẹ́mọ̀ à ń ṣe tí ò ṣe pé ẹ̀fín cat is cause tòótọ́ tẹ́nìkan bá ti sọ pé òun fẹ́ gba ẹni yẹn tí ìdẹ́ ń ṣe pé àwọn oníbàárà àtàwọn tí ò réyàn tí ò léyàn wọ́n ti tán àtàwọn tó tó nídìí ẹ̀bùn kì í ṣe pé wọ́n tán lórí èdè nàìjíríà tẹ́ má máa jà lórí yẹn definitely there is something behind it you understand me wọ́n ṣe gbé Muyideen sí àwọn àwọn muslim ti gbé Muyideen wọ́n náà fẹ́ràn lọ mẹ́kà lọ́dún tó ń bọ̀ o wọ́n ti raṣọ fún o wọ́n lówó tó nídìí yẹn o wọ́n á fún o tó báyà ti ń kírun bọ̀tí ńgbà tó ya wèrè sọ́ọ̀rì kò ya wèrè nígbà tó dàbí wèrè lójú títì máa ìwọ̀n ò rí ńgbà yẹn people are just using people to count scores mo ṣáà ń gbàdúrà kó má fi ayé mú ìdí yẹn náà kó má fi count the score bí ayé ìyá yẹn and all these people náà tó ń ṣe gbogbo kínní the set of people wọ́n mọra gbogbo àwọn tó ń ṣe kind of these things wọ́n mọ̀ àwọn èèyàn kankan tó need help yẹn iṣẹ́ kan sọ fún pé òkè o mú ìdí o má mú kankan mọ́ o má ṣe kíní kankan mọ́ o wọ́n ti bá ènìyàn náà wíjọ́ yẹn o kò ní ìdíkan ayé ìbàjẹ́ ṣé ilé tó ń gbé fún bẹ́ẹ̀ ṣé kò ní ilé yẹn ti lọ bẹ́ẹ̀ ó ti ó ti ó ti parí wọ́n ní wọ́n máa tún wá ìyàwó mi fún you know all these stories people are just trying to create some scene ó wá di pé kó máa cause problem kó máa fi create content ó yẹ ìyẹn náà tó fẹ́ máa fi create content sí i torí pé nígbà kan a sọ fún mi pé tó bá ti pààyàn báyìí wàá máa gbọ́ wọn kàn ẹnìkan kàn déédéé kú ni wọ́n bẹ̀rẹ̀ sí gbé pápápápápápá ẹnìkan mẹ́kọ̀ owó fídíò ẹ̀yàn bẹ̀rẹ̀ sí lọ wọ́n mẹ́ mẹ́kẹ̀ nìkan viral lórí ẹ̀ a máa mẹ́kọ̀ owó a máa mẹ́kọ̀ owó they are destroying others for the for for I mean they are they, they are racing I mean promoting another person kódà èmi o ẹ wo tábàlà mi sọ̀rọ̀ nígbà mìíràn it's like a máa dà pé ìṣẹ̀lẹ̀ ru àwọn èèyàn ń bàyàn but Nigba mìíràn ṣe ni I just hate things that happen on that Facebook generally you understand me people are getting terrible tough you understand in tó dùn mí jù nígbà yẹn Dorcas wa gba ẹjọ́ wa bẹ̀rẹ̀ sí speak fún títí Ebony ó bẹ̀rẹ̀ sí speak fún àǹtí yẹn gbogbo tí mo sọ irọ́ ni o wọ́n wá ń fún anyway kan lọ síbẹ̀ yẹn lónìí ṣó ti yé torí fújọ ẹ̀ kì í ṣe torí tèmi ìṣe pé kọ́lọ́pàá mú ẹ tọ́lọ́pàá bá ìfẹ́ mú ẹ lọ́nà wọ́n lè mú ẹ bọ̀ kì í ṣe for you to be free all right i don't want to talk about things So tell it, tell it. Me, mi fẹ́ sọ nǹkan tó tell it, tell it. for you to be free i tell you yìí ṣe tó tèmi báwo i forgive people i forgive people. àwọn kan ló wà ń bẹ̀ náà kàn ń da orí Facebook rí ṣó owó ọjọ́ tí mo ti ń polówó pé wá bá mi ra mọ́tò ń sin wọn bá mi rà á torí pé mo sọ̀rọ̀ kéwọ̀n àtàrà àwọn politician kan because owó yẹn ní ti ń they will be wọ́n máa lé àwọn èèyàn mọ́ ẹ ó pè wọ́n kán lọ kó yẹn fún àwọn olówó kán tó máa fi sponsor wọ́ kán máa fi ba system orders jẹ́ ó pè wọ́n bẹ́ẹ̀ bọ̀ kó iṣó ti yé wọ́n máa sọ don't go to her o ó ti ṣe kíní kan o wọ́n lè tún sọ pé màmá ẹ̀ ló ń bínú sí i wọ́n lè ní kíní kan ṣe they just look for skills àwọn tí ìyá wọn gbogbo àwọn tí wọ́n ní help wọn yẹn sìn ṣé ìyá wọn bínú sí wọn náà ṣe lò wọ́n pa ọlọ́run mo ṣàgbàdúrà kó má fi mú ìdí nǹkan skọ́ sí i bẹ́ẹ̀ ni kó má fi mú ìdí nǹkan skọ́ sí i torí bọ́n ṣe gbé ìyá àbèjì wá yẹn náà ìyá ẹni tó ló kú yẹn wọ́n gbé wá ẹni tó gbé wá ọ̀tọ̀ lẹ́ni tó gbé wá yẹn kàn fi ń jẹun báyìí lẹ́ẹ̀kan náà wọ́n kò gbá ni lukasi gbà pàtó yá náà àbíkẹ́kàn gbá ni kí ló dé àti pé bóyá ẹnìkan tó bíbejì yẹn ònìkan ló bíbejì nàìjíríà àti pé bóyá ẹnìkan ló ní ònìkan ló ní ló nídìí ẹ̀bùn nàìjíríà pé àwọn bẹ́gà ò pọ̀ káàkiri <laughs> ìlú tí bẹ́gà pọ̀ tó tó pọ̀ ju ẹni tí ò bẹ́gì lọ wọ́n wá gbé náà ọ̀n títí dẹ́ ẹ̀mí okùn ẹ̀mí ẹni yẹn já gbogbo àwọn tó bá lọ́mọ lórí social media náà bó ṣe máa já kẹ̀ nìyẹn kí nínà máa já kẹ̀ ọmọ dáadáa nú dókà yẹ́ gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi nígbà tí wọ́n bá dárúkọ kìnìkan kìnìkan ambi blessing níkan kìnìkan ọ̀dọ̀ dukas ni at the end ọ̀dọ̀ dukas ni wọ́n á kàn kúrò mbẹ́ ni wọ́n á fún wọn ní owó díẹ̀díẹ̀ náà wọ́n ní wọ́n fún wọn ní owó iná ni gbogbo wọn kàn dojú ìjà kọ ilé náà ni ó ṣe wọn wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ní kàn bá bẹ̀rẹ̀ sí bú ẹ àwọn olówó gbó tó ń sílẹ̀kùn fólè. Dokas, lọ síbẹ̀ kó lọ bá wọn má jẹ́ ń lé ẹ sí gbó kí láǹfààní ilé tó ra sí tó bá gbogbo pàtó ń gbowó yẹn sí tó bá jẹ́ pé lọ́nà ló fi ra lé sínsìn ọ̀tọ̀ ni kó máa fi gbádùn kó kọ̀ lọ Nàìjíríà kó kọ́lé fún yàn bẹ́ẹ̀ kó kọ̀ máa yìnbọn kó lè wọlé kó jáde ó níyí bẹ́ẹ̀ èwo làbùrọ̀ kan fi ẹ́ sí wanted kan fi ẹ́ sí wanted kó wá ní pé kó wọ́n lọ jókòó síbì kan. ẹ máa wọ aṣọ kẹwàá gbogbo aṣọ wọ̀nyí tó ní stone tó ní stone yẹn mo fẹ́ lọ ra aṣọ kan báyìí fọmọ mi ó ní stone ó ní gbogbo ẹ̀ ó ń bíkíbí ó lóun ò fẹ́ gbogbo aṣọ tó ní stone tó gún wa lára bí ó tẹ ó ń gún mi lára ó máa ń mi ò fẹ́ kọ̀ọ̀kan tó máa gún mi lára these days honestly orú mú irú mi gan mo kàn ń fi ẹ̀kọ̀ kan wọ kiri sórí mi ni so ẹ fún mi ní love àti like. tẹ́ ẹ̀ bá fún mi ní love mi ní máa fún yín love mi ní máa gbàdúrà fún ẹnì kankan mọ́ o torí àwọn tó máa ṣe yín dáadáa náà máa ní kẹ́ máa sá fún àwọn tó máa ṣe yín níbi náà máa ní kẹ́ máa rìn súnmọ́ má fojú burúkú wò mí o bá sọ pé kò sówó lọ́wọ́ mi lé níwáyé kì í ṣe bí pé kò sẹ́ni tó gbọ́ mi nínú yín o ṣé ti yé ṣe ò Dorcas mo sì ro ti ìkúlẹ̀ àbí amọ́mọ́ ẹ ní o lọ síbẹ̀ má jẹ́ kán bá yí ẹ̀jẹ̀ tán máa ń ṣe bí wọ́n fẹ́ràn ẹ̀wọ̀n sí mm, wọn kàn máa fi sísẹ̀ mú kọ ẹ̀ sí kí ló kó àbúrò ní gbogbo nǹkan àwọn tó ṣe dáadáa fún sìn àwọn máa jókòó sínú ilé wọn máa ẹ̀jọ́ ilé ìwọ ò ní lè Nàìjíríà ó bá dé Nàìjíríà wọn máa sá kódà bàbá súbèbè wọn lọ́la ni wọ́n fẹ́ ṣe òkú wọn o gbogbo ẹ̀yin ẹbí àti ọ̀rẹ́ àwọn bàbá súbèbè yẹn in fact ó ṣe o ó ṣe o ó ṣe o ta ló ṣe gan wọn ló kanra tẹ bá lọ sọ́jà báyìí owó a máa ní kẹ mú ṣéǹjì wá ṣé tó torí owó <laughs> ah, good evening ma good evening o Kabira. Yeah, wọ́n ní bàbá Súwèrè ó burú gan ó burú gan kò fowó báwọn ṣe ṣó lówó ni <laughs> ẹ wo ṣé òun dẹ̀ jẹ́ tó jẹ́ ritualist <laughs> kò lówó tó bá jẹ́ pé ó jẹ́ ritualist ní tó fi ìyá yín ṣògùn owó tí ìyá yín lówó tẹ́lẹ̀ tó bá yé ẹ̀jẹ̀ tó dá wọn jókòó bí kéwọn ṣe ń ṣe a lè sọ pé nǹkan burú ó bímọ kò tọ́jú ṣé ọlọ́run wo ló tọ́jú ọmọ bàbá wa sọ ní àdé gan lẹ́nu ọjọ́ mẹ́ta àwa la ń sọ fún lágbẹnugbà wọ́n lẹ̀ wọ́n ní wọ́n bí ọmọ kan ẹnìkan sọ pé bàbá bàbá òun ni tó ń gbé bàbá sọ̀dọ̀ tó ń gbé sọ̀ní káàkiri lórí mídíà ń bíbà tí mo sọ pé ah kí ló dé ẹ̀nà tó gbé wá ń jọ̀rọ̀ lọ́wọ́ tó ó ní kó máa drag bàbá sọ̀dọ̀ àdé ọmọ ìjẹ̀bú ni mo ní irọ́ ni. ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ bàbá súwé bèbè ẹ̀ títí ó fi kú o wọn ò dáríji o kò sẹ́ni tó pè bọ̀ǹgbà tó kú tó ń sìn gbogbo wọn tó sọ pé wọ́n tọ́jú ẹ̀yẹ wọ́n fẹ́ pín ogún ni o. ilé ẹ̀ ó ṣe àwọn ṣàti pé àwọn thank God pé n ta wíńjọ ẹ̀ lọ ò ní ọpọlọ wà ń bẹ̀ tán sí síbẹ̀ ó nílé táwọn ọmọ ẹ̀ náà tó bá ní wọn tó bá fẹ́ máa wá gbé bẹ̀ tó bá fẹ́ máa wá síbẹ̀ náà kò yóò ti yé ẹ̀yìn wọ́n ti mọ̀ pé lè bàbá àwọn ẹ̀ ti rí pé àwọn ẹ̀ fẹ́ process nǹkan bọ̀ kò ṣeé tà kò ṣe kó di lọ́la kan ṣe pé wọ́n fẹ́ tà á ó ti yé ogún bàbá wọn ọmọ òṣì ẹ eh, wọ́n ní kò rán wọn ní school tó bá yẹ kó rán wọn sìn akáyọmọye àwọn ọmọ tó ń rán lọ sí yunifásitì nígbà tí mo lọ sí tí mo lọ sí let me let me say it this way akáyọmọye àwọn ọmọ tó lọ yunifásitì tó yẹ pé wọ́n lọ mú gbóná wọn lọ ń ṣe nǹkan kíkan lọ́hùn ni tó ń jáde akáyọmọye ìwọ tó yẹ yunifásitì kan tí ò jẹ́ nǹkan kan ok tí wọ́n bá lọ sí school yẹn tí ò lọ sí school wọn wọ́n wọ́n kan ẹ kò rán wọn ní skul òun ni ò jẹ́ káwọn ṣe kiri kan àwọn náà gbò táwọn bá ti wà ṣẹ́gun àwọn tó lọ skul náà jẹ́ aṣẹ́gun gbogbo ló wà ń pò tó dáa. ẹni tó rí olórin tó lọ bímọ fún mẹjọ́sí àwọn tó bímọ fún olórin wọn tó jọmọ fúnra wọn ni gbogbo àwọn ọmọ tẹ́ rí lọ́wọ́ Wàsíù Àyìndé tó ń wá sí pé òun ní Farouk kan òun ti ní kan tó ń ṣe lọ́ọ̀yà kan ṣe ní dọ́kítọ̀ kan ìyá wọn ló tọ́jú wọn àti òyìnbó yes àwọn grand tó máa ń gbà nílùú òyìnbó bíi pé kan sọ pé àwọn ọmọ bàbá bàbá ọmọ yẹn kò wà wọn wọn ti useless you understand me àwọn òyìnbó ló tọ́jú wọn èyí tó wà ní England tó wà ní Canada tó wà ní òyìnbó ló tọ́jú ẹ̀ fún àtàwọn ìyá wọn ó dẹ̀ fi wọ́n máa pariwo kò tọ́jú mi ò encourage anybody má tọ́jú ọmọ o ó ti eyín kó tó di pé bàbá ọmọ tèmi kó tó specialize kó tó di pé a separate kí n tó pàdé ọlọ́run má jẹun pàdé àgbákò mọ́ láyé mi ọmọ mi ní pàdé àgbákò kí n tó pàdé àwọn bí àwọn kéwọ́n àwọn olórin tí mo promote àwọn olórin búkọ abayé èèyàn jẹ́ yẹn ẹni tó máa ń tọ́jú ọmọ ni kó tó di pé wọ́n kó sí lórí yóò ti yé tó máa sọ pé ó wá wọ group pé tẹ́ bá tọ́ ọmọ bá ti dàgbà ó máa mọ bàbá ilé bàbá náà orúkọ ló máa jẹ́ ti understand ẹni tí mo bímọ fún lákọ̀ọ́kọ́ kò tọ́jú ọmọ ọmọ yẹn gan gbà tó tún ọmọ yẹn tún tẹ́ stage kan wọ́n tún fi ọmọ yẹn nà mí kò tọ́jú ọmọ kò fún mi kò fọ́mọ mi lè sọ bóyá nísìnyí bóyá ó fún lówó gbogbo nǹkan tí mo ṣe èmi ni mo ṣe nǹkan lórí ọmọ mi wọ́n tún fi nà mí ni. wọ́n ṣe ń ṣe sí bàbá Suebebe yẹn ó sì irritate mi kò ṣe pé o ṣe èèyàn àbó òṣè dáadáa àbó òfúnyàn lówó ni wọ́n ṣe ń dìpẹ̀ léyàn láyé ẹlòmíì kan máa ń ṣèkà ni bó ṣe wà yẹn ó lè jẹ́ poison ló jẹ níbì kan bàbá Suebebe yẹn tó rọra ń dìke tó ń dìke tó wá ń dìke tí poison yẹn ń dìke ayé tó ń jẹ́ kó rọ́ọ̀tì nígbà tó wà láyé yes it's happened all this among all this celebrity lot of things happen among them báwo ni kálẹ̀ ìṣọ̀lá kọjọ́ mẹ́ta hello báwo ni. hello. hello. hello. o ò gbọ́ ni. hello? hello hello ṣé o ń gbọ́ ń sè ṣé o ń gbọ́ o ò gbọ́ ni hello hello tolu alọmọ mi ayọ̀mídé come. hàn nísìnyí tó bá fi ayé ẹ̀ ṣe experiment wọ́n máa ń sọ fún ẹni tó bá ń bọ̀ pé kó ṣe dáadáa ní táwọn ìjà ẹ̀sìn tó bọ́dẹ̀ ìjà ìlẹ̀fẹ́ máa fi ṣe ìjà ẹ̀sìn ó ti yé yín ẹni tí anyway ìjà ẹ̀sìn. ká ṣàfisẹ́nu dákẹ́ mà ní. ká fi sẹ́nu dákẹ́ ni o. mo máa ma fún yín ní nọ́mbà ó ti yé I'll give you number ẹni tí mo ń sọ nísìnyí mo kàn ń sọ fún ọ̀gbẹ́ni yẹn ni kó lè ṣe dáadáa i mean kó lè free from this nonsense kí láǹfààní kó ń bọ̀ máa pè náà. hello eléyìí máa wà òkè. àwọn ọmọ kan wà tẹ́ pé wọ́n láìkó gúgọ wọ́n dẹ̀ máa ń fẹ́ kéèyàn kan máa my daddy is a superstar my daddy is a kìnnì kìnnì. hello báwo ni ilẹ̀ bá ti sún mi ọ̀sán náà no problem mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ kìnnì tó ló fẹ́ ṣe ẹ ti ń tà ẹ̀ ni. kí ni nǹkan okay okay wọn ò ṣe lé èkó mọ́ ni okay mo fẹ́ béèrè engagement ẹ̀ ẹ̀ lè gbìyàwó ok ṣe èyí tí mo fún nígbà yẹn ni mò ń sọ. ok tó bá yẹ pé kò lè mú tó bá ti tó bá ti jó òun ni o lè tẹ picture kó fi wọ̀n mí kó send ẹ̀ send ẹ̀ so bàbá yẹn fi ṣe ìkọ̀kọ̀ owó ni wọ́n sọ ọ́ ẹ̀ ẹ sẹ́ǹdẹ̀ so màá wò tó bá ti jẹ́ òun ẹ̀ torí òun tó gbọ́ ṣe tán pé ó ti tóbi jù lọ àbí oṣù òun ló tóbi jù lọ àbí òun tóbi àbí ríngì yẹn tóbi jọwẹ́. èyí tí mo fún gangan yẹn ni mò ń sọ o èyí tí mo fún gangan yẹn ni o. é é tu vai ti jó òun <laughs> ìjọ ó ti yé má mi send ẹ ṣó ti yé jẹ jẹ take picture ẹ náà kó o send ẹ sí mi tó bá ti jó òun so ẹ eh, tó bá jó òun um bá jó òun ni o ẹ ṣe ṣe eh, ẹ tó bá ti jó òun ni màá wo nǹkan tá a máa ṣe sí ṣé màá sọ fún ẹ bó ṣe bá tó bá ti jó òun ni màá ní kó send ẹ so ṣé èwo ni ṣé ẹjọ́ nítorí ọlọ́run Margaret àbí kí lè rúkọ yín ah Margaret ọmọ mo ti fẹ́ sọ pé ṣé ẹ̀ ṣì rè mi mọ́ pàgbàlagbà ló wà ń bẹ́ẹ̀ mi kì í ṣe ìyàwó ìjẹ̀bú o mi kì í ṣe ìyàwó ìjẹ̀bú mo mọ̀ pé ìjẹ̀bú lẹ́yìn ìjẹ̀bú ìjẹ̀bú rẹ́mọ dáàsì ìjẹ̀bú rẹ́mọ bí ṣe wà bí ṣe wà ṣe rí ṣe rọ́wọ́ mi mo free bí ẹsẹ̀ arọ bí ṣe wà mo free for now mo free bí ẹsẹ̀ arọ ẹni tó bá fẹ́ fẹ́ mi sìn á kọ́kọ́ ra mọ́tò lọ́wọ́ mi á ra mọ́tò rẹpẹtẹ bẹ́ẹ̀ ni á jẹ́ kí business mi boom ẹni tó bá bẹ́ẹ̀ ni ṣe rọ́wọ́ mi àmì hmm. single mother tó tẹ bá ń sọ̀rọ̀ nísìnyí lórí social media ń sìn àwọn àwọn èèyàn ará Canada náà máa rò pé ó lọ́kọ bóyá ó ń hàìdẹ̀ míì lọ́kọ o ẹjọ́ ẹ jẹ́ kó lórí wa o ẹ ṣe o ẹ má bínú. mo ti rí mo ti bájẹ̀bú pàdé rí mo ti déètì jẹ mẹ́ni ìjẹ̀bú rí bọ̀ òun ọ̀ṣọ́wọ́ mi ẹ kọjọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ mà. ìpẹ́rù lẹ́yìn náà Margaret ọmọ ọmọ APC mi ì tí ì lọ́kọ mi ti lọ́kọ mo ti lọ́kọ rí but now no husband husbandless <laughs> àwọn wèrè àwọn wèrè wọ́n ti wọ́n ti ah! we are coming with plenty money. I dey come, I dey come. Hello, hello, nightmare. Ṣé pé ìjẹ̀bú I don't want to talk now. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣọdún ojúde you tẹ̀ ẹ̀jẹ̀ torí ọlọ́run. Ìfẹ́ wà láò ẹ̀jọ̀ ọwọ́ mi. Ọwọ́ mi máa rí ó funfun lédè. I don't want problem I don't want ìjẹ̀bú problem nítorí mo ti rí ti tó <laughs> ẹjọ́ ìkúlẹ̀ mi rèé ẹ má bínú. tẹ ah. hmm. ah. mọ ẹ má jẹ ntọ iṣẹ́ kí n sọ tòótọ́ fún ìgbà míì tí bá gbọ́ pé wọ́n sọ pé tí bá kọ ka ibìkan nínú báyìí tó sọ pé Ìjẹ̀bú site àyà mi ṣe gàdàdàdà <laughs> wò sí ìlú tí mo bẹ̀rù tó ní ìjẹ̀bù lórílẹ̀ ní nàìjíríà yẹn anyway tó bá fi adámáwá lọ mi ah, ìjẹ̀bù. Hold on. ṣé o mọ̀ pé àwọn ti nàìjíríà ó mọ̀ pé wọn mọ value ẹ̀. bọ̀ ṣe bí ìyẹn náà ìyẹn ṣáà ni. èmi ò dá mi ò mọ̀ọ́mọ̀ mo ṣàmọ̀ pé èyí tí mo kọ́kọ́ fún yín ẹ ok ok ẹ máa sọ fún ẹ lọ́tí máa ṣe máa máa kọ́ ìgbà tó yẹ. so only you are blessed <laughs> amen àmì jésù. bàbá sú èbèbè tí wọ́n fẹ́ máa gbàgbé ẹni bàbá ọtí yẹn bí bó ṣe nǹkan bí bó ṣe nǹkan àwọn èèyàn dáríjì o you see ẹni tí ẹni tó tọ́jú ọmọ tó tọ́jú ẹbí tó tọ́jú ara ìlọ́tọ̀ ti ń ṣẹlẹ̀ sí ó sick ó kó sọ́wọ́ mi l'accident so tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé kan máa ṣe pé torí ìwà ẹni akáyémóyè àwọn tó wicked nínú ayé yẹn kò sí nǹkan kan tó ṣe wọn egungun wọn le wọn tún rówó jẹun wọn rówó ṣòwò wọn rówó tọ́jú ara wọn á tún á tún máa jẹ́ kú fún wọn kọ́rẹ́jì gan pé wò ó ìkà gan da ọlọ́run lè wá padà sọ fún wọn nígbà tó bá ti lọ àbí kó sọ fún wọn nígbà kó sọ fún ọmọ wọn yìí ná so béèyàn kì í ṣe pé torí èèyàn ṣe bad ìgbà òburúkú ò da láyé o mọ bàbá sún ìbèbè yẹn o tí ì ṣe pé báyà wọn sọ pé ṣe ló wà spiritualist ó bá yí àwọn obìnrin kan jẹ́ I want people to stop talking about it pé ẹ kò tọ́jú ọmọ ọkùnrin wo ló tọ́jú ọmọ Nàìjíríà majority seventy five percent of ọkùnrin nàìjíríà wọn tọ́jú ọmọ seventy five percent ni mo sọ àwọn tó dẹ̀ wà nílò òyìnbó tó ń tọ́jú ọmọ yẹn náà wọ́n by force wọn ni torí ẹ̀ lẹ́lòmí báyìí àjàjà tó bá ti jẹ́ pé ó ti bímọ tó báyìí tó bá lè wá rówó tó ti lè ṣe visa fún tó ra tíkẹ́ẹ̀tì fún wọn tó ń lọ sílò òyìnbó báyìí ó ti bílí pé ó ti san gbogbo ó bí ó ti fún wọn ní life investment yẹn tó ń wà nàìjíríà ó máa bá dùn wọn sẹ́wọ̀n ni wọ́n máa kí ẹ̀fúnra wọn ni wọ́n bá ti lè kí ẹ̀fúnra wọn máa sọ pé wo ó tẹ́ máa dúpẹ́ àwọn tó wà nàìjíríà gan sọ́fà jọlọ́jọ́ báyìí sì ń gbawó díẹ̀díẹ̀ wọ́n máa encourage wọ́n máa sọ nǹkan tó yẹ pé ìwọ gan máa gbọ́ wàá kàn máa wò pé wẹ́ẹ́ mo dúpẹ́ fọlọ́run wọn ò fẹ́ serious ni party two four seven ni party two four seven ni a lot of friends a lot of people in abroad yẹ tí wọ́n bá ti wá pẹ̀lú ọkọ wọn tí wọ́n rọ́ wọn yẹn face to face tí wọ́n bá ti lè lọ sábọ́dọ̀ báyìí pẹ̀lú ọmọ wọ́n máa bá dùn wọn ni wọ́n á mú bẹ̀rẹ̀ sí jáyé wọn so tọ́kẹ́sọ̀fẹ́ tó wà lẹ́yìn olórin gbogbo àwọn tó wà lẹ́yìn olórin àwọn owó tó ń tẹ̀lé wà sí káàkiri yẹn àwọn olórin wọ̀nyẹn tó tẹ̀lé wọn kiri yẹn tẹ́ bá wo iye àwọn obìnrin tó bímọ fún wọn máa máa wo pé àwọn èèyàn máa wọ́n máa rò pé pé àwa nígbèrágà míì ni kì í ṣe ìgbéraga wọ́n máa máa bímọ fún kí ni wọ́n bímọ fún when I was even working nígbà táyé tọ̀fù fún mi mo búra ńgbà yẹn tí mo bí ọmọ mi ọkùnrin yẹn mo máa wí pé ah táyé bá máa wù ṣe báyìí pé ọmọ kan yẹn o torí mo fẹ́ life to good for ọmọ mi I want good life for my children we suffer. So èmi ó dẹ̀ ṣe pé bóyá mo kọ̀ déédéé sọ́fà mi màmá mi mọ̀mọ́ sọ́fà mi tó pé àwọn sọ́fà náà ni bàbá mi ó bàbá mi kúgbà tí mo wà kékeré see if my, father is alive I cannot suffer like that I bet my life I bet my life you cannot I cannot but some men they are not responsible some men they are not responsible it's not the one official call one of the official pé kíní it's like a, it, it's what they do in their society now ẹni tó tún gbà lára náà ni pé kóbìnrin obìnrin gbúdọ̀ lówó if you don't have anything to offer to bring on table even bí mo ṣe ní idea, yìí tí mo ń ṣiṣẹ́ business yìí ọkùnrin yẹ kó máa dùn mí ni but wọn ò ní fẹ́ kó ga kíní yẹn náà jẹ́ ń sọ fún yín kì í ṣe àwọn ọkùnrin tí ó wà nígboro ń sìn náà ìgbà yẹn gan-an ní tí mo fi bí ọmọ mi obìnrin yìí mo ti sọ many things torí pé nígbà tí mo ń ṣe business mọ́tò mi yẹn mo kàn fi ṣe side ni mo fi ṣe mo ṣe other business mi ti ẹ̀rọ pé mo lè boom pé mo ti ẹ̀ lè mọ̀ mí lórí kí ni ẹ ti understand bẹ́ẹ̀ but the father support me ìyẹn encouragement tó ṣiṣẹ́ bank ó máa sọ fún mi àwọn customer gbogbo àwọn tó bá gbowó bank gbogbo ṣiṣẹ́ bank á sọ fún wọn gbà yẹn ní new side ibi tó ń ṣe wà gbà yẹn ṣàmì pé gbogbo wọn tó ń talẹ̀ gbà yẹn tó bá ti ra lẹ̀ tó ń talẹ̀ báyìí mọ́tò náà kọ́kọ́ fẹ́ ra ilẹ̀ ò ń ṣe kankan fún wọn ilẹ̀ yẹn pọ̀ wọn á bulẹ̀ fún ẹ wọn ni kò fi gbé mọ́tò fún wọn ṣó ti yé. I was like ó move me ó support business mi mi ò like ọkùnrin tó máa ba business ẹ tó máa grand ẹ tó máa sọ fún ẹ pé kó máa ta wóróbo ohun tó bá ti ní kó o ṣe ló máa ṣe i hate it because ṣé ti rí ọkùnrin tó bá ń ba yé obìnrin jẹ́ ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn tóbi ni pé òun fẹ́ sọ ọ́ di nǹkan tó bá wu òun yẹn tí òun ṣe nǹkan tó lọ́hùn sọ pé kó jẹ́ kì í ṣe good idea it's not a good idea it's a jealousy spirit kan ló máa jẹ́ kó ń fi pé ẹni tó bá ń ṣe báyìí ó lè lówó jù mí lọ o wọ́n máa mọ̀ jù mí lọ o àbí òun náà ó máa máa ẹ mọ̀ ẹlòmíì kò fẹ́ grand ayé ẹ so that people will know ò ní choice ò ní choice a change ya gbogbo bọ́lá ń ṣe direct ayé ẹ tẹ́lẹ̀ tó ṣe plan ayé ẹ a kò rí plan ẹ ní a kò da gbogbo ẹ̀rú ní so that wàá dábìlì pé wọ́n lè wà lè wà humble èmi kò sí tó lè humble mi kò ju pé kí ayé mi wà flourish kí business mi lọ déédéé mi ní wà humble for anybody tí mi ò bá tí business ò bá sí lọ́wọ́ mi ẹkún àtàdúrà máa fi ba yé ẹni yẹn jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wá sọ kọ̀ọ̀kan fún yín nígbà yẹn tí a bá ṣiṣẹ́ iṣẹ́ àkáǹtì tí bàbá ọmọ mi ṣe ó máa ń fẹ́ ṣe owó dáadáa nígbà yẹn tá a bá ti wá tí bá sọ pé mo fẹ́ lọ fún business mọ́tò a máa sọ pé èló ló máa ń jẹ lórí mọ́tò yìí ipe mọ́tò yìí nígbà míì gan wàhálà tó máa owó tó máa ń rí bẹ́ẹ̀ kò pọ̀ tó èrè tó rí pé wàhálà tó rí bẹ́ẹ̀ tó pọ̀ ju èrè tó máa ń rí lọ money but it's my passion máa ní jọ̀kanjọ̀kan mo sì máa make owó ṣó ti yẹ yín máa ní mo máa make owó dáadáa máa ní tẹ̀yìn bá dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ business o máa kọ́kọ́ build sínú business wàá invest sínú business ẹ̀ kó tó di pé wàá bẹ̀rẹ̀ sí ní you know kò kí ń fẹ́ ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn á máa wò pé mo like wàhálà jù àǹtí mi ìbádẹ́ lọ ṣiṣẹ́ mọ́tò yẹn inú mi ò kí ń dùn kò síṣẹ́ tí n bá ṣe tí mi ìbá ṣiṣẹ́ mọ́tò láti pàtó ti ṣe kò sí tí mo lè ṣe tí mi bá ti ṣe mọ́tò mi I don't feel happy a máa dàbí pé èèyàn dream èèyàn ṣátà ni because there was a time tí mo ti jẹ ìyàgàn lórí iṣẹ́ mọ́tò tí mọ́tò tí máa lọ gbé mọ́tò báyìí tí màá gbé dọ́nà á dẹ̀ dákú sọ́nà màá wà nínú ṣòkòtò jeans màá bọ́ sábẹ́ mọ́tò yẹn màá máa tú gbogbo mọ́tò yẹn màá máa tú nígbà ayé carburetor lọ́hùn màá máa tú mọ́tò màá máa tú màá máa dé màá máa ṣe you understand me he has been I in fact tí bá gbé mọ́tò dé ilé mẹkáníìkì gbà yẹn tí o bá mọ̀ pé dílà ni tí wọ́n sọ pé nǹkan báyìí nǹkan ṣe lára mọ́tò mi wọ́n máa wí pé madam báwo lẹ ṣe mọ̀ máa ní nǹkan tó bá ti ní kẹ́ ṣe ní kẹ́ ṣe mo ti mọ̀ tí mọ́tò mi bá ń rùn bákan mo mọ̀ nǹkan tó ṣe tó bá sàn bákan mo mọ̀ nǹkan tó ṣe tẹ́pọ̀ bá fẹ́ tọ́nú ẹ̀ mo mọ̀ nǹkan tó ṣe kó má tọ́nú epo you know tí táyà mi ti bá ń fìbá kan tí bá ń gba mọ́tò lọ tí nǹkan kan bóyá àzọ́bà kan àbí nǹkan kan ṣẹlẹ̀ mo ti mọ̀ lọ́wọ́ mọ́tò tí wá ti gbé you understand me ẹmọ kéèyàn ti súnmọ́ nǹkan kó wá di suddenly kó máa fẹ́ sọ fún ẹ pé you have to stop you have to do this you have to do this you understand me mo mo ṣí ṣọ́ọ̀bù mọ́tò àmì mo ṣí ṣọ́ọ̀bù aṣọ mo ṣí shop, àǹkárá mo ṣọ́ọ̀bù lace mo fi tọrọ ní ṣọ́ọ̀bù lace ẹmọ kéèyàn máa fi lace tọrọ mo máa faṣọ tọrẹ bàtà gbogbo tí mò ń tajà nínú ṣọ́ọ̀bù ṣé mò ń tajà nìyẹn because I love giving èmi kan tí mo jẹ́ pé mo ta mọ́tò tí bá ní mọ́tò mẹ́wàá mo lè fi kan tọrẹ ṣé mi máa ta mọ́tò ni máa ta nǹkan tí mi ní fi tọrẹ ni yọnu sáàmì tí màá jẹ́ pé bóyá àwọn Canada fojú sí mi lára àwọn aṣọ tí mo ní sínú ẹsìn mi ò rí tẹ̀ láti jẹ màá ti sọ pé kó máa gbà consent owó owó tó máa fi ṣìpẹ̀ kí n send ẹ̀ sí wọn I love that you get it inferior men they always change people's life tó bá rí ìyàwó tó ń ta ticket wọn ló máa ma ta mọ́ínmọ́ín ni because wọ́n believe you understand me torí ó lè jẹ oúnjẹ tó bá láìkó oúnjẹ ṣó ń gbọ́rọ̀ mi tó láìkó oúnjẹ wọ́n lè ní kíyàwó wọn lọ́bẹ̀rẹ̀ sí lọ tó oúnjẹ tó torí pé wọ́n láìkó oúnjẹ bẹ́ẹ̀ ni mo sọ iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ wọ́n kàn divert wọ́n kàn dìrẹ́ ẹ̀ ni and when you are doing something you are not happy about it you are not going to make something but when you are doing that thing gan tó bá tiẹ̀ difficult tó yín dunú nínú ẹ̀ that joy that joy that you have the passion you have it brings something for you every day you are practicing toba for fọ̀ ní tó you know you are getting vision every day and that vision the gift will now show you to the front but some men dey just sit down wọn kò destroy a year? wọn máa gbọ́ wọn máa sọ pé ó gánlẹ̀ àjìnà síra wa àkìṣẹ́gbẹ́ wọn máa bẹ̀rẹ̀ sí í ṣòwò fún ẹ pé òkì wọn ń ṣẹgbẹ́ irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ tèmi bá ní agbára máa dájọ́ ikú fún wọn tí bá wà pọ̀ ẹjọ́ ikú ni màá ní kó máa dá fún wọn ẹjọ́ ikú you know in society don't you believe pé women dey rubbish women that whatever you want to do you are not relevant obìnrin ní problem gan àwọn obìnrin yẹn náà wọ́n máa bára wọn jà ó ní mo ṣe ń dá sọ̀rọ̀ ọmọ yẹn lẹ́ẹ̀kan wọ́n máa bára wọn jà wọ́n máa tẹ̀rí tẹ́lá gbogbo àwọn tó wà níjọ̀rọ̀ obìnrin ọkùnrin ló máa ṣẹ́rí gbogbo yín mọ́ra pápápápápápá ẹ̀ máa jà when I look at things let me tell you something bàbá ọmọ mi yẹn kò tiẹ̀ sí anybody tí mo fẹ́ rí tí mi ò ní tí mi ò mọ majority of girlfriend wọn mi ní bá ẹ jà àfi tó bá pé o wá fẹ́ dìde sí láti bá mi jà nìkan ni ma ṣe wá sọ fún mi pé ó yá wèrè ní ni mo sọ ẹni bàbá ọmọ mi yẹn ọtọ́ jẹ́ tí mo fẹ́ gbà yẹn bàbá ọmọ mi yìí ẹni tó bímọ fún mo ṣe dáadáa fún rí ọjọ́ tí mo tún wá rí ó ti mọ̀ pé ó níyàwó bọ̀ kò mọ̀ pé mi ni ẹ fi mí lẹ̀sẹ̀ ẹ̀yin ẹ̀yin bíbò yìí ẹ máa pè é máa mo ti sọ fún yín pé máa pè yín I will call you back Mama. Self, You don't call me. The call is disturbing my brain every time you call me. I don't pick it now. So, ọjọ́ tó wá rí mi, ó ti mo ti rí pé òun ni ọmọ mo ti rí tó gbé dání. You know, tó bá jẹ́ obìnrin mi ni bí mo ṣe ti rí yẹn. Bó ṣe ń kúnlẹ̀ kí mi, ẹsẹ̀ méjèèjì ló fi máa ń kí mi tó bá rí mi. Ẹni tó bímọ fún fún bàbá ọmọ mi kó tó ti pé mọ̀ ọ́ ó ti má rí o ó ti má rí ẹlòmíì o ẹsẹ̀ méjèèjì báyìí tó bá ti rí mi kó tó mọ̀ pé èmi ni bọ̀bọ́ yẹn fẹ́ ẹsẹ̀ méjèèjì ló máa fi kí mi ìkọ́ mo ti ṣoore fún rí lẹ́yìn tí mo tún wá ṣoore fún yẹn mo tún wá pàdé mo tún ṣoore fún lọ́jọ́ tí mo tún rí mo tún kawó báyìí mo fún ọmọ ẹ̀ mo fún òun náà ó ní ẹ ṣe mà bóyá tó bá lọ níjọ ìnáwó máa sọ fún mi pé ìyàwó ẹni tí prince fẹ́ nìyí ẹni tí délé fẹ́ nìyí tí ìbá jẹ́ pé wá bẹ̀rẹ̀ sí ń pè to tó máa wá tírẹ́tì mi tó máa máa tírẹ́tì mi tí bá rí ń ta máa fún lówó tí bá ní yẹ̀bù tí mo lè ṣe fún máa ṣe fún tí bá ní mo ṣe wà tí bá ní help tí ìbá jẹ́ pé wọ́n bara wọn jẹ́ tí mo ṣe wà tí mo wá di ẹni tó di citizen Canada Eh? ẹ́ lára àwọn ẹbí ẹ̀ tó jẹ́ pé wọ́n máa fẹ́ torí wọ́n láìpẹ́ lóyìnbó gan tó máa fẹ́ mo lè help wọn but me, lè help wọn tó kàn ti ṣèkà life is very very simple the way people take things wọ́n fẹ́ gba nǹkan ní kò wọ́n máa lagídí mi ò bá ń bẹ̀ ó ti márì ẹgbà tí mo sọ ó ti márì ó ti márì ó ti ṣèyàwó o mẹ́ ń gbọ́ ó ti ṣèyàwó pọ̀ to bá rí mi ẹsẹ̀ méjèèjì ló máa fi ń kí mi torí mo ti ṣe dáadáa fún un èyí tí prince fẹ́ tí prince fẹ́ yẹn kò lè lóhun ò jẹ́pọ̀ mi kò já ta mi rí kò lè lóhun mi ò gbé òsí mọ́tò lọ láti Kétu gọ́mẹ́kọlẹ̀ lọ sí tọ̀kìnrin kò lè ní mi ìfún un lówó rí kò lè ní mi ìfún un ní nǹkan rí kò lè lóun ò jẹ oníṣọ́ọ̀bù mi lẹ́yìn tó fẹ́ tó gbé sílé títí dèní tán ló máa òun àti àwọn ìyàwó sanwó ló máa jọjọ ṣe mítì you understand what I mean ìgbà tí mo wà ní Canada bíbà yìí ń jọ tí àǹtí títí ẹbọnì tó wá ra mọ́tò lọ́wọ́ mi ọjọ́ kan báyìí nígbà tí mo ń ra nǹkan fún kíkílẹ̀ fẹ́ mo máa ń ra nǹkan fún wọn bó ṣe fún ọmọ mi táìsì ọmọ mi lówó níjà ìbá mo béèrè lọ́wọ́ mo ní kílẹ̀ fẹ́ mo ní kí ni size aṣọ yín kí ni size gbá kí ni size àwo àti ọ̀rẹ́ wọn tó rán mo ra nǹkan fún mo ra nǹkan fún wọn mo wá bèèrè lọ́wọ́ mo ní àǹtí mo ní ẹjọ́ ṣé mo lè raṣọ fún àwọn ọmọ ọmọ Wàsíù Àyìndé yẹn àwọn ọmọ títí títí má ṣàyẹn mo bèèrè lọ́wọ́ àti títí ẹ̀ mo bèèrè lọ́wọ́ mo ní ṣé mo lè raṣọ fún wọn nígbà yẹn kedere mi ò mọ̀ pé Wàsíù Àyìndé ó wà nínú àwọn tó ń tọ́jọ́ mi ó lo àǹtí yẹn náà láti tọ́jọ́ mi ìgbà tí ọ̀kín ọ̀kín tí ó ṣe ìdí pẹlẹbẹ tí ò nídìí yẹn ọ̀kín ọ̀kín tó ṣe ìdí pẹlẹbẹ tí ò nídìí yẹn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù tí Wàsíù fẹ́ ṣí ṣọ́ọ̀bù fún tó fẹ́ ṣí ṣọ́ọ̀bù kó máa ta baby things mo wo fídíò yẹn jọ ẹ èmi ni wọ́n rán pé kèmi lọ máa wá baby things káàkiri mi báyìí àṣẹ Wàsíù fẹ́ ṣí ṣọ́ọ̀bù fún girlfriend òfu lẹ́ máa ṣe bọ̀dá wọ́n máa fi ẹ́ wọlé àwọn kan wicked ní Nàìjíríà yẹn ọkùnrin kan they see you like a threat ní tí mo ti ń ṣe ọlọ́run elédùnmarè ń gbọ́ ńgbà yẹn mo sọ fúngbà tó tó stage mo sọ fún bàbá mo ní wẹ́ iṣẹ́ mi mo ní do you know what my passion you supported me with this before ó ní yes so i love my business i go back to my business because ngbà míì títí ẹ yóò lè máa lọ ọlọ́run níjọ́ kó máa lọ mọ́ but nígbà míì tíbẹ̀ yẹn bá tíbẹ̀ yẹn bá dàbí kó dry a lè rówó níbi tí ò dry tí ìwọ bá dàbí pé nǹkan rí bákan gbà mí ta bá nídìí wújà mọ́ tó lè fẹ́ ṣùwọ́ ilé ilé fẹ́ ṣùwọ́ ní wújà máa ti gbà mí ó dẹ̀ lè léjẹ́ iná ló máa fẹ́ ṣùwọ́ ní good amount so we both mo support your dream I support your dream and I pray it I pray for you for you to excel among among I mean among your enemy I mean among your colleagues to be better okay also they do the same thing it's both for us ọmọ wa ló máa jẹ́ àwa tá a bá ti jẹ́ tán àwa náà la máa enjoy yẹ your my wife is the owner of this place she is this and that it's your glory but àwọn kan wà wọ́n fẹ́ sọwọ́ èdè lẹ̀ báyìí ni wọ́n sojú èdè lẹ̀ báyìí ni wọ́n ṣe gbogbo kàríà ẹ̀ wọ́n ṣe gbogbo ògùn ẹ̀ wọ́n ṣe jàṣọ ẹ̀ tó bá ń wọṣọ tẹ́lẹ̀ wọ́n méṣù ẹ̀ pé sáìsì ẹ̀ yàtọ̀ wọ́n dá ẹ jókòó go and share gbogbo àwọn èèyàn tí Wàsíù máa ti date àwọn gbogbo àwọn màmá yẹn tó bá yá tí màá jẹ́ pé eléyìí sìn títí màṣá ọmọ ìgboro ní gidi ìyá ẹ̀dẹ̀ sì wà ní títì àwọn ìyá wọn dẹ̀ wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni èkó gidi ni os kò ní jẹ́ kó rẹ́ni ti ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ń sìn lòun náà máa front ìyàwó ẹ̀ ọlọ́run jọ jẹ́ kí títí jẹ́ kí títí má ṣàjẹ́ kó má rí o ọlọ́run jọ kó fẹ́ ọkùnrin yẹn o má jẹ́ kílé ẹ̀ dàrú o bẹ́ẹ̀ náà ló máa dùn bẹ́ẹ̀ náà ló máa ṣojú kókókókó ẹ wo patí tí òun àti ọ̀kín lọ yẹn wàsíù yẹn o kò wá pí ẹ mọ kéèyàn jókòó sílé kó tún máa wò tábàyí ni kó mọ́ máa ṣe tótótótótótótótótótótótó àwọn obìnrin tó jókòó sí ojúde ọba yẹn ṣaṣá wọn ní oníṣàjẹ àsìpé àfiṣe ni ṣaṣá wọn ló máa ti lò mọ́gbà àwọn tí wàásù ti lò tó ti lò tó ti lò tó ti lò tẹ bá rí mi báyìí míì ti ń tẹ ọ̀pá rìn bẹ́ẹ̀ ni míì ti ń tẹ ọ̀pá kùjẹ́kùjẹ́ kì í ṣe rọ́ torí nígbà ayé ìgbà kan báyìí ó máa ń ṣiṣẹ́ àwọn arúgbó náà ó máa ń ṣiṣẹ́ àwọn arúgbó yẹn ló nígbà tó kọ́kọ́ wá gbé títí ńgbà yẹn ló ṣe fẹ́ gbà tó fẹ́ gbé títí ńgbà yẹn ló jojú gbogbo àwọn ìyá yẹn ṣé títí ló fẹ́ gbé ńgbà yẹn tó fi jojú àwọn ìyá arúgbó táwọn ìyá arúgbó jáde fún tó ń ṣíwèrè tó ń ṣiṣẹ́ fún tó sọ pé tó fẹ́ máa bú àwọn ìyá yẹn tó fẹ́ máa fi wọ́n wọlẹ̀ àwọn ìyá aláṣẹ èkó ṣó ti yé yín excuse me you know ẹni ọkùnrin tí ó bá ti sọ fún ẹ pé bóyá ó ń taṣọ tẹ́lẹ̀ máa ṣe pé ó lè máa ta búrẹ́dì búrẹ́dì lérè gan náà aṣọ dẹ̀ ló ń tà tó bá sọ pé o mọ nǹkan tó ṣẹlẹ̀ ìyàwó mi ṣé o mọ̀ pé ṣọ́ọ̀bù aṣọ tó níyẹn o tún lè ní ṣọ́ọ̀bù bíi ṣọ́ọ̀bù tó ti ń to oúnjẹ o gba ṣọ́ọ̀bù míì tẹ̀ míì yóò tí ó ń sàn pa ìkẹun lẹ́gbẹ̀ẹ́ o mọ̀ pé ṣé o lọ sàn kò ń ṣe kókó sọ pé pàṣọ yẹn tì bẹ̀rẹ̀ sí lọ ta irú àti àlùbọ́sà àti tòmátò ṣó ti yé ẹ́ eh? you understand me wàá lè máa look dirty ẹlòmíà máa wò pé iṣẹ́ tó fẹ́ yàn fún yẹn wàá lè máa look dirty wàá dẹ̀ máa keep ẹ busy tẹ́ pé ṣé ìwé tó bá ń tata àti tòmátò tó ń tarú ṣé wàá fẹ́ tilẹ̀kùn mọ́ tòmátò tó ń lọ kó wá láti Kánò ni ò nífẹ̀ẹ́ wàá máa dúró síbẹ̀ kò nífẹ̀ẹ́ kó jáde á mọ̀ mọ̀ dìẹ́ mọ́lẹ̀ you understand what I mean á dìẹ́ mọ́lẹ̀ torí alálùbọ́sà ni ẹ̀yà alálùbọ́sà bó ṣe ń jó nídìí ẹ̀ ń gbọ̀n wàá máa ta tòmátò ògbúdọ̀ ọ̀rọ̀ àlùbọ́sà yẹn náà ògbúdọ̀ ó ní time tó bá ti kò dé gbúdọ̀ máa wà máa bí sí ni a máa ráyè láti ṣe akọ kí ẹ kò ní àmọ́ náà máa ṣe pípọ̀ lọ ṣé ń sàmì they purposely and deliberately òde tó bá dẹ̀ ti lo àlùbọ́sà àti tòmátò ṣó máa gbowó oúnjẹ tó bá ti lo rice nínú rice tó mẹ́ẹ̀ ò ní gbowó oúnjẹ ṣó ti yé èyí tó máa mọ́ tó wọ́ṣọ́ kó tó bá fẹ́ taṣọ tó ta bó jẹ́ àǹkàrà bó jẹ́ red meat bó jẹ́ lace wàá ṣàmọ́ wàá dẹ̀ tó wàá ṣe jókòó wàá ṣe ó ti ń sàn ò ní wọ́n ò ní gbẹ́ gbogbo ẹbí tó máa ti look dirty ti yé bẹ́yẹn mi sọ pé ṣẹ́kọ́ nìyẹn o àwọn tó ń ṣe àwọn kan wà tẹ́ pé nígbà tí mo wà ní nàìjíríà nígbà tí nǹkan sáfẹ́rẹ́ tí mo rí pé owó mo dẹ̀ nídìí owó gan because mo nídìí mo ní bùkátà tó pọ̀ mo ń lọ sóko iṣu bí ṣe wà bẹ́ẹ̀ ni mo ti lọ kó iṣu tí mo kó lọ máa tó ẹ̀fọ́ bí mo ṣe ń kó iṣu kó sí bísíǹsì pẹ́pẹ́pẹ́ tí mi ò fi sí ọlọ́run ilé ìdùnmọ̀ rẹ̀ ń gbọ́ máa rajà sí ṣọ́ọ̀bù bí mo ṣe ń ta rice mo ta provision mo ta rice mo ta àkàrà mo ta léèsì mo ta bàtà mo ń ta iṣu wọ́n tún sọ̀rọ̀ epo fún mi pé tí wọ́n bá ti ra epo yẹn sílẹ̀ tẹ́ bá fi ten bíi five million rẹ epo pupa tẹ́ bá rà á ń sìn nígbà tó ṣì tẹ́ bá fẹ́ tà ń gbà yẹn ẹ lè tà á bá owó tẹ́ bá fi five million ṣe ẹ lè rí bíi eight million ó kò dẹ̀ ní ju bíi six to seven months lọ tẹ́ máa fi ta kò ní ju six to seven months tí owó yẹn máa fi padà kò dẹ̀ sí tó bá dẹ̀ fi five million gan sí bank kò lè yí di interest bẹ́ẹ̀ yẹn so I, a lot of things kò dẹ̀ disturb tí n bá ríṣẹ́ mọ́tò kì í má ṣe and you get what I'm saying now tẹ́lẹ̀ yóò bá ṣe eléyìí ṣe but kẹ́nìkan kàn sọ fún ẹ pé ráìsì ni mo ní kó máa tà rice yẹn náà ni sódà tó bá ti bu ráìsì ń bẹ̀ wá sí ráìsì ńlé tó àmàlà wà ń bẹ̀ ibẹ̀ ló máa ti rí wọ́n ní kò tẹja gbígbẹ sí wàá tẹja gbígbẹ wàá fi sẹ̀gún sí ìjẹ̀bú wọ́n ní kò fi pala sí wàá tẹ pala ó ti yé mẹ́ẹ̀ wọ́n jẹ pala wọ́n jẹ gbá onígbárun wọ́n ṣe jẹ gbá wọ́n jẹ gbogbo pala onípala ya oníyà wọ́n jẹ gbogbo ẹ̀rún gbogbo tọ́lá ṣe ń jẹ pala níbí tọ́lọ́gba pala nídùúmọ̀tà àbí nídùúmọ̀bọ̀ àbí gbóná ti ń gba pala wọ́n gba nkárá sí níbi balógun bẹ̀yẹn àbí àti àwọn léèsì níbi tí wọ́n ti ń ta ṣéènì wọ́n gba ṣéènì oníṣéènì wọ́n fi sọ́rùn tó ti babu dey work monkey dey chop am monkey dey chop babu dey work mami ṣé monkey ló ń ṣọ ló ló ló ló ń ṣiṣẹ́ tí babu ń jẹ. wọ́n wá lọ retire sílé wọ́n fẹ́ kó wà nínú ilé wàá máa rò pé wọ́n láì kó wọ́n láì kẹ́ ẹ̀ because wọ́n bìlì pé wọ́n ti tápà pẹ̀lú kankan they have to using your glory tó tó bá ti jókòó sílé wàá máa lálàkàlà wọ́n máa fògbó ẹ̀ lọ́kọ ni wọ́n máa ṣe wèrè kiri gbòòrò wọ́n máa fògbó ẹ̀ lọ́gbà yìí wọ́n máa ní kán máa rán ìdọ̀tí sí wọ sáyé ẹ̀ wọ́n máa ní káwọn máa gbà yìí ẹ máa jẹ́ra kú ni nígbà tó wọ́n máa yá gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣèkà fún obìnrin ọdún máa da kánsà sáyé yín ní tí mo kò ń sọ lọ́rọ̀ bàbá súbèbè ni pé kò ń ṣe ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó bímọ sí gbòòrò kò tọ́jú ọmọ ṣó ti ẹ̀yin sọ pé ẹ jẹ́ má bínú tí títí má ṣàbí ń sìn ọmọ ẹ̀dẹ̀ kí ló porúkọ gẹ̀yẹ̀ ń sìn ọmọ yẹn ti ń dàgbà ó ti ó ti ó ti ń jọ yẹ ó ti ó ti sanra ṣé ìyá ẹ̀ ló ti ẹ̀jọ̀ àbí bàbẹ̀ tó ló dúdú kírákírá bí bàbá ẹ̀ lo. ìyá ẹ̀ ló jọ ìyá ẹ̀ ṣépù ìyá ẹ̀ ti ń fọmọ yẹn jó ó dẹ̀ lé ìyá ẹ̀ dànù síta ṣó láìkẹ̀ ti fi wọ́n jó sísẹ̀mù ọmọ mi kiri kan máa dàgbà á ṣe kiri kan kiri kan kó dàgbà ni kó jẹ́ kó lọ́kọ oníkókó ó ti yé. ẹ jẹ́ torí ọlọ́run o ẹ bá mi rajà owó ló ṣègboro bí ṣe wà yìí ẹ jọ ẹ bá mi ra ọjà ẹ torí ọlọ́run o mo ní ọmọ tí máa tọ́jú ọmọ mi lọ ó máa lọ yunifásitì owó skul bíbá yìí ó àtòrípa jẹ́ citizen ó máa lu ẹ̀dọ̀bọ̀ tí ó ń sanwó skul owó school gan ta ti láti fi ọdún méjì mo ṣe fẹ́ san tán báyìí ni mi tí ì san tán ẹ bá mi rajà o ẹ pè mí fún mọ́tò Camry o Lexus o any kind of motor ẹ pè mí fún kò ní ẹ wò mo lè máa settle bí mi ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí mídíà pé màá máa settle ìjà gbogbo yín máa torí àwọn tí ò dẹ̀ fẹ́ kẹ́ settle wọn ò ní fẹ́ ká settle ìjà wọn ò dẹ̀ ní fẹ́ ká máa help yín but wọn ò lè fara ni mí but mo ń sọ fún yẹn lọ fúnra dáadáa àwọn èèyàn tí gbogbo tí Wàsíù Àyìndé bá ṣu wọn kì í ṣí ilé wọn kì í ṣí ilé mo sọ fún yín ẹ fura ẹni tó bá ti fẹ́ tí òun kì í ṣílé bí wọ́n ṣe sọ yìí ń sìn náà mi lè sọ bóyá fétí àti ṣílé bọ̀tì òwò tó ń ṣe yẹn ìyá ẹ̀ ló ló ló ló dá lókòwò òwò ìyá ẹ̀ ló ń ṣe ó lè rówó lọ nígbà tó ń fẹ́ kéwọ́n o kó rówó o kó máa rówó ẹ̀ dí o àbí kó rówó gbogbo àwọn gbogbo tó ń fẹ́ yẹn náà tó bá jẹ but òun kọ́ ló da lókòwò she has been in that business with her mother before. gbogbo àwọn ọmọ tó fi ń yànbọ̀ tó fi ń ṣakọ káàkiri yẹn we are not abusing these women ìkàndé dem àánú dem máa wà ń gbòòrò tó máa àwọn ìjọba ọlọ́run gbọ́ ìjọba tó wà lórí oyè wọ́n gbúdọ̀ bá wà nǹkan kan ṣe sí ọ̀rọ̀ wàsíù ọ̀ọ́ ká ṣe nǹkan kan sí ìjọba náà ká bẹ ọlọ́run sí anytime tí bá ti dárúkọ Wàsíù báyìí ó máa ní power off Wàsíù sórí pé power off wọ́n ní power ẹ̀ off sótìrí the power the evil power you are using must be off and it's off ó ti rí tí bá ti dárúkọ Wàsíù ẹ̀wọ́ ẹ̀kọ́ máa sọ pé power off power off all the evil power you are using on women ọlọ́run may, may almighty over those evil power it's not good and some people wọn mama ma sọ pé ọmọ yẹn ní ọlọ́run fẹ́ náà ènìyàn ń fẹ́ ọlọ́run wo ló ń fẹ́ yín ẹ kàn ń ṣògùn ni ah ibì kan àlá mo lá mo ah wo ìwọ tó ń fẹ́ sọ di queen of <laughs> ìgbàlẹ̀ wo ẹnu ẹ̀ ṣe mí o ẹnu ẹ̀ ṣe mí ṣá. tolúwa lọ́mọ mi ayọ̀ mi ti dé olúwa rẹ̀ mi lẹ́kún olúwa ṣe ìfún come and give me all this bag jẹ́ polówó a lè sọ tí n bá fẹ́ polówó bá gba àmàdà bíi pé kí ni mò ń polówó mọ́tò ní kádàrá mi yàn come and give me this what are you doing with that thing? Hmm? Okay, give me all this uh, give me bag let me polówó for. ẹrí jẹ pẹ̀lú báàgì ìṣòro ẹ bá wa ra báàgì ẹ bá wa ra báàgì mi ò kàn fẹ́ dà ẹ́ láàmú àwọn ọtí tó wà ti lọ̀rọ̀ olówó dé ẹ bá wa ra báàgì mú báàgì wá àwọn bí tá a kó òun báàgì yẹn ti gan mo rí pé wọ́n ń tẹ̀ ń bẹ̀ yẹn àbúrò mi the the small small clutch like this nǹkan the ìgbà pẹ̀lú ẹ̀rọ náà ṣe àwọn báàgì a ní àwọn hanky nínú ẹ bá wa ra báàgì ẹ nice ẹ rí wọn see look at it look at this bag so nice with the shoe flat I mean flat shoe like that. Hmm? ilé ìjàre máa da gbogbo lérú sínú àwọn ọ̀dà kọ̀ọ̀kan ẹ lọ sórí wẹ́bsáìtì wa kẹ́ bá wa ra nǹkan bá mi gbé àwọn kìnìún ìwájú ẹ̀ polówó ilé yìí. Are you okay? Are you okay, darling? Come and say hello to my to my friends. See? Mo ti polówó ilé And you see this is good. Very good. It's a shampoo with conditioner together. It's very nice. See? See? You see? I'll give you cheap price. Okay? ẹ bá wa rajà ẹ mọ̀ pé iṣẹ́ aṣẹ́wó báàbù a lè ṣe olè jíjà a lè jà a lè gbé wiri a lè ṣiṣẹ́ burúkú níta a lè ṣe náà ni pé legitimate kì ní báyìí ẹ patronize ayé yín ò ní bá jẹjọ ọmọbìnrin ní o ẹ torí ọlọ́run ẹ bá mi rà shampoo anibáàgì ani mi tẹ fẹ́ aṣọ tẹ bá wọ sórí website wa ní nǹkan fẹ́ máa da lérú kẹ ọhún tẹ ẹ ti ọ̀nẹ́sàn ẹjọ́ ẹ ọ́ dà mọ́tò náà kẹ̀dẹ̀ ẹ máa post ẹ̀ but mọ́tò òní kádàrá mi ó ti yẹ yín mẹ́yẹn mhm. torí eléyìí sì ni ẹ mọ̀ kan kì í ṣe pẹ́nu mi fẹ̀ ṣùgbọ́n mélòó la fẹ́ tànú kínní tí a máa fi kọ́lé àmì tá a máa fi sanwó lé téèyàn bá ń san lé mélòó la fẹ́ tà nínú kínní àwọn nǹkan tó tóbi wọ̀nyẹn náà la lè ta iṣẹ́ ńláńlá torí you know when you look at my stature also you understand me àní tí mo dẹ̀ ń ṣe náà lélẹ̀ àwọn ilé side hustle bóyá èèyàn kàn ta àkọ́ pẹ́pẹ́pẹ́ náà pé téèyàn bá fẹ́ ra nǹkan kó má wà lack of money all these small small things you understand me tẹ́nìkan you sọ fún yín pé eh, mọ́tò tó ń rà yẹn kíní tó ń rà yìí how much this one ah I'll give you for uh, like I will give you twenty dollar they sell it tolu mo wa check ẹ̀ wá lórí mi ábà mi wò lórí Google kò jẹ́ kán rí àbí lórí Amazon kan rí you can check it you see the price but I will give you twenty dollar okay. uh, the shampoo. I just want to show you the price. Rosemary. Rosemary, okay. Ó di familiar. Mọ́tò náà máa post mọ́tò kẹrin ẹjọ́. Ẹ patronize mi. Ẹ rí kò you know. mọ́tò tẹ bá rà with the receipt by garage tí n bá ti mi ní stroll yín garage, mi but tí n bá ti ra mọ́tò but with the receipt Canada ma ẹ ti understand you know ẹ lè gbé mọ́tò wa kẹ́ máa wà last, kó kò ní lásìlẹ̀ kò ní pa yín kò dẹ̀ ní jóná because àní jí àjí mọ́tò àdẹ̀ ní ṣe kíní èrè lá máa kò fi sí. Where is the price? Okay. I want to show you. You can see. Do you see the price? That is the price. You see? $35 let me see maybe you don't see from the back jẹ́ kí n fi wọ̀nyí tẹ́ yeah I want to show you do you see the price do you see the price see this is thirty-five dollars. Somebody send a message. ṣe ti rí gbogbo iṣẹ́ tó ń ṣe ṣe ti rí àdẹ̀ ní púpọ̀ mọ́ kò lè ju bí let's say fifteen ṣe ti yé bẹ́ẹ̀ kò pọ̀ mọ́ ẹ bá wa rà á ṣe the price ẹ̀ ẹ́ ó kàn end of kìnnì kan tomorrow ó send me email check your email or message. okay in the okay you live in Montreal okay okay yeah if you live in Montreal you can inbox me the blood the, the black one the black one yeah yeah yeah yeah yeah yeah yeah yeah yeah yeah yeah yeah yeah when you inbox me I show you like this one the price is there the same price. This is leather, pure leather. The price, see? Okay, did you see the price? I don't want to da gbogbo We have a lot of, I just need money. Please patronize me. God bless you. The price, inbox me uh, is, uh, I'll give you a good price. Not, you see, our price is very good. You can see they are selling this for 30 something and we are going to sell it for $10. Imagine, we don't steal it all. Oh. But we have lucky to buy from liquidation at times. So if you buy for $7, you make $10, $3 also is money. Not that we are making money like that, but at least when you, you one thing about business people is that maybe they may not make much amount like that, but you are turning over, you know, and you don't waste it, and it's not liquidating. Also, buying from liquidation, you are also not liquidating. That is it. Eba bá mi ra mọ́tò, tí n bá post mọ́tò. Ṣó ti yé yín? Mo mọ̀ pé Nàìjíríà you like eh, àwọn Camry, àwọn Lexus. Toyota and Co patronize me please èmi ò sọ pé nísìn ó ti yẹ yín lẹ́yìn mi ò sọ pé káwọn èèyàn kówó fún mi kán máa dáṣe èèyàn àwọn èèyàn máa dáṣe èèyàn ní ten million wọn máa dáṣe wọn ní twenty thirty million wọn máa dáṣe wọn ní hundred million ah, ah, ẹ ṣàánú fáwa náà so inbox me I will tell you the price is not so hard okay it's not much You see, I show you, I'm a plain person. You can also go to our website. You understand? Check for me. so ọlá ní <laughs> ìgò tí wúmà ìwọ ẹ mo nígò yìí o ìgò ìgò gọgọ i have it o bó <laughs> tiẹ̀ máa fi sí àwọn sáìsì tó máa ti ń ta àlògùn nǹkan yẹn bóyá máa tiẹ̀ rówó lánàá nígbà tí mo rí wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ price lèmi náà bá lọ kó ìgò mi wọ̀nyí ó dó the glasses mi bá lọ kó jáde Tolu i was telling you yesterday to set for me those my old old glasses right mo ní kó bá mi ṣe ìtì ẹ̀ pé à mo ní màá gbé sórí line ò pé à mi ò you know <laughs> mo wá lọ sórí line àwọn tó je price tó ti use mo wá lọ síbi tó ti ta use wọ̀ mo wá wò pa ah mo wá rí pé eléyìí mo mà ṣe máa rówó mbẹ̀ mo ní à àwọn ọmọ wa kó àwọn kiri ẹ̀ jáde that's one thing about uh, the old uh, eh, kini o the the white people they value yeah that's why for the way tó bá ra nǹkan tó bá by. gidi ńgbà yẹn èyí tí mo ti rà níbi ó ní ten years ago yeah ten years ago mo wọ sórí line mo rí nǹkan tó ń use mo is tó ń tà ní seven hundred ní use wọ mo is tó ń tà five hundred nífà máa gbé so tí máa rí lórí láì máa tà ọlọ́run aṣọ kan tí mo rà ń gbà yẹn I was selling those clothes for three hundred nígbà tá a fẹ́ lọ ra aṣọ lẹ́nu mẹ́ta I was now going around checking those shops how much they are selling it aṣọ tí mo tà ń gbà yẹn tẹ́mi tó yẹ pé gbà yẹn tí mo tà tí mo máa tún send sí Nàìjíríà three hundred two something màtí máa rí sí five hundred five something you know ó wọ́n. this aṣọ yìí gbogbo ìsàlẹ̀ kò tún quality to ilé this one is six fifty èmi kẹ̀dẹ̀dẹ̀ ń gbà yẹn I sell this phone for like how much is it ẹ̀ lè rántí gbogbo àwọn aṣọ yẹn mo kó síbẹ̀ ń gbà yẹn kó three hundred three something wọ́n dẹ̀ tún máa ná a tún máa reduce owó it's now a lot of money please ẹ bẹ̀ mi rajà ẹ torí ọlọ́run mo be yín ni torí ẹ̀ tí n bá àwọn nǹkan tó wí ta wíìgì ta aṣọ. Eh? yàtọ̀ sí kéèyàn kàn máa rí nǹkan lò ń gbà mí kó kò kò jẹ́ mí lọ́wọ́ kò máa fi tọrẹ gan ni you know it's not but mọ́tò mọ́tò tó bá gbé mọ́tò síta mẹ́ mọ́tò mélòó ló wà ń bẹ̀ you understand mi bó tiẹ̀ you know mọ́tò yẹn tó wọ̀ ẹ̀ bá máa wọlé owó dídí ni wàá rówó nínú ẹ̀ sanwó lé ra nǹkan tó wù ẹ́ tá a bá fẹ́ lọ ra nǹkan a fẹ́ lọ rẹ ẹran tá a fẹ́ sè ń sìn mélòó ni tó bá jẹ́ kí ní nìkan la bẹ́ẹ̀ sọ̀rọ̀ tá a máa sọ pé nǹkan tó ń tà lórí láì tó ń ra ẹ̀ tẹ́ mélòó of this one la máa mú táwọn èèyàn wá máa tọ̀ yín jẹ́ pé à ìwọ̀n kan àwọn nǹkan kan pẹ́pẹ́pẹ́ kan làwọn ń tà táwọn fi mékì rọ̀ o ẹ jẹ́ ká báwọn èèyàn tó bá ń ṣèkà fáwọn èèyàn wí láwùjọ ẹ jẹun ẹ jẹ́ ká báwọn èèyàn tó bá ń ṣèkà wí láwùjọ ẹni tí mo máa ń bí mi sí jù ní ẹni tó ba business mi tó ń ba bí ṣe máa multiply kì í ṣe bá ṣe máa sanra bọ̀ bí ṣe tó máa ba bí ṣe máa multiply ti máa jèrè ti máa máa rí owó ti máa máa ṣiṣẹ́ tínú ẹ máa dùn tó bá ń bàjẹ́ is your great enemy ẹni yẹn gangan ló ń plan láti pa ẹ́ ló fẹ́ pa ẹ́ ló fẹ́ pa ẹ́ it's not good. so ẹjọ tí Ọlọ́run ẹ bá mi rajà èwo lẹ fẹ́ rà báyìí ẹni pé mi ò polówó ṣé kí n kó báàgì jáde ni mi ì fẹ́ ṣé n kó báàgì jáde ẹ lọ sórí wẹ́bsáìtì mi ẹjọ ẹ bá mi rajà. I just noticed that people also are not buying like before. I tell you, people are not buying like before. And when you're gone, what can manage the actual tí You have sí Nàìjíríà zo. Àwọn tó ti ẹ lọ sójúde ọba yẹn mo fẹ́ béèrè question kan. Ẹ jọ báwo ni gbogbo aṣọ tán máa ń every year yẹn? Tí wọ́n kàn ti ń for the past 20 years This aṣọ tán dẹ̀ wọ̀ nígbà ẹ̀kọ́ náà tó máa wọ̀ ń sìn. Bó ni wọ́n máa kó gbogbo àwọn aṣọ yẹn? Aṣọ òkèdè náà máa ń fẹ́ wọ̀ aṣọ títí wọn one. náà máa ń fẹ́ wọ̀ kó ṣe pé wọ́n jù náà bọ̀tì bọ́dọ̀ mọ́ mà kó sí wàhálà wà o wàhálà wà gan o. ọjọ́ tí mo ti dé orí social media ń sìn wọ́n máa sọ fún ẹ pé o ò ralẹ̀ o ò kọ́lé inú kéwòn náà dẹ̀ máa dùn á tún máa ṣe báyìí fún ẹ ìka ènìyàn wicked soul. so bàbá Suebebe ti kú ẹ fi bàbá bebe le, kò sí ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tó dá tí ò tó tí gbogbo àwọn <laughs> àwọn olórin àti gbogbo celebrate Nàìjíríà tí wọn ò dá èwo ló wà rẹ <laughs> ẹ kàn máa rí wọn ni kò máa sí responsibility kò àwọn tó responsible nínú àwọn celebrate yẹn gan ní ọkùnrin yẹn kékeré báyìí ni wọn but ẹ jẹ́ ká fi story lẹ̀ torí tí àwọn èèyàn tọ́wọ́ ayé bá ti ti ẹnìkan àbí tó máa rí pẹ́ nìkan ti wà lọ́wọ́ kiri kan wọ́n á bẹ̀rẹ̀ sí drag ẹ̀ Eh, ọmọ kan máa sọ pé òun ti ẹ̀ ń gbàdúrà fún bàbá òun kan kọ́ lóun dáríjì pé kò tọ́jú yín wàá rí èèyàn wàá rí celebrate níta àwọn tó ń lùlù lẹ́yìn olórin ẹ má máa gbèdì sí wọn tó bá ti rọ́kùnrin kan máa hàn ọmọ ẹ wọ́n á hàn fẹ́lí ní nàìjíríà tó bá ti rọ́kùnrin kan wọ́n á hàn ni bẹ́ẹ̀ tiẹ̀ wo ẹnìkan tiẹ̀ ń sẹ́ndì mẹ́sẹ̀jì mi bí tó lóun wáyàwó àbólórí burúkú àmì lọ́run dáríjì mi ìwò nídìí ah Tolúwa lọ́mọ mi Tolúwa ni mí Jésù tó fún mi I'm sorry please uh, somebody I don't know on one account maybe I don't know èyí tó jẹ́ nínú àwọn àkáǹtì mi ṣá somebody send me message. Hmm? I think so. I think he, eh, they, maybe Ono Tobola or, or what. Kí ló ṣe? Ṣé o ti jẹun? Kí ló fẹ̀rẹ̀ sí ní ṣùkú náà? Jẹ́ a máa ra red pepper. The weather is a little bit cold now, so. see? am I seeing Somebody sent me a message. Who is this? is this sending message to me? Who is this person? Okay, mẹ́ta ni àbí mẹ́ta. Hmm? ṣáà wò pé but why kí níbo ni picture yẹn ti débẹ̀ nísinsìnyí. because that's your profile picture. kò yé mi ni. You understand to me, honestly. For you that person sending message to me ọdún me if máa wo message you yẹn. ṣe ti rí wọn. This is rivalry video <laughs> message. hello. ẹ jọ̀ọ́ ẹ bá mi ra mọ́tò please patronize us bí kò nu ẹ torí ọlọ́run. ẹ jẹ́ kí sún èbèbè yẹn sùn ẹ ti gbọ́ ẹ jẹ́ kí bàbá yẹn sùn ó ti yẹ mẹ́yẹ èèyàn ti wọ́n lọ́jọ́ tó kú ọjọ́ tó wọlé ọjọ́ tó ń bi sáyé ló kú I didn't find it mi ì mọ orí page tó ti jẹ́ mo fẹ́ change Auto Bola yẹn náà sí page Princess Bola mm. it's even more than ten thousand sef you know that Princess Bola already ó ti reach one million gbà kan tí mo delete gbogbo ẹ̀ ṣé o mọ̀ ṣá richness ló ṣe nígbà yẹn o i reach one million that page reach one million i deleted everybody ah bọ́lá ti bá ń bínú may god forgive me orange orange we are checking your, our fridge there is no food there. Eh? If you God provide for us, what do you think we can buy? if you go provide for us what do you think what type of food what do you think we can buy ta lè rà sí fridge no you can you can you know as a as You want? ni you oh know you can tell me what because ṣé my mọ̀ you like mi ò like like that you know that you know mo máa ń ṣe oúnjẹ like oúnjẹ people don't know What my máa ń bú mi pé mo máa ń jẹ oúnjẹ gan wọ́n mọ̀ pé ẹ̀kọ̀ọ̀kan tí mo máa fẹ́ jẹ mo kò fẹ́ ṣẹ̀fí tí mo máa I don't eat Eh? I don't eat enough. They don't know. People think I'm eating. I'm so my máa ń jẹun gan wọn ọ̀dẹ̀ mọ̀ pé mi ń jẹun. Tí live in Singapore mo sọ̀rọ̀ ẹnu mi gbẹ̀ máa kàn nìkan fún mi sí. So people believe I eat. I don't eat like that. Ẹ jẹ́ torí please have mercy on me. I tell you I have a lot of bill to pay. Mi ì dẹ̀ lè ṣaṣẹ́wó mi ní. Ọmọ mi náà kò let lẹ́jẹ̀ wa ó ti yẹ yín yàtọ̀ sí pé ká gbàdúrà ká ṣèfẹ́ ọlọ́run we don't we know. we don't have ẹ ti understand a níwà burúkú kan ta lè wù kò sí wọn ọ̀gbìn sínú wa kò dẹ̀ lè ṣẹlẹ̀ jọ kì í ṣe pé mo fi ṣakọ torí ẹ̀ ń gbà mí torí mi bá ń taṣì pé káwọn èèyàn kàn déédéé wù ẹ̀ kàn déédéé bà tiẹ̀ jẹ́ for no reason ó máa ń jẹ́ kórè mi gbọ́dọ̀ kàn déédéé bà tiẹ̀ jẹ́ àjàjà wa mú àtàpátá dìde báyìí ah! ó máa ń jẹ́ kí in fact you don't know bó ṣe máa ń ṣe mí ó dùn mí gan o ó dùn mí gan o ṣùgbọ́n gbogbo ẹ ti yọ lọ́run Tolu bring another one let me peel it for you let me peel it for you orange is good for you kéèyàn bá jẹ ọmọ àjẹ orange your your immune system must not shut down okay you money if you don't eat you, you take orange you take uh, fruits like that I'm using mo jẹ ìgbà tí mi ì jẹun sùn lánàá mo jẹ fruit mo jẹ ṣé grapes ẹ̀hẹ́n and it helped me and èmi mo nídìí wọ́n dẹ̀ máa ń sọ pé kí n máa jẹun tí n bá jẹun ṣúgà mi máa lọlẹ̀ ṣùgbọ́n tí n bá jẹun màá gbọ́dọ̀ jẹ àti màá mú orange màá jẹ màá jẹ ah, grapes apple and all those things apple tó ṣe tó ṣe lánàá gan-an fún mi jẹ ní apple yẹn o. okay mi ti ẹ mi ìbọn gba tiẹ lẹ́nu jọ mẹ́ta ni mo kọjú bá gba tiẹ má ti má ti rà bóyá take see it's nice it's a red àwọn kìíní kò ní seed mi ò rí seed nílẹ̀ take orí pé mo gbé chicken yẹn jáde ó máa ṣe bá ṣe máa ń ṣe ṣe lè ṣe lónìí àbọ̀là or tomorrow after tomorrow so no stress too much okay ọbẹ̀ tó wà níbẹ̀ yẹn ṣé kò ti ní bàjẹ́ sá. please ẹ jọ̀ọ́ mo bẹ̀ ni o ẹ jọ̀ọ́ ṣàánú mi o àbí tẹ tolú tẹ wá bá mi bẹ àwọn kọ́sọ́mà wá bá mi bẹ wọn pé kọ́njọ kan patronize wa kọ́njọ. Uh, good afternoon, everyone. Good afternoon, sir. Good afternoon, ma. Good afternoon, sir. Good afternoon, ma. Um, please patronize us. We're really hardworking. We just need some, you know, need some income, good income, and we're trying to work. So please patronize us. <laughs> we need income o ẹjọ́ o ṣé wọ́n gbọ́ nǹkan tó sọ yẹn ṣá Prince Odi Okoje is watching. Hmm? I think You sure? ṣé o lè sọ ní Yorùbá tó wá sọ ní Yorùbá náà o lè sọ ní Yorùbá. ẹjọ́ nǹkan tí ọmọ mi sọ ni pé ẹjọ́ kẹ́ torí Ọlọ́run ẹ bá wa rajà ẹ patronize wa ẹ tó ẹ ṣàánú fún wa ẹ jọ mo bẹ̀ yín ni ẹ torí ọlọ́run in fact we need income o ti orí ọlọ́run ẹ jọ. gbogbo mọ́tò tí wọ́n láìkì Toyota Camry ni Lexus ó wà níbí o ẹ lè ní problem ó ti yẹ yín ẹ lè ní problem rárá. Rárá. bẹ́ẹ̀ fẹ́ róró bẹ́ẹ̀ fẹ́ kọ̀ǹténà bó jẹ́ róró lẹ́fẹ́ ó wà bó jẹ́ kọ̀ǹténà ó wà tẹ́ pé ká bá yín di kọ̀ǹténà bó dẹ̀ jẹ́ róró ṣé ti yé yín róró ni èyí tó máa lọ tí ò ní gbé nǹkan kan but a bá gbé kọ̀ǹténà ń sin a lè ra food stuff sí not food stuff like àwọn toiletry àti diaper oríṣiríṣi àwọn toothpaste mouthwash àwọn tọ́lẹ́tì oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn yéjiyé. after the the cars we can store those things inside baby things ó ti yé yín. you know is, is, is the ticket money is expensive now We can do that for you. Don't be afraid of me. Don't let anybody scare you away. They're only trying to scare people away for you to fall into the wrong hands. We are the right person. I'm telling you. Tolu ta ta ta pẹ̀lú àdúrà la máa máa We are diligent. We are hardworking. Tí n bá ní tó bá ní supply mọ́tò fifty kí pari, tó parí fifty báwo hundred kí oṣù Today is 20. I will supply it. The only thing I will just book the container. I will tell them to be booking container for me. Then I'll be searching for the car quickly. I'll pay, I'll buy, I'll pay, I'll buy. And then, then we ship. I tell you. So, enjoy, jọ̀ọ́, along. torí patronize me. Those days when I go to work, wọ́n máa bẹ̀ mí tí bá ti tí bá fẹ́ ṣiṣẹ́ ní twelve àbí tí máa fẹ́ ṣiṣẹ́ ní two o'clock lọ́sàn-án máa ti lọ bí tí wọ́n ti ní kí wọ́n ra mọ́tò tí mo ti fẹ́ lọ ra mọ́tò wọ́n ti ṣe máa ti ní kí wọ́n bá mi gbé lọ àwọn tó máa bá mi lọ dìlé báyìí tí máa ti rà máa gbé lọ sí shipping company máa gba bí iṣẹ́ mi lọ ó ti yẹ kò di ẹ̀fọ́ ẹ̀fọ́ kì í dẹ̀ kò kì í dí ẹ̀fọ́ kan lọ́wọ́ ẹ̀fọ́ kì so kò sí kọ̀ọ̀kan tó dira wọn lọ́wọ́ ṣé ti yẹn the Canada, my, eh, the accommodation anywhere in the world, but it's not like Nigeria, okay? Anyway, let me be going for now. Tolu, your food is ready. Go and take your food and eat. Okay? Ẹ jọ̀ọ́ ìtorí Ọlọ́run lẹ́ẹ̀kan sí ìkúnlẹ̀ mi rè ẹ bá mi rajà ìtorí Ọlọ́run ayé yín ò ní bàjẹ́ bí ò ní pa yín ìyà ò ní jẹ yín o ẹ ní rẹ̀yìn lẹ́yìn ọgbẹ́ ẹ jọ̀ọ́ ìtorí please for God's sake and baba Suebebe ọ̀rọ̀ tá a sọ níjọ́ yẹn náà ni àwọn ọmọ wọn tẹ̀lé but kan stop láti máa sọ pé ẹ̀ṣẹ̀ ni kankan ló ṣe torí pé sick ó ti sick ó ti yẹ anybody can sick ẹlòmíì lásìlẹ̀ tó kú ẹ gbàgbé kò ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ torí pé kò tọ́jú ọmọ thousand of them ló wà Nigeria. kì í Nigeria. nàìjíríà nìkan all over the world dé wọn tọ́jú ọmọ kó tó di pé wọ́n ń fi ipá àti ìkúkù mú wọn káàkiri other country nígbà yìí kó tó sọ pé wọ́n máa lọ sẹ́wọ̀n tó bá tọ́jú responsible náà ni nobody want to be responsible everybody i tell you nobody want to be responsible that's why there's law okay so but for those of you that are still young today be responsible be there for your children okay for you blessing the children you are going to be okay also all right when you are be tó bá wà tó bá wà committed to your family then it will also spell you protect you from i mean sudden death like that a lot of people tí ò yẹ kó ti kú gan ló ti lọ torí pé ibi tó lọ ló ti lọ forí kókó and again kí to máa lọ ń mo wo mo wo ṣáàtì bọ̀bọ̀ kan mi ìfẹ́ máa gbẹnu sí everything tẹ́wọ̀n èèyàn bá sọ mo wo ṣáàtì bọ̀bọ̀ yẹn ṣe ti understand nípa um, ọ̀gbẹ́ni kan tí òun àti ìyàwó ẹ̀ ní problem in South Africa South Africa is a place I know very well so lórí platform ẹ̀dá the freeze mo ti wo program yẹn mo ti wo lady yẹn pẹ̀lú ọkọ ẹ̀ so wọ́n ṣà ní ìyàwó wà stranded in South Africa one thing I want to tell you about South Africa when you want to go for holiday you want to relocate your family to South Africa make sure you have money if you want to relocate your family to South Africa make sure you have money you have to start business in South Africa if you want to be okay but the one tó bá ti dé South Africa you want to be looking for job just like the way you do here and you are going there with children they care for nobody okay they and um, South Africa they are not protecting Nigeria in South Africa like refugee is not available for Nigerians in South Africa the those neighboring country like um, Mozambique Zimbabwe and other um, those um, neighboring country around that satana like uh, àwọn Zambia nǹkan kan so they can be protected like you know but Nigerians they are not part of the country South Africa will protect I don't know maybe it's their law yeah they don't protect them so you cannot seek asylum in South Africa as in Nigeria all right you cannot seek asylum but Zimbabwe those Zimbabwe people they seek asylum in South Africa and they will give it to them they protect them but Nigeria are not protected so if you are going to South Africa you want to relocate to South Africa with your family you have to go with money you number one even when you learn how to sew and the hairdressing uh, gbogbo nǹkan tí àwọn majority Nigeria but you have to have money you open a shop for yourself you open a business for yourself okay in South Africa but láìsí yẹn don't dare it don't try it okay you can go there for holiday excuse me a lot of people tẹ́ rí ní South Africa tí wọ́n ti wá lówó tán wà okay? yẹn they suffer they face hell before they become somebody okay some of them wọ́n ti wà be bẹ̀ forty years ìmíì ti dé láti kékeré tó yẹ pé ẹlòmíì gan bábìn ló ń ṣe ní Yobe ní Hebrew ni South Africa so South Africa is not a place àwọn ọmọ tó máa tún lọ bẹ̀ tó máa ń bìlí pé wọ́n kàn fẹ́ lọ bí àwọn mi ò lè sọ ẹ má jẹ́ ń sọ yẹn náà torí mi ò ní kílé tí bá mọ̀ ní máa sọ so if you want to go to South Africa make sure you are okay you want to relocate your family to South Africa make sure from Nigeria make sure you are rich you have money you invest or you ó lọ ra lé okay ó lọ ra lé but tó o bá lówó má ṣe o àfi tó pé o tún ṣe pẹ̀lú Nigeria embassy àbí company kan tó relocate yín lọ but on your own the only people who can make it there eh, are doctors mi ìwà lè sọ ń sìn doctor gan mi ìwà lè sọ ń sìn but nígbà yẹn náà the doctors ah, tó bá ti lọ ṣe exam after their exam they can only lè mu mú dáadáa they be okay but to o bá doctor tó bá jẹ́ bí àwọn IT yẹn náà wọn ò fẹ́ òṣìṣẹ́ kò síṣẹ́ wọn fẹ́ but mo wá rí now let me say something that case especially when I listen to both of them I'm not judging anybody now but èmi ojú tèmi fi wò ọmọ South Africa yẹn sì lady yẹn sọ pé òun ní ìdówó láti padà sí Nàìjíríà it's good but ṣé tó fẹ́ padà sí nàìjíríà ṣé òun àtọkẹ́ ló máa jọ padà òun àtọkẹ́ kọ́ ẹni tó ní kó padà yẹn kó relocate ẹ̀ padà sí nàìjíríà yẹn òun àtọmọ wọn sọ pé òun àtọkọ àtọmọ méjì i mean wọn sọ pé òun àtọkọ àtọhún àtàwọn ọmọ méjì wọn sọ bẹ́ẹ̀ wọ́n ní they are going to relocate her together with two children and they say they need one like one thousand dollar one thousand dollar which is not so much so tiye bẹ́ẹ̀ yẹn so but the thirty three No máa sọ fún àwọn mi wàá lè sọ how come but mi wàá lè sọ bóyá mi ò lè sọ stages fún wà báyìí bóyá wọn ti rówó yẹn but the lady tẹ bá wo case yẹn dáadáa ẹ máa rí pé lady yẹn ó sọ fún ó witness against ṣe mọ̀ pé gẹ́ẹ̀ yẹn ni complainer òun ló wá sórí media pé òun need assistance bó ṣe mọ̀ pé ńgbà tí gẹ́ẹ̀ yẹn gangan tó nílé tán ló nílé yẹn tó fẹ́ sọ̀rọ̀ ṣe mọ̀ pé witness against the lady so tí gẹ́ẹ̀ yẹn bá lọ tó ń sìn tó bá ti padà sí nàìjíríà ṣé kí n sọ ṣé kí n bọ́ ṣé kí n <laughs> ṣé kí n bọ́ zaa sí. lédì yẹn bọ̀bọ̀ yẹn lè padà lọ máa fẹ́ lédì yẹn lédì tó ní ilé tán ló ní ilé yẹn tí ò bá lọ́kọ ó lè padà torí wọ́n máa ń láìkọ́ ọmọ nàìjíríà naturally bó ṣe wà yẹn gbogbo tú gbogbo wàhálà tí bọ̀bọ̀ yẹn bẹ̀rẹ̀ sí rí yẹn àmì tí lédì yẹn bẹ̀rẹ̀ sí South Africa ló wà behind it I remember nígbà tí mo wà ní South Africa nígbà nígbà tá a ṣẹ̀ṣẹ̀ dé a lot of them they will be advising the father of my baby then too because one mom man hunt fún Nigerian men and when they hunt for them they put them through gbogbo iṣẹ́ burúkú tó bá ń ṣe yẹn náà tó bá fẹ́ ṣe they will use them like yes tó máa ń ṣiṣẹ́ bank tó máa ń ṣe immigration kò sí iṣẹ́ kan tí ọmọ South Africa ń ṣe tí ò lè fẹ́ ní bọ́ọ̀dì tọkùnrin they don't have like sorry to say this they have no choice so but tí mo rí ni pé lady to weakness wọ́n sọ pé wọ́n ń gbélé ẹ̀ tó ní kó kúrò yẹn tí lẹ́yìn ẹ̀ bá padà sí nàìjíríà bọ̀bọ̀ yẹn ó lè jẹ́ pé ó lè padà lọ máa fẹ́ bèbè mi àbí kó jẹ́ pé wọ́n ti ń fẹ́ra gan kó jẹ́ pé now wọ́n máa make life difficult for that lady to leave so the moment you leave that man belongs to them okay ọkùnrin yẹn di tiwọn bí àwọn ọmọ South Africa obìnrin náà máa ṣe ń ṣe fọkùnrin nìyẹn fún àwọn obìnrin wa náà they see when they, when they see couple they make life difficult for you even when you go to bank when you are couple you go to anywhere they see you with your wife and your your baby they feel wọn ò ní help ẹ normal thing tó yẹ kó ṣe fún ẹnìyẹn o you go to the offices they suppose to attend to you like the normal person they start feeling jealousy i mean jealous for seeing somebody with you i'm telling you this is what happened so lady tí wọ́n ó lè jẹ́ ọwọ́ girl kan tó ti ń fẹ́ mbẹ̀ yẹn tó máa sọ pé why do you bring your wife why do you bring your wife no why do you bring your wife so wọ́n make life difficult so ti ẹ̀yin lady yẹn how to go back home the moment tó bá ti lọ sílé ó ti di ọkọ South Africa mi ò sọ pé lady yẹn náà right omi ìdọ̀sọ́ púpọ̀ tí nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn tí ó bá dẹ̀ ṣọ́ra bó ṣe wà ó lè máa mórí délé bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá wá fi sílẹ̀ tó di ọkọ̀ South Africa yẹn náà ó lè má mú orí délé torí ọmọ South Africa mi kì í ṣe blackmailing o ta ni mo dárúkọ ń sìn mo kàn ń sọ ẹ̀sìpẹ́rẹ́ mo kàn ń sọ àwọn nǹkan tí wọ́n ń ṣe ni mo sọ ayé ọmọ Nàìjíríà àtọkùnrin kò jẹ́ nǹkan kan lọ́wọ́ ọmọ South Africa àtobìnrin àtọkùnrin ọkùnrin wọn wọn burú obìnrin wọn wá bu ògiri bí wọ́n ṣe náìsì tó they go easily they fall in love easily with those men Nigerian men because they will use them to cover whatever atrocities wọ́n fẹ́ ṣe they will use them for that and whatever iṣẹ́ tán bá ti wá lò wọ́n fún atrocities yẹn tán is not is not it cost them nothing to destroy that man and then to inherit whatever he has achieved in their land this is what they do i know it ni so ti yé ó ti yé yín ọ̀gá ọlọ́pàá kan ó hẹ́ẹ̀dì gbogbo agbègbè kan gbà yẹn nígbà tí mo lọ visit South Africa gbà yẹn ó kó ọlọ́pàá wá ọ̀gá ọlọ́pàá ni o kì í ṣe ọmọdé ọlọ́pàá o ní South Africa no monday lórúkọ ẹ̀ ń jẹ́ no monday ọlọ́pàá South Africa no monday ó dẹ̀ lọ kó ọlọ́pàá báyìí torí pé ń gbà yẹn Little nítòótọ́ èmi àti bàbá As, as, àti divorce but a separate mi wà ní Dubai but ìmúdẹ̀ tí fọkàn sí tó gbé wàhálà wà well I want to go my way ṣe tán sàn mi tiẹ̀ wá láti wá jókòó because motive ti fi ṣe live life You understand? but mo kàn wá níjọ́ yẹn normally I divorce legally mo dẹ̀ dé bí mo ṣe dé mo ṣáà rí pé gbogbo wọn fẹ́ kí n lọ wọ́n ti fẹ́ máa kí n lọ níjọ́ mo dẹ̀ fẹ́ máa lọ náà but owó school ọmọ a gbọ́dọ̀ arrange bá ṣe máa ṣe ẹ ti understand mo ṣe wá rí i pé ó ní tí n bá sọ nǹkan kan àti pásọ àti pásọ wọn dá sí ẹjí ṣá máa lọ tí n bá ti lọ wọn máa máa sọ lórí fóònù ara wa ṣe mí bá kò pé ṣe bí ọjọ́ monday àní pẹ́ mú monday tí ẹ máa sọ pé a máa settle àbí this week okay ọdẹ wà a ti fẹ́ parí holiday that was december time okay a máa bẹ̀rẹ̀ january nǹkan kan bẹ́ẹ̀ ẹ mọ̀ kan lady yìí àṣẹ ara ti ń kan lady yìí pé mo ti ẹ̀ wá síbẹ̀ yẹn lásán ẹ ti understand wọ́n ti lọ obìnrin yẹn ti lọ fi ọmọ mi sí school sacred ó ti forúkọ ẹ̀ sí àṣemọ́dà ọmọ mi yìí yes ó ti lọ fi ọmọ mi òun àti bàbá ọmọ mi ló lọ ń ó ti lọ fi ọmọ mi sí school ó ti fi orúkọ tiẹ̀ sí àṣemọ́dà bàbá ọmọ mi náà you know ó dúró bí òun ni bàbá etiquette mi mẹ́yẹn ìgbà tí mo ṣá èmi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe mọ ọmọ mi lọ ṣọlidé ni òun wá fẹ́ lọ mú ọmọ mi padà ṣé tí olùsàn mo máa lọ gbé ọmọ mi máa lọ Dubai ṣé ti yé yín during the time tó lọ sọrí dé yẹn wọ́n ti lọ rẹ́jísà ọmọ mi àṣẹ ó ní plan fún mi wọ́n ti lọ rẹ́jísà ọmọ mi sí school mi. ọmọ South Africa lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló bá dé lókùn ọ̀dín níjọ́ yẹn lọ́jọ́ Sunday mo bá gbọ́ kókókókókókókókókó mo ṣáà ti kó ti ń disturb mo ṣáà rí pé mo wá sọ pé mo wá sọ fún ẹnìyẹn pé ah ó ní ó ń bá òun òun ló ń bá òun ṣe gbogbo nǹkan níbi ìwé nǹkan náà ìwé òun tó wà nínú ilé ó ṣe gidi kan mo ṣàṣẹ pé at least ó yẹ kẹ́ fún wa respect ẹ ti understand ẹ ti ẹ ti understand bẹ́ẹ̀ yẹn àjọ dé South Africa níjọ́ kan ní àdẹ̀wá sí everything ẹ fẹ́ lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ ti understand but at the same time we have to you know mo ṣàgbọ́ kokoko after some time lọ́jọ́ Sunday yẹn n bá dẹ̀ ló wọ́n ní kí lọ sílẹ̀kùn n bá dẹ̀ lọ sílẹ̀kùn a fi pòpòpò létí mi pàápàápàá ọlọ́pàá nìyẹn o ọlọ́pàá South Africa mi ì ṣe nǹkan kan o nítorí pé ó bìlífì pé ó àṣọ ti lọ sọ fún àwọn ọ̀gá ni ó ti lọ kó ọlọ́pàá ní surroundings ní ní police station tó close mọ́ ilé wa ó ní èmi kọ́ mo fẹ́ gba ọkọ lọ́wọ́ òun pé mo wà nílé ọkọ òun sìnsìn pé kán wá bá mi gbà tí mo wá dé mo wá ní bẹ́ẹ̀ ni yẹn ṣe àwọn ọlọ́pàá yẹn èmi jẹ́ nìkan tó yẹ pé mo máa ń believe lórí lọ́mọ ní ah, à ó fọ́ mi létí bó ṣe fọ́ mi létí mo wá mú kámẹ́rà mi fóònù mi mo wá bẹ̀rẹ̀ sí ń rìkọ́dù wọn lẹ́sẹ̀kẹsẹ̀ mi ti bẹ̀rẹ̀ blogging gbà but mo ní ọpọlọ recording mo wá bẹ̀rẹ̀ sí ń recording wọn record wọn àwọn ọlọ́pàá tó wọlé yẹn làwọn ìkan tó wà mẹ́lẹ̀ put the phone down put the phone down wíńlá put the phone down mo ní i'm not going to put this phone down i'm not going to put this phone down put this phone down put this phone down mi gbà ẹ́ that time already the government of that country wọ́n ti ṣe òfin because they know that Nigeria some of Nigerians you know they are jack their migration they are jack their police yes Nigeria respect <laughs> hmm. so so there is a law they are strict with them that if any one of them is being caught for that atrocity they are going to jail and on Monday yẹn tó jẹ́ ọ̀gá he has a case already because he dated an, a, a, an Igbo guy before ó ti date ọmọ Igbo kan tẹ́lẹ̀ tó jẹ́ pé bóyá ìyẹn ń mi ṣáàmù kan tó náà ṣe tó ní problem So ti yẹ yín so kó to wá pàdé bàbá ọmọ mi tí wọ́n wá jọ ń date gbà yẹn so he ṣáà sọ pé put your phone down I'm not going to put this phone down somebody came to this place to slap me to harass me like this they say you came to stone the husband I said this is the father of my baby we came to Canada I mean to South Africa the same thing although I'm no longer living in Canada, but we I came, we came the same day, and the father of my baby, he said, "Are you sure?" I said, "Yes. This is my baby, my daughter, and this is the father, and we money, Are you sure?" Money, yes, but she's lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́n ṣe ní mo ṣú ọ̀yẹ́ mo money. yes. He Ìkan nínú wọn kàn sọ èdè ni, wọ́n kàn sọ wọ́n kàn sọ èdè wọn. Ló bá ní but are you sure you are not stealing somebody's husband here? I said, who's someone this husband? àti à separate à separate kì í ṣe pé legally àti divorce you know. now because the guy that time renew passport i mean the resident ẹ̀ tán fún gbà because they always give how many years tán máa ń fún yàn gbà yẹn tán máa ń fún wọn gbà yẹn so tó ń fún resident tán fún ó ti ó ti fẹ́ ó ti ẹ̀ ti expire ọwọ́ ọgá yẹn ló gbélé tèmi ò expire because èmi ngbà ti mo mo submit ìwé mo wá sí Canada mo renew tèmi ní South Africa ṣe ti ọ́nítà tèmi ò expire so normally ti bobo yẹn ti expire torí ọ̀tọ̀ọ̀tọ̀ ní company wa I use my company he use his company you understand me he use his company Bamitas I use my auto book um, favour that what I use so my my account is my residence is not expire my paper I have my paper so the way his residence is expired that that lady was trying to help him he thought my same thing happened to me so when they took me when the police take me that day maybe if I don't have but it's possible if I don't have paper I'm not going to be able to I won't be able to come to Canada to come and pick my daughter so everything about me is complete I have everything so the police one of the police now asked me are you sure what we are saying I say yes now I came out and I give my passport I say this is me and they saw his passport I gave his passport to I said bring your passport passport ẹ̀kọ́ náà èyí tó ti wà mọ́ ní ó ní ó ló ti ó ní nǹkan ti ẹ̀ sáà mo ní kò má tà wọ́n dẹ̀ rí orúkọ ẹ̀ wọ́n rí ọláyínká stephen adébọ̀wálé ó rí bọ́lá afọláṣadé adébọ̀wálé wọ́n rí tolúwàmí sarah adébùkọ́lá adébọ̀wálé you understand me the police was down what i say yes you understand me the police one of the lady just speak to the other one of them tó tẹ̀lé wáyẹ̀ ó ní ó ní kí n má wọlé ó kàn tẹ̀lé mi wọlé ó ní just bring down the phone ó ní cool down cool down we see what they have done to you now ó ní when she was coming she didn't tell us this she said somebody is in my i find somebody in my husband's house and trying to do this and that and that, that and he didn't say he's going to abuse you he's going to slap you going to beat you up so ìyẹn kú tẹ̀lé mi wọlé obìnrin yẹn ní don't worry let us go to station you will see what we are going to do to her bàbá ọmọ mi kọ́ lọ́n fọ̀rùn kẹ́ ó wá ń sọ fún mi yọ kí má lọ o kí má lọ o kí n jọ o ó máa fún un problem ó máa fún un problem ní kò sí ní tó kàn mí tó bá máa fún un problem that's what I said kò sí ní tó kàn mí for somebody to come into this house and slap me èmi tó èmi ló yẹ kí n fọ yín létí ṣeré mi ì fọ yín létí ẹ máa ní God láti fọ èmi létí ah I'm at the station we now get to the station the police they calm me down ẹ̀yìn ló yẹ kó ń gbé mi sí ẹ ṣáà ẹ̀yìn mọ́tò wọn yẹn wọ́n wá gbé mi sẹ́yìn mọ́tò yẹn wọ́n gbé mi síwájú ṣé ti yẹ yín ẹ̀ àwọn gbé mọ́tò àwọn àwọn míì náà wọ́n ṣàpè gbogbo àwọn kan àtàwọn tó ń bá ṣiṣẹ́ wọ́n ṣàpè wọ́n gbé mọ́tò wá tẹ̀lé ó gbé mọ́tò tiẹ̀ náà wá tẹ̀lé wa adébẹ̀yẹn wọ́n ṣe rédíò gbogbo ọ̀rọ̀ tí mo sọ wọ́n ṣe rédíò gbogbo àwọn ọlọ́pàá gbogbo sọ̀ráǹdì gbogbo àgbègbè yẹn nìyẹn gbogbo àwọn tó hẹ̀dì bíi ó dà kí Ogun State Commissioner kó pe Lagos State Commissioner kí Lagos State Commissioner kó pé tibẹ̀ yẹn wọ́n ṣe rédíò round nìyẹn bó ṣe sọ pé kí wọ́n lọ lọ́ọ̀kì ẹ̀ nìyẹn bó <laughs> ṣe bẹ̀rẹ̀ sí í sunkún nìyẹn ìyẹn ni mo fi mọ̀ pé ó ní kéèsì kan pé kó kí n jọ ọ bó ṣe bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló di complainer àmì ló di accuse ló ní kí n jọ pé ò ní problem bó ṣe bẹ̀rẹ̀ sí sọ kéèsì ó ti ní kéèsì oríṣiríṣi ó ìwà ní sáfíìsì ọ̀gá ni o obìnrin tó ń yọ ọkùnrin torí ọkùnrin ló ṣe ṣe bẹ́ẹ̀ yẹn fún mi lọ́yà ẹ̀bẹ̀ sí bẹ̀ mí wọ́n ní tí mi bá ti gbẹ̀bẹ̀ àwọn ọlọ́pàá yẹn ní kí n má gbà àwọn ọlọ́pàá yẹn ní kí n má gbà gbogbo àwọn tó ń bá bàbá ọmọ mi ṣiṣẹ́ ń gbà wọ́n á ń bẹ̀ mí pé kí n jọ kí n dáríjì gbà tó wá ń sunkún ẹ̀mí ẹ̀ wá ṣe mí mo tún wà lọ bẹ̀bẹ̀ fún mi mo káńsì kéèsì ọlọ́pàá obìnrin ọmọ South Africa ni ọ̀nà Monday nà monday ló ń jẹ́ gbogbo àwọn tí bàbá Bukola fẹ́ ń gbà yẹn lọ gbogbo wọn ìyàtọ̀ sí èyí tó wà ní wèrè tó kú sí lọ́wọ́ tó tún sọ pé wẹ́nà wẹ́nà wẹ́nà wẹ́nà wẹ́nà wẹ́nà wẹ́nà wẹ́nà ọlọ́run gbọ́ àwọn èèyàn kan tètè fún mi níwèé tí bá ti gba pásítọ̀tù mi níbi ìbàṣà ẹ̀yọ Canada citizen fasọ South Africa ni ọlọ́run gbọ́ kọ́lọ́run dẹ́mi mi sí Canada citizen or South Africa kìíní ni ọmọ ọkùnrin ọmọbìnrin tó kú sí lọ́wọ́ yẹn téèyàn kú lójú ẹ̀ tó ń sọ pé ìdá ìdá ìdá ìdá ìdá I don't have any I don't have any to tell you I don't have anything to tell you èèyàn kú sí ẹ lọ́wọ́ olóòní anything láti sọ mò ń béèrè lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ ẹ̀ lọ́jọ́ ẹ̀ <laughs> yóò lòun ò ní kankan láti sọ so pẹ̀lú gbogbo àwọn tó jọjọ papọ̀ yẹn wọ́n máa jọ parapọ̀ ní pẹ̀lú orders tó máa pa èèyàn nǹkan tí mo what I'm trying to tell you is this They will support you when you are there. They will tell you when you have a wife, you have to chase the wife away. Because like wife, they will see your wife like a threat. They will start working with you. Tó my jólè gan ló ń jà. Ọmọ South Africa, òyìn òyìn ọmọ abáyé ṣiṣẹ́ olè tó ń jà yẹn. Ṣùgbọ́n tó bá ṣe tán, wọ́n máa come sure by me and you. ẹ̀ ní òní Almost South Africa I know mo ti gbọ́ bí wọ́n ti One law. Almost South Africa á law. ẹmọ àwọn ọkọ̀ báyìí. Wọ́n á máa fi ro pipe for yẹn, I'm máa good díẹ̀díẹ̀ ẹ ti gbọ́ rí so ọ̀rọ̀ bọ̀bọ̀ tí ó lọ sórí gẹ́ẹ̀ tó lọ sórí daddy freeze yẹn òun ni mo sọ débi tí mo sọ ń sìn are you getting me they will tell them they will tell that guy to send the the lady kò sí bó ṣe lè bá lady yẹn ṣọ̀rẹ́ tó máa rò bó máa sọ̀rọ̀ against òun abó máa sọ̀rọ̀ tó favour òun a máa ba ṣeré gbogbo eré tó ń ba ṣe tó ń fún nílé yẹn tó tún fún mi kan kó máa gbé yẹn gbogbo ohun tó bá ṣe ní secret tó bá ń sọ fún obìnrin yẹn tó lè kó help òun ló máa sọ fún ọkùnrin yẹn ó lè jẹ́ òun àtọkùnrin yẹn náà jọjọ di báàgì báyìí just for her to go and then to inherit the husband this is what they do go and ask ẹ lọ wo interview wọn dáadáa they can die because of Nigerian men South African girls South African ladies they can die because of Nigerian men and that's why lè ṣe rí pé àwọn ọkùnrin wọn yẹn wọ́n máa ń jà wọ́n orí wọn ni they always get mad ní against àwọn ọkùnrin yẹn because wọ́n máa bí pé àwọn ni wọn ò jẹ́ kí àwọn obìnrin wọn kó ní time fún wọn. tó bá gbé ọkùnrin nàìjíríà kó má níṣẹ́ kó má ríbi tó máa gbé ọkùnrin gbé sílẹ̀ báyìí tó ń gbé ọkùnrin south africa sílẹ̀ ọmọ south africa obìnrin máa gbé ọkùnrin nàìjíríà dànù ìlú ẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ nípa kí n kó dẹ́ mọ̀dá pé èèyàn ń sọ̀rọ̀ àwọn alágbára ni bàbá tí gbogbo ayé respect in South Africa yẹn mi ìfẹ́ sọ ní òyìnbó bàbá tí gbogbo ayé respect in South Africa tó ti kú yẹn mi ò fẹ́ dárúkọ ẹ̀ kọ́ má bàa ti sọ pé mo rude ọmọ Nàìjíríà fẹ́ girlfriend ìyàwó wọn ìyàwó yẹn náà ti kú O ni ó jẹ́ kí ilé wọn dàrú dọ̀la ọmọ Nàìjíríà tó jẹ́ pé kò tiẹ̀ tó tiẹ̀ wọ́ tẹ́tọ́ ń sàn ó fẹ́ ìyàwó wọn ló dalé wọn rú dọ̀la ó pẹ̀lú nǹkan tó dalé wọn rú tí bàbá yẹn lòun òun ò lè fẹ́ obìnrin yẹn mọ́ nígbà tó jáde ọmọ yíbò lẹni tó fẹ́ ọmọ yíbò so lady tí ó jáde lọ tó sọ pé tán ní kán ṣàwọn owó fún kó máa lọ yẹn pé yes don't settle anything for them now ẹni pé obìnrin tó ń bá wọn dá sí yẹn tó ń láńlọ́ọ̀dì òun yẹn ẹni pé ṣàwọn sọ pé don't settle anything for them now kò sọ pé help this lady to get a shop to get money in South Africa to be working kò sọ bẹ́ẹ̀ just ticket money to go and the husband will be there iṣẹ́ tí màtọ́kùnrin ò ríṣẹ́ ṣe tóbìnrin ò iṣẹ́ wo lọkùnrin yẹn fẹ́ ṣe ju pé kó ṣiṣẹ́ drug kó ṣiṣẹ́ fraud stars kó ṣiṣẹ́ fraud lọ iṣẹ́ wo ló fẹ́ ṣe àbí kó dẹ̀ máa ṣe service, lábẹ́ òkun obìnrin yẹn kó dẹ̀ máa fi mọ̀nà ibi tó máa ti náà máa ti ṣe iṣẹ́ kúrú ẹ tó dẹ̀ ṣe tán náà kó dẹ̀ máa bá yí ẹ̀ kó dẹ̀ bàjẹ́ tó bá ṣiṣẹ́ tán ó máa ní pé gbogbo tó bá ti ṣe síbẹ̀ yẹn tó bá ti ra ilé àbí ra gbogbo nǹkan òun ló bá máa ní a máa ní you know you don't have paper a forúkọ ẹ̀ rálé you don't have um, you don't have kìnìkan kìnìkan for the country not to the immigration and the police not to suspect you Ma á forúkọ aráàlú wọn rálé orúkọ obìnrin yẹn náà máa fi ra gbogbo nǹkan wọ́n á wá jókòó tì tó bá ní pé ó fẹ́ ṣe wèrè ní akọ̀yọ́ ni mo sọ fún un. mo ń ta ráìsì nígboro ojó bẹ́ẹ̀gì yẹn láàrin àwọn ọmọ yíbò story story story ló ń lọ yìí so mú àti gbogbo sọ́ọ́sọ́ ẹni mo ti wo sí ìyẹn báyìí mo kàn wípé ọ̀ ah. kò sọ pé ok all of them should go back to Nigeria only the woman and the children just go back to Nigeria why not together with the husband they really came together now tó bá ti lọ tó ń sìn tó mọ̀ pé kò ní lè wọ South Africa mọ́ torí wọ́n máa mẹ́sàn pé gbogbo ìwé ẹ̀ bàjẹ́ gbogbo nǹkan ẹ̀ máa bàjẹ́ kò ní lè wọlé mọ́ ọkùnrin yẹn náà ò dẹ̀ níwèé mọ́ torí tó bá ti oyè tó ti kára àwo yẹn tó ti kára àwo bèbí yẹn ó máa ti kára àwo ẹ̀dẹ̀ ọkọ náà ọkọ náà máa ti kàlá síbẹ̀ ó máa ti tán kò síwèé mọ́ bọ̀ wọn ò sọ pé kò ń padà wọn ní kóbìnrin yẹn padà because tó bá ti padà tán ó máa fọwọ́ mú ọbẹ̀ ọkùnrin yẹn ni kò dẹ̀ ṣiṣẹ́ kòkó náà tọkùnrin yẹn fẹ́ ṣe mo ló ti fẹ́ ṣiṣẹ́ ẹni tó sọ pé ó ń ṣe orin kó jókòó sórí mídíà kó lọ máa bá wọn kó máa ṣe kó máa sẹ́ẹ̀dì owó sí láti fi kó máa ṣe yahoo yahoo ó ti tún kí ló fẹ́ ṣe àbí kó lọ máa máa wọn ta ta ta drug kó dẹ̀ máa lọ sí club kí ló fẹ́ ṣe ṣó kàwé ni owó odidi ilé odidi ilé la tà la kó lọ sí South Africa ó tún lójú títí ata rice kò sí ìyà which are just stupid and bastard ìyà South Africa gbogbo ìgbà yẹn náà tí ìyà ń jẹ wáyé ló máa sọ pé wọ́n máa sọ pé why do you come with your wife Why do you come with your wife? Okay, if you don't come with your wife, why do you come with your wife? You come with your wife and children? If you don't come with your wife, yeah, we can help you. But when you come with your wife and children, nothing. So, if you want to go to South Africa, South Africa is not Canada. South Africa is not London. South Africa is not America. South Africa is not Australia. South Africa is not a country that they will protect your children. They don't care for children. Tó bá bímọ, tó lóyún sí South Africa, tó bí ọmọ síbẹ̀. Layers alien aliens náà máa kọ sí aliens aliens àjèjì àlùjọ̀nú èèyàn àjèjì ló máa kọ sí ó ti yé aliens they will write àjèjì for you they don't give you they don't give you rest they don't give anything to the child you care for your child bóyá tó bá kàn rí ojú rere gbà bóyá tó ń tọ́ hospital tó bá kàn gbà wọ́n kàn lè fún ẹ ní diaper kan kàn fún ẹ ní nǹkan tó máa jẹ lọ́jọ́ yẹn ó ti tán No, it's not uh, America, it's not Canada, it's not London, it's not Guinea. So don't have in the mind that you are relocating, you want to go with your wife, and then you will wájú ọmọ yahoo kan, ó ṣe dé ìwọ ọmọ ìṣiṣẹ́ kan, wàá wá kó yahoo àti kìíní lọ. Make sure you have, tó bá kọ́kọ́ fẹ́ lọ South Africa, wàá make sure pé o ra lé. ti ra lé, wàá lówó tó fi establish. Tó bá kó irun wọlé, tó kó gbogbo pẹ̀típẹ̀tì tì wọlé South Africa, wọ́n máa máa tà. owó wọn náà ṣe bẹ́ẹ̀ náà ṣe bí alára kò ṣe bẹ́ẹ̀ náà with um, ilé seven thousand rand ó wà ń seven thousand rand yẹn kò lè ju three hundred dollar ṣó ti yé bẹ́ẹ̀ but three hundred dollar yẹn tó o bá so ó lè dàbí three point five billion lójú ẹ̀ bó ṣe rí ní Canada náà ni àwọn èèyàn kan tó bá wà ń bí bàtí tó bá rówó dáa mọ́ ni ah, how much is that two thousand and she said she cannot pay but when you somebody is not working but we still thank God ó ti yé because here we are just complaining they still better raw than some you know you can't compare it you understand what I mean nígbà tí èmi kó lọ lé ní tí mo fẹ́ lọ kọ́lé sí nàìjíríà àbí tí mo ní mo fẹ́ lọ sí eh, South Africa ń gbà yẹn tó bá jẹ́ Canada ni mo wá ń gbà yẹn ah, gbogbo ohun tó ṣẹlẹ̀ disaster yìí ló lè máa ṣẹlẹ̀ tí n bá wá sí láti nàìjíríà wá sí Canada láti nígbà yẹn tí bá wá láti nàìjíríà wá sí sí canada ń gbà yẹn mo kó like let's say bí mo kó like twenty to thirty thousand dollars tí mo kó wọ̀lú yìí lẹ́tọ́ ẹ̀kúta wọlé tí máa sọ pé mo fẹ́ invest nígbà yẹn investment ò tí lè mo fẹ́ gba ìwé àbí mo fẹ́ ṣiṣẹ́ náà tán dẹ̀ rí i professional accountant ẹni tó ẹnikẹ́ni yẹn torí wọ́n láìkẹ́ tó bá kàwé gan náà ṣẹ́nẹ́sì tá ni tó lè upgrade to lè gbalé tó lè ṣe kíní kan fúnra ẹ̀ for some time To lè invest investors you understand tó tún lè lówó tó lè invest tó lè ṣe business you get your money i mean you get your paper you get your peace you do your you have you understand me many opportunity like to go and put some money in some place ó dà pé kí wọn lọ da owó sínú kànga ni àwọn country kan tó bá kówó débẹ̀ yẹn ó dà pé lọ da owó sí kànga ni number one gbà tí mo kọ́kọ́ dé ńgbà tó lọ́n bẹ̀rẹ̀ sí wọn bless wọn níbẹ̀ i couldn't i i started buying car but those cars eh, tí mi bá tàn Canada tí mi bá tàn South Africa mi ì lè gbé lọ Nàìjíríà because they are righty righty ni ìgbà mi báyìí má dẹ̀ nídìí owó màá fẹ́ ra mọ́tò níbò mi báyìí owó tó máa ná mọ́tò yẹn ní ọwọ́ mi ní ìlú South Africa ń gbà yẹn tí tó bá jẹ́ pé bóyá kì í ṣe pé bóyá mo nídìí urgently màá mo lè rí ta dáadáadáa màá kàn ta níta torí pé kò ṣe gbé lọlé wọ́n á tún sẹ́lẹ̀ dẹ̀ tí n bá ní mọ́tò ń bíbà yín sìn tí ò bá wù mí láti lò ń bẹ́ àbí tí n bá kàn bí pé mo fẹ́ gbé lọ Nàìjíríà the same owó tí the same owó tó ń lò ń bí ni wọ́n ń lò so ti yẹ i will take it to Nigeria kò ní sí problem but ìyẹn tó bá lo mọ́tò mi you have to sell it and buy from other country to sell to Nigeria so you cannot compare them ó ti yẹ so obìnrin yẹn obìnrin yẹn thank God pé kúmá ẹ ti jà ó ti yé bẹ́ẹ̀ yẹn but àwọn South Africa wọ́n ṣe wọ́n ti gba bọ̀bọ́ yẹn lọ́wọ́ ẹ̀ they snatch the guy so another thing is Canada I mean America I mean South Africa is not the place you go with your husband if you care is not taking they will take it from you or you beat the Emma, my máa go see your sí ọkùnrin tó ó dà <laughs> South Africa náà one shape ṣe bastard oògùn àwọn ọmọ South Africa wọ́n ń ṣe bastard will go. bá dé ìgboro Joburg tẹ́ bá ti ń lọ sọ́nà tẹ́ ti kọjá downtown tẹ́ ti kọjá bíi GP head police wọn yẹn tẹ́ bá lọ straight down by bíi pé ẹ lọ sọ́nà east gate no ẹ lọ sọ́nà south gate ẹ máa rí ibì kan báyìí ilé àwọn babaláwo ni bí ìmọ̀ nǹkan tó máa ń pè wọ́n mọ́ babaláwo wọn máa ṣe irun yàmà yàmà báwọn máa ṣe irun bíi dàda báyìí wọ́n ṣe stupid ambassador ẹ ń gbọ́ àwọn ọmọ south africa wọ́n ṣe stupid ambassador gan bẹ́ẹ̀ ṣe máa ṣe pé wọ́n ṣe kíni wọ́n ṣe gbogbo nǹkan kàyà mátáwọ oríṣiríṣi kan ló máa ṣe sára fún ẹ kó gbọ́kọ́ tó bá dẹ̀ ti tó bá kọ́kọ́ fẹ́ ọkùnrin a máa tún a máa ná owó fún wọn ju ẹ̀yin tẹ́jẹjẹjọ wá ni oríṣiríṣi àìsàn dẹ̀ ni mí sọ pé ló má dẹ̀ ti wà lára wọn má dẹ̀ ti máa náwó fún wọn kò dẹ̀ sí nǹkan tó ń bá bẹ̀ wọ́n tó wọ́n níṣe nìkan tó pé tó bá ti ṣe tẹ́ tán ó máa ṣiṣẹ́ fún wọn ni tó bá fẹ́ kó o stay wá stay tó bá dẹ̀ tó o fẹ́ stay by fire by force tó fẹ́ kó o máa lọ wọ́n apá ẹ̀ dànù. so bọ̀bọ̀ yẹn bó ṣe ti lọ yẹn ó ti dọ̀kọ South Africa ó lè jẹ́ òun àti gẹ́gẹ́ yẹn àti onílé yẹn gangan náà jọjọ wà ní nǹkan and send her away send her away oníjà sọ pé no don't cancel them here you don't cancel them here let them go to Nigeria first when they get to Nigeria then you start to cancel them don't cancel them here just get ticket for them let them go back how much is the ticket all of them now they were going to buy a, it's about eighteen thousand the five hundred they will use that for emergency kirikan they have to rush it has to be emergency because bó ṣe wà yẹn obìnrin yẹn gbúdọ̀ lọ kíákíá kíákíá kíákíá. ọlọ́run wọ́n sọ fún mi nígbà yẹn báyìí nígbà tàjẹ́rẹ́ why do you come to why why do you come to why and let me tell you when you are in Nigeria anywhere if your wife obìnrin ló máa ń lọ majority obìnrin tó bá kọ ọmọ dání ló máa ń lọ ní òun lọkọ ọ̀tọ̀ ọkùnrin tó bá ti lọ sílùú òyìnbó báyìí tó gbé ìyàwó dání lọ àtọmọ tó bá padà wá gbé àwọn ìyàwó yẹn wọlé ó kò ṣàánú yín ni ọlọ́ọ̀ eléyìí máa ń gbọ́ in fact ẹni yẹn spirit jim jim ni tó bá ti lọ báyìí tẹ́ ìjọjọ lọ báyìí báyìí báyìí kọ̀ọ̀kan ṣe báyìí báyìí tó játijáti okùnrin yẹn tó bá gbọ́ pé ó ti lọ forever èyí bó ní ọjọ́ ìmúlọ kiri rice ní jobek lọ́jọ́ ọjọ́ wo ni ọjọ́ náà lọ́jọ́ náà lọ́hùn ṣá ni wọ́n bá ń pariwo ni wọ́n bá ń pariwo yéé kíríkọ̀kíríkọ̀ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ rí ọmọ yẹn bọ̀bọ̀ yẹn ó ń ta fóònù ní jobek ó máa ń tún fóònù ṣe ó dẹ̀ máa ń ta fóònù ìgbà tó kọ́kọ́ dé irun ló ń ta àwọ̀ ìgbà tó wá yá ó di ẹni tó ń ta àwọn accessory díẹ̀díẹ̀ kọ̀ọ̀kan mẹ́ẹ̀ ó ṣàbẹ̀sí rí ó wá yá o ó ní ọmọ South Africa tó put it through tó gba lóònù bẹ́ẹ̀ ni ọmọ South Africa ló pa lóònù ó fún wọn ṣàfẹ́ra wọn wọ́n ti bí ọmọ méjì ó tún wá lóyún ẹlẹ́ẹ̀kẹta sínú ṣé mo pé ọmọ Nàìjíríà àjàjà ọmọ Yíbò wọ́n máa padà lọlé lọ fẹ́ aráàlú o ní tí mo rí nípa Yíbò nìyẹn wọ́n padà lọlé wọ́n lọ fẹ́ aráàlú o ọjọ́ tó lọ fẹ́ aráàlú ẹ̀yìn ó fi ó lóun lọlé lóun fẹ́ lọ ṣe ó lóun fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan ṣe pàtí kò sọ pé òun lòun fẹ́ ṣe ìyàwó ṣé ẹ mọ̀ pé gbogbo ìyàwó tó èdè ló máa ń sọ fún ìyàwó ẹ̀yẹn kò sọ Igbo àmì kò ń sọ English kò dẹ̀ ń sọ broken èdè ló máa ń sọ fún ìyàwó tó fẹ́ fẹ́ ní Anambra àbí Imo yẹn ṣá ìyàwó ti bí dẹ̀ lóyún ìgbà tó lóyún yẹn ló fẹ́ lọ ṣe ìyàwó ńlé ìyàwó ti bí yẹn ló máa wà ní ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tí wọ́n ní òun ló máa ń control tó bá ti lọlé ló bá di ní ọjọ́ náà lọ́hùn ni ìkan nínú àwọn ọ̀rẹ́ bọ̀bọ́ yẹn kan sọ pé ọ̀dẹ̀ you a fool bó wọ́n wá wọ́n lè ṣe é ṣe patí yẹn wọ́n tún ń ṣò ẹ o ẹ mọ bọ́n ṣe máa ń jọ́ tó máa ṣe fúfúfúfú tó máa fún fèrè tó ń ṣe ìyàwó yẹn tó máa jó tó máa ṣokiri ìyàwó náà kan ìtòrò ti sọ fún nǹkan tó sọ fún ọmọ South Africa ni pé àbúrò òun ló ń ṣe ìyàwó àbí ẹ̀gbọ́n òun kìíní kan bọ́n ṣe ń ṣe nínú kìíní ṣe mọ̀ pé ó ṣàmà pọ̀ bó ṣe lọ fi wọ́n nìyẹn pé you a fool your wife your husband told you that his, his sister is getting married your brother is the one getting married today look at the picture ló bá fi wọn ọmọ South Africa ọmọ South Africa ò bá sọ nǹkan kan ló bá dé ó parí wedding wọ́n ṣe gbogbo everything ló bá dé ó padà wálé ẹ mọ nǹkan tó lọ ṣe ẹ lọ bèrè story tí mo rẹ fún ẹni tó ti pẹ́ ní Joburg to tó ti pẹ́ South Africa Joburg ló ti ṣẹlẹ̀ ní táwọn yẹn ló ti ṣẹlẹ̀ Bo ṣe lọ ra petrol nìyẹn petrol four litre mo ló ra petrol four litre ó mú five lakhs ìṣáná tó ekiri láìta tó ń fi ṣáná sí sìgá tí wọ́n máa tí wọ́n máa jọjọ́ mu ọkọ ẹ̀ mu sìgá òun náà mu wọ́n jọjọ́ mu nǹkan bó ṣe bọ́kọ ṣe sùn tán ọmọ náà ti sùn bó ṣe fi petrol wọn gbogbo lé nìyẹn gẹ́yẹn ó fi petrol wọn gbogbo lé kò fi wọ́n ara ọkọ ẹ̀ o ó fi pẹtrol wọn gbogbo lé ó dẹ̀ tilẹ̀kùn lé ó dẹ̀ ṣàìná sódẹ̀ ju kọ́kọ́rọ́ síta òun náà wà ń bẹ̀ ọmọ méjì tó ń bí àtọyún àtọkọ gbogbo ń jó mọ́lé kò yọ ara o pé àbúrò pé kan tó bá dẹ̀ pààyàn tí a pé South Africa ń gbà yẹn mi ò rí pé wọ́n máa ń múyàn fún mọ́dúrà wọ́n máa ń múyàn fún mọ́dúrà bọ̀ wọ́n ò ń pààyàn fún mọ́dúrà kò sí kò sí kò sí death penalty mi ò lè sọ́ọ̀sì o kò sí death penalty in South Africa kò sí nígbà yẹn kò sí mi ò lè sọ́ọ̀sì o bó ṣe mú pẹ̀tọ́ bó ṣe fi wọ́n gbogbo lé nìyẹn ẹ lọ bèrè kì í ṣe story tí ó ṣe kiri tó yí di ó fi wọ́n gbogbo lé ọmọ méjì tó bí àtọyún tó ní tó ti fẹ́ẹ́ bímọ àti ọkọ àtòun ó sun gbogbo wọn mọ́lé wọ́n sunra wọn mọ́lé ni ẹ lọ bèrè dáadáa ó wèé pé kàkà e, pé àbúrò kóun wà láyé tóun bá ti gbá tán tòró bìrì kóun lọ́ọ̀fẹ́ pé ibo lòun ti fẹ́ bẹ̀rẹ̀ so wọn á máa tọ́jú ọmọ òun àtọ́ máa tọ́jú oyún tó bá pa pé wéèsì ni pé káwọn kúkú jọ máa lọ kí ìyẹn wéèsì pé iyì tí ìyẹn fẹ́ máa fẹ́ bẹ́ẹ̀ òun ṣe ronú nìyẹn ẹlọ́bìnrin kì í ṣe rán wọ́n ṣe ń ṣe nìyẹn they can finish everybody wọ́n lè yìnbọn fúnra wọn fúnyàn kan yìnbọn fúnra wọn àtobìnrin àtọkùnrin wọn ṣé ti yé ìyẹn bó ṣe jẹ́ so story tí mo rí lọ́dọ̀ Daddy Freeze yẹn ẹnu gẹ́yẹn ṣe mí gbà tó ní ẹ di onílé yẹn òun sọ fún ó rò bóyá gbogbo ọ̀rọ̀ tóun bá ti sọ fún onílé ìyẹn máa support ó ní ọmọ South Africa ọkùnrin obìnrin kò ní ever support obìnrin Nàìjíríà láéláé torí ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ kóbìnrin yẹn máa pọ iná lẹ́nu kó máa ṣe dáadáa kò ní support ẹ̀ láéláé ṣáà pé mo ti sọ example oríṣiríṣi they like dick wọ́n like dígì ọkùnrin Nàìjíríà <laughs> wọ́n like ẹ̀kú ìtí wọ́n rò tó rò pé kò jẹ́ nǹkan kan yẹn kó o gbé wèrè wá láti Nàìjíríà kó wèrè ní wèrè wèrè kan wáyé kó wá pé ẹ̀ ń dàda ní nàìjíríà ní South Africa ó máa fẹ́ bank manager ó máa fẹ́ ní tí òòrè pó lè fẹ́ láyé ní South Africa lóbìnrin mo sọ fún yín so ìyẹn bó ṣe jẹ́ o ẹ̀yin tẹ́ lọ́ọ̀sì sorry for your loss o so tó bá fẹ́ lọ sí ìlú nísìn if your husband is eh, a and again kí tó máa lọ ẹ má bínú if your husband is a is a fraudster God forbid eh? Don't marry a fraudster. There is no future for them. Okay? Don't marry a fraudster. Some people just marry somebody because they are making money today. And where, how they make the money doesn't concern them. Okay? Don't, don't. And tó bá somebody that just eats money that don't even have, you know, your <laughs> don't <clears throat> i don't know i don't know ọmọ nǹkan tí mo lè sọ don't marry somebody don't marry a fraudster some people some ladies they forget tell me about the lówó báyìí And eh, at that moment just want to marry that person you don't know what is coming next let the person you want to marry has a has a solid background has something tangible Don't ń you too you must ah uh ah. -uh. o gbọ́dọ̀ ní ọpọlọ láti ṣiṣẹ́ o gbúdọ̀ mọṣẹ́ ṣe ok you must work that time eh nígbà tá a dé South Africa I was working mo ṣiṣẹ́ ní Jumi kitchen bí mo ṣe wà bí mo ṣe wà yìí mo ṣiṣẹ́ mo ṣiṣẹ́ ní restaurant mo ṣiṣẹ́ ní another restaurant mo tún gbà tó yá mo wá bẹ̀rẹ̀ business tèmi mo lọ ń ta oúnjẹ fúnra mi òun ni mo máa sọ pé máa gbóúnjẹ báyìí máa gbọ́mọ mi ọmọ mi torí owó yẹn gbà yẹn kò tètè yọ owó school máa gbọ́mọ mi báyìí máa gbọ́mọ mi i struggle torí ẹ̀ ń gbà tó yá tẹ́nìkan bá sọ jàtìjàtì lórí bàbá ọmọ mi yẹn gbà yẹn a máa ní ẹ àtìbọ́lá yẹn máa ń kọ̀tù ọ̀kẹ́ ọmọ bí tí mo ti bẹ̀rẹ̀ ni ìgbà tí ò sí oúnjẹ tó yẹ pé òun ló yẹ kó máa provide tí ò sí èmi ni mò ń provide èmi ni máa lọ kiri ọjà máa gbọ́mọ sẹ́yìn máa kó kinní báyìí sọ́wọ́ you òun náà máa lọ bá ibi iṣẹ́ tó lọ iṣẹ́ owó tó ń fún kò lè sanwó mọ́tò débi kó máa sanwó lé wọ́n á tún kọ́ọ̀tù owó yẹn ní kékèkékèké báyìí don't base your life on things you just see for today a lot of people ọlọ́dún máa ṣé gbogbo àwọn celebrity yẹn wọn ò kí ẹ̀ irú post kan tí mo post sórí platform mi tí mo ní kẹ́wọn ọmọ yẹn má jà mọ́ Bukky àti Ìyábọ̀ bọ̀bọ̀ tí wọ́n náà ń jà yẹn wọ́n ní wọ́n wọ́n gbé láti ìlú. London lọ sí America nígbà tó ṣe fraud they we, we call them ó máa ra tíkẹ́ẹ̀tì fún wọn ẹ ti ẹ bẹ̀rù kí plane yẹn má lọ já owó ike oníke wọ́n fi ra tíkẹ́ẹ̀tì fún yín ọ̀ báàgì tẹ gbé owó fraud owó owó àkáǹtì alákàntì tán fi ra a lot of things ẹ bá lò àkáǹtì alákàntì lẹ́ fi ra and then such people they will count them, themselves big don't base on that sorry certainties is better than uncertainties let me tell you business tí ò mú owó púpọ̀ wọlé ó solid dáadáa ju bísínẹ́sì tó crook business tó mú owó púpọ̀ ò lè yán lẹ́ẹ̀kan tó tún máa lọlẹ̀ gbìm torí bẹ́ẹ̀ ọlá mi ò lè tán ẹ rí pé mi ò nígbà tó bá tí nǹkan bá rọrùn ẹ máa rí lójú mi tó bá le koko mi ní sáré kọjá kádàrá mi ṣó ti yé bọ̀tí tọ́lọ̀ bá fún mi I tell you it's mine because and mo dẹ̀ kọ́ mọ́ mi náà láti jẹ́ kó lè ṣe kíni kó lè wà contented ṣé rí bá ṣe wà lónìí sí i a lè wà nígbà míì nínú ilé tójú wa máa dán tẹ́ máa rí kójú wa dán yẹn ẹ́ a lè má ti jẹun a lè má jẹun tó bá dẹ̀ wà ọmọ mi mọ̀ ọjọ́ tí bá ní màá sọ pé my sweetheart I want to take you out today I want you to eat whatever you like just choose for me any restaurant you want to go owó wà lọ́wọ́ mi nìyẹn mo rí pé owó wà lọ́wọ́ mi torí mo rò pé ó ti sọ́fà pẹ̀lú mi nígbà tí ò sóúnjẹ ṣó ti yé ní tí mo fi kọ́ ni kì í ṣe nígbà tí ò bá sóúnjẹ máa sọ pé okay go to this place or I go to this place mi ò sleep around mi ò gbọ́kùnrin tó tó pé bí pa mí mi ò go after people like mi ò sọ iṣẹ́ oríṣà mi so based on certain things better than on certain things owó fraud ò kì í ṣe owó ẹni tó ń jalè ó máa kó báyìí àtún ẹ ní orúkọ tí ò dáa I tell you ní South Africa wọ́n máa ń sọ pé mo hate àwọn ọmọ àwọn Nàìjíríà kan in Nàìjíríà yẹn gbogbo àwọn tí ó bá ti ń ṣe nǹkan tí ò dáa báyìí máa dìde ogun sí wọn ìgbà táwọn èèyàn ò tí ì mọṣẹ́ tí à ń ṣe tí ò mọṣẹ́ tí bàbá ọmọ mi ṣe tí wọn ò mọ̀ pé accountant ni ipe owó dẹ̀ wà nínú iṣẹ́ yẹn àwọn a lot of people believe pé bóyá iṣẹ́ idán ni wọ́n ṣe èmi ò ní ẹ̀mí ẹ mi ò ní charisma ẹ̀ ó ti yẹ yín bẹ́yẹn àwọn tó bá wá sẹ́gbẹ́ mi gan tí iṣẹ́ wọn ò bá mọ́ máa sọ fún àbọ̀mọ́ mi tó bá gbé iṣẹ́ kan wá fún ẹ tí ò bá da má ṣe o mi ò fẹ́ wọn tó máa báyé mi jẹ́ o i'll be shouting wọ́n máa ní mo hate àwọn èèyàn because mi ò fẹ́ orúkọ rere ó ṣojú fún àti fàdákà lọ ẹ rí ọjọ́ tí mo sọ̀rọ̀ níbi báyìí tí mo lẹ́nìkan fẹ́ set mi ọmọ kan ó gba ìwé kan tí bàbá ọmọ mi náà ó lè má mọ̀ o tó ní kó bá ń gba ìwé yẹn wá tí wọ́n bá lọ mú mi pẹ̀lú ẹ̀ níjọ́ náà nǹkan ṣé wọ́n máa sọ pé mi ò mọ̀ torí ẹ̀ máa ń wà very careful and be security conscious and you know be contented ìgbà tí nǹkan bá wà be okay ìgbà tí ò bá sí also be okay ibi tó ń sọ pé òun sùn sí yẹn ní South Africa nígbà tí àròwó sanwóolé èmi sùn sí ẹnu ọ̀nà toilet pẹ̀lú ọmọ mi kémi àti bàbá ọmọ mi má sùn papọ̀ mọ́ ẹnu ọ̀nà toilet mo sọ nílé kan tó ń rùn báyìí wọ́n máa ra àwọn ìwé yìí wọ́n máa gba orí ọ̀tá bàbá ìkọjá ni because àròwó lè sọ àwa pààkì ẹrù wa sí storage kan wa tá a máa lọ kó ẹrù yẹn gbà yẹn gbogbo kòkòrò ti bu àwọn nǹkan míì níbẹ̀ mélòó lójú mi ò rí mí ìwà owó la kó débẹ̀ yẹn sotiye ìgbà tọ́lọ́run tó wá padà tí mo gbàdúrà bí ẹni máa kú mo gbàdúrà ẹnu mi fẹ́ bó torí bẹ́ẹ̀ tí mo bá gbà ẹ́ mo dúpẹ́ fọlọ́run àwọn èèyàn ìyà ò kì í ṣọ̀rẹ́ ara o ìyà ò kì í ṣọ̀rẹ́ ara o torí bẹ́ẹ̀ kò kì í dùn mí ò dẹ̀ kì í ṣe yẹ̀yẹ̀ tẹ́yìn kan bá sọ pé wọ́n jealous I don't jealous people torí mo ti jẹ ìyà gan bí tí mo dé mi mọ̀ pé mo lè débẹ̀ láyé mo jẹ ìyà gan mo jẹ sọ́nọ́bà ìyà despite pé mi ò plan ìyà fọmọ mi láyé àwọn èèyàn gan ìkà wọ́n fẹ́ fi ìyà jọmọ mi ṣùgbọ́n kì í tún ṣe ìyà àgbà training ni during the training is not easy but nígbà tá a bá bẹ̀ sí gbádùn má gbàgbé pé tí o bá ṣojú ẹ go ask for my story o ṣòtìyé so please i'm begging you you girls because nígbà tí bọ́bá yẹn náà sọ̀rọ̀ ẹ̀ lédi yẹn bá bẹ̀rẹ̀ sí tú àṣírí ọkọ ẹ̀ wípé he is a fraudster ìṣe kìnnì kan kìnnì kan ó mọ̀ náà totodike náà ń jẹ́ bó ṣe tú àṣírí bọ̀bọ̀ yẹn náà wọ́n mọ̀ they all of them they knows that this person is a fraudster they go for them so far they are making money at that moment sotiye at that moment they are not afraid of their life even when they are afraid kán wá lọ mú wọn mọ́ and these days wọ́n máa ń mú wọn wọ́n mọ́kùnrin wọ́n mọ́bìnrin sotiye bẹ́ẹ̀ so oúnjẹ tí máa jẹ tó máa há mi lọ fún mi ìfẹ́ oúnjẹ tí máa jẹ tó máa kó bọ́mọ mi tó máa jẹ́ kọ́mọ mi wá di ẹni tí àwọn ọ̀tá máa lè penetrate sáyẹ̀ mi ò fẹ́ràn oúnjẹ bẹ́ẹ̀ mi ò fẹ́ràn gift bẹ́ẹ̀ ṣó ti understand sórí bẹ́ẹ̀ ìwọ náà tẹ́nìkan bá tiẹ̀ kọ́kọ́ fẹ́ràn ẹ̀ tó bá lòun lówó lọ́wọ́ ní kó establish yẹ don't just say he's making money now he's a yahoo you know some Nigeria they make yahoo business like a business like they're actually doing business you understand me they believe that they are working it's not a oh jíjà ò kì í ṣe iṣẹ́ ká máa jalè ẹ́ ara wa mò ń bá sọ̀rọ̀ sí nàìjíríà olè jíjà ò kì í ṣe iṣẹ́ ká máa ṣe crook things kò ń ṣe iṣẹ́ do things legitimate things ìwà lẹ́nu láwùjọ orílẹ̀-èdè kan máa tòrò kì í ṣe gbogbo èèyàn tó ń ṣe iṣẹ́ legitimate ẹ̀kọ́ lè máa rẹ pé kò lówó they have money legitimate business a lot of them they have money bẹ́ẹ̀ ni mo sọ fún yín okay so ọkọ ẹ ń ṣe fraud ó ń ṣe yahoo ẹ tẹ̀lé ó gbé ẹ lọ sí South Africa ó wá débẹ̀ ẹ wá wà sáré ẹ wá bẹ̀rẹ̀ sí ní tu láṣìírí pé ẹ ṣe yahoo o ṣe yahoo o ṣe yahoo ìgbà tó yahoo yẹn owó yahoo yẹn ló fi ra tíkẹ́ẹ̀tì fún ẹ you are both yahoo because you never complain in the beginning you understand me ìgbà tí yẹn débẹ̀ sí táwọn South Africa á wò pé òkè owó tó bá ń make nílùú we have to be we have to be making it together and be eating it together in South Africa wọ́n wá fẹ́ lé wọ padà sílé wá pariwo pé ọkọ ẹ̀ yahoo ni yahoo is not a yahoo is not a it's not a business please okay it's not a business I can't tell you not to do it but iná bá ti mú ẹ tẹ bá wọ yín bá ti lábá yín bá ti sílẹ̀ báyìí ṣé rí South Africa tẹ́lẹ̀ yẹn wà ní ọjọ́ yẹn it can actually make money there in South Africa tó bá jẹ́ pé wọ́n dá owó fún tó rí owó tóun náà wá bẹ̀rẹ̀ sí ní tajà bẹ́yẹn lọ́nà náà tó ṣe tó bá open And popular person náà tó ń mọ̀ náà ni tó náà bẹ̀rẹ̀ sí rí owó little little tó bá rí common five hundred dollar or three hundred dollar or five hundred dollar common five hundred dollar ní South Africa every month he is going to live good he will pay for rent ó lè gba a room and a parlour second day tí ò ní lè sọ ju three thousand or four thousand lọ in a month and four thousand ẹ lè má ju hundred dollar lọ you understand me you get me now tó dẹ̀ yìí máa lọ ṣe nǹkan tó máa wá nǹkan kan míì máa ṣe you understand but ní kó máa lọ lé kó ṣáà máa lọ lé sí so that kò ní rí ọkọ ẹ mọ́ so that wọ́n lè anyway n tó wù nìyẹn ìyẹn bó ṣe yẹ Paul weekend go work olórí burúkú bẹ́gíbẹ́gí get from here scammer so ṣé nìkan tún ti ń tọrọ owó ni I don't even look at them anyway Anyway, is anybody asking for money here? I don't see them, but no problem. Anyway, let me be going for now. This is six o'clock. So, God bless all of you for coming on my platform. Ẹ ò ní ṣánkú o, a ò ní ṣánkú o. Orí wa ò ní gbàbọ̀dé, Ọlọ́run á bá orílẹ̀-èdè wa ṣe o. Á ṣàánú fún wa o, á ràn wá lọ́wọ́ o. A ò ní rí nǹkan gbé sọ̀rọ̀ bí òṣèlú ọmọ lágbára Kristi. Ẹlẹ́dàá ṣẹ̀dá máa dáàbò bò o. Ọ̀nà tí ìka tì mọ́ wa ọlọ́run á bá wa ṣe ẹjọ́ mo dẹ̀ bẹ̀yìn ni ẹ má jẹ́ ká máa tilẹ̀kùn mọ́ra wa ẹjọ́ ìtorí ọlọ́run ẹ má máa tilẹ̀kùn má mìíràn ẹ má máa bà tèèyàn jẹ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn um, i i just bí èmi ṣe wà mo kàn gba gbogbo nǹkan tèmi fọlọ́run ni it pains me ní ọjọ́ tí mo ti ń rìn ní ayé mi the pains tí mo rí àti disappointment it's um, of this time it, it, it baffles me and it's painful so seriously but I pray all the people tí ó tí ó ṣe àwọn ìkà yẹn ọlọ́run kó bá mi ṣe bó ṣe tọ́ fún wọn kí ọlọ́run dẹ̀ tù mí nínú kó dẹ̀ rọ̀ mí ní kó fi ẹ̀rín sí mi lẹ́nu kó dẹ̀ fi sẹ́nu ọmọ mi it's not an easy thing káwọn èèyàn bá ẹ jẹ́ kó ṣe dáadáa kó rí i pé ṣé mo deserve nǹkan tí àwọn èèyàn ṣe fún mi mi ò deserve ẹ̀ ṣùgbọ́n kábí ọlọ́run ò sí òtíye thank you so much for today I just tell you when you are going to abroad make sure you go to a country where you have children that they pardon that they love children so much okay okay hmm. make sure you go to a country that they love children okay hmm. Hmm. when you have a, you are pregnant you go to South Africa you are your own you are pregnant you go to you have children you go take those uh, toddler and two, those babies to South Africa you are your own except you have money okay so ìyẹn bó ṣe jẹ́ o thank you so much bye.